الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يومي تيسي أجوكر الله أنا oṣù جماد الأولى هجرة 1442 ilé ìtòsí dédé ìjọ kẹtàdínlọ́gbọ̀n nínú oṣù dìdẹ́mbà miladi 2020 ní agbègbè ibi tá a wà yìí cement area àmọ́ bára sọ̀rọ̀ nípa nǹkan kan nínú nǹkan lè ṣẹlẹ̀ nínú gbèsè ayé wa gẹ́gẹ́ bí mùsùlùmí iléeṣẹ́ sì ń fẹ́ àmójútó àtúnṣe pẹ̀lú àkíyèsí tó lóòrìn òun náà ni bí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ mùsùlùmí bí wọ́n ti lè jẹ́ ẹni tó tako. àdìsọ́kàn eléyìí tó lálàáfíà kí ni tó fà kí sì ni òògùn rẹ̀ àwọn sọ pé àlàáfíìdà kí ni ó jẹ́ àlàáfíìdà láti wá mọ̀ pé àkídà yẹn ó pín sí as-sahiha àti al-fasida. ẹni tó ń pè ní àlàáfíà òun náà ní tó ní ìṣe pẹ̀lú ntàta ní kókó tá a sì so lókùn mọ́lẹ̀ sínú ọ̀kà nítorí kí iyèméjì tàbí ṣùgbọ́n kọ́mọ́bà ráyè débẹ̀ á ń bọ̀ síbọ̀ sí pé yóò bàjẹ́ àbí ìgbàgbọ́ yẹn ó jẹ́ sákúrò nínú ọkàn ètò túmọ̀ sí pé àwọn tó ní ṣe pẹ̀lú tí wọ́n fẹ́ ká gbàgbọ́ àwọn tó ní ṣe pẹ̀lú tó fẹ́ ká mọ̀ pé bó ti ṣe rí ni bẹ́ẹ̀ náà ló sì rí táwa gbé pamọ́ sínú ọkàn wa lọ́nà tó ṣe pé ńgbà tá bá ti tilẹ̀kùn ma kò ní ráyè jáde bó tilẹ̀ jẹ́ pé orípa rẹ̀ yóò máa hàn nínú ọ̀rọ̀ wa yóò máa hàn nínú wa wa yóò máa hàn nínú sí wa eléyìí wọ́n ń pè ní al-aqida. ẹnití èèyàn wá gbàgbọ́ tó gbé pamọ́ fún ọkàn rẹ̀ tó dè mọ́lẹ̀ pin tí ò rọ́nà lọ́yún ó lè jẹ́ tó dá ó sì lè jẹ́ tí ò ó lè jẹ́ pé ìgbàgbọ́ tó dá lónìí wọ́n pè ní al tó sàhìhà ó lè jẹ́ pé ìgbàgbọ́ burúkú ní bẹ nínú ọkàn rẹ̀ ìgbàgbọ́ radarada kátàkátà oníbẹ ní ọ̀dọ̀ rẹ̀ òun ló ti bẹ nínú ẹ̀mí rẹ̀ òun ló gbé pamọ́ sínú ọkàn rẹ̀ òun ló ti fi ń ṣèwàwù wọ́n sọ pé àkídà rẹ̀ ń kọ́ àkídà tó ń fẹ́sídà àbí kí wọ́n pè ní àkídà tó ń bọ́ọ̀tìlà bí àpèjúwe àwọn mùsùlùmí a ní ìgbàgbọ́ eléyìí tó gbópa tó sì ní agbára wípé Allahu Rabbul Alamin ọ̀kan soso ni kò pé méjì ìgbàgbọ́ yìí òun gángan ní ìpìlẹ̀ ń tà fi jẹ́ mùsùlùmí táwọn fi jẹ́ bí àwọn ẹni tó gbà pé mẹ́ta lọ́kan ni ẹni tó náà gbà pé mẹ́ta lọ́kan ni ìgbàgbọ́ kan ni wọ́n ń pè lẹ́yìn náà òun náà ó gbé pamọ́ sínú ọkàn rẹ̀ òun náà sì dé mọ́lẹ̀ dán kọ́mọ́rọ́ náà sá lọ ìdínú ìgbà tó ń de tiẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ náà sá lọ ìwọ tó jẹ́ mùsùlùmí náà ìwọ tí wọ́n gbà pọ́pọ́ ọ̀kan ṣoṣo ni Allah ìwọ náà de tiẹ̀ mọ́lẹ̀ dán nínú ọkàn rẹ̀ kọ́rọ́ náà sá lọ ní ìgbà tí ìwọ àti irú ẹni tó pọlọ ní mẹ́ta lọ́kan tẹ́ ẹ bá dìjọ jókòó tẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ fọ̀rọ̀ wérọ̀ tẹ́ ẹ fi kàn lókun kò síbẹ̀ tẹ́lẹ̀ sọ̀rọ̀ títí lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú gbàgbọ́ tẹ́ pàdé láéláé nítorí pé apá àbùbá yìí ẹnìkan ní qul huwa Allahu ahad ọ̀nchìn ẹnìkan ní sọ pé fẹ́rẹ́ tó dáadáa mẹ́ta lọ́kàn ni lọ́jọ́ tiẹ̀ náà ọ̀n ṣékèbù ẹ̀rí pé wàá lọ sẹ́yìn wọ́n kéèké ló dé ẹ̀rí gba pọ́kàn ṣoṣo ni Allah lọ́kàn fi ìmọ̀ ẹ̀rí fẹ̀tún ìlọ̀wọ́ lẹ́fẹ̀sẹ̀dẹ́sẹ̀ tí wọ́n gbé ọlọ́run mi bá tún bẹ láàrin sẹ́mà àti ilẹ̀ ní yàtọ̀ sí Allah méjèèjì ọ̀bá bàjẹ́ ojútọ́ yìí dẹ̀ fi wò ó nìyà kí ló dé ẹ̀yin ọ̀pẹ ọlọ́run bàbá wa ni ọlọ́ọ̀mọdé wà ọlọ́ọ̀ ẹ̀mí mímọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ gba ohun tó wà nù ọ̀rọ̀ yẹn àbí òye yín a kò lè yẹ yìn kí ni kí ni kí ni ò lè yé wa nù ọ̀rọ̀ tó ń kó ká ó sọ pé one plus one plus one equals to one ah ọmọ tí o ti lọ school gan ma pé equals to three kò sí bó o ti lè ṣe tó convince yẹn òun náà sì dárú tó lè convince wọn náà tó a jẹ́ pé kálukú ló ní àkìdá ẹ rí àwọn ẹni tó yẹ pé àwọn ọmọ tẹ̀lé súnà nínú àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ àwọn ẹni tó yẹ pé ìgbàgbọ́ kí gbàgbọ́ ló wà nínú ẹ̀mí wọn nínú ọkàn wọn bí kéèyàn sọ pé òun ti tọ̀rí kọ̀ bí kéèyàn sọ pé àkìdá kan tí òwúlò tí ò da ńlọ ń gbé ká bí àkìdá jàmíyà àbí àkídà mọ̀tẹ́dílà àbí kẹ́ni kan sọ pé àkídà tó ti jàbẹ̀ríyà ni àbí kọ́dàríyà. ẹ bá sọ fún wa wípé ẹ ń bọ̀ wá sọ̀rọ̀ níbi kan tí ọba sọ fún àwọn ọmọlẹ́yìn ẹgbẹ́ má lọ kí ló dé àwọn alákìdá ok ẹ̀yin ọ̀làkìdá ó túmọ̀ sí pé kò sẹ́nìkan tó lè wà láyé tí ọ̀làkìdá ṣùgbọ́n àkìdá yẹn ó pín sí ẹ́ and b àkídà tó dáa àti àkídà tó ṣe kíni tí ò dáa. àjẹpẹ́ gbàdúrà máa sọ pé alákìídà ni wọ́n kò nídìí kó bínú wọ́n náà sọ pé sẹ́yìn náà lákìídà ni ẹ bá kìídà sí yín ló mú yín má lè ṣe pẹ̀lú tiwa. àkídà katakata ń bẹ lọ́dọ̀ sí yín àkídà rádaràdá wà lọ́dọ̀ yín ìdínú tó fi jẹ́ pọ̀rọ̀ wọ̀ lè jọra wọn. sọ kí wọ́n ní al-aqidatu sahiha eléyìí tá à ń sọ sí ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí yapa sí lọ́wọ́ kò sí tàbí ṣùgbọ́n wípé al-aqidatu sahiha àwọn àdìsọ́kàn eléyìí tó ṣe kó lálàáfíà àwọn gangan ní asásùdì àwọn nípìnlẹ̀ Islam ẹni tí ò bá ti ní àkídà tó dáa kò sí nǹkan kan tó lè mọ ẹ̀sìn rẹ̀ lé lórí tí ì bá ṣe ń ọ̀dà wọ́n sì ti sọ pé tá a bá ti rí nǹkan dáadáa mẹ̀sìn wa lé lórí ẹ̀sìn wa ò lè jẹ́sìn tọ̀dà nítorí pé ma buni ala al-batili la yakunu illa batila gbogbo tá a bá ma sórí ntí ọ̀dà náà padà já sí nǹkan tí ọ̀dà ó tó di pé lọ síbẹ̀ yẹn kí wọ́n á ní ìyàtọ̀ tó wà láàrin al àti at-tawhid at òun ní ká ṣe Allahu Rabbul Alamin lọ́kàn ṣoṣo ká ṣe lọ́kàn ṣoṣo nínú jíjẹ́ olúwa ká má pa àwọn asẹ́tíṣe onìkan ló lè ṣe kò sí ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá tó lè ṣe ọ̀kan nínú sí ọlọ́run ká ṣe lọ́kàn ṣoṣo nínú jíjẹ́ ọlọ́run nítorí pé ó ní ìwọ nílá lórí wa pé ká máa jọ́sìn fún lónìí ká ká má ṣe fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú jọ́sìn eléyìí túmọ̀ sí fi ká ṣe lọ́kàn ṣoṣo pẹ̀lú iṣẹ́ ìjọsìn táwa bá ń ṣe. ẹlẹ́kẹta ká tó ṣe lọ́kàn ṣoṣo pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù bí ẹnìkan ò sí nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ dá tó lè bọ́nà ṣorogún nínú àwọn orúkọ àti ìròyìn rẹ̀. eléyìí la ń pè ní at-tawhid. a jẹ́ pé at-tawhid ń bẹ nínú nǹkan tó ti pa aládìí sọ́kàn rẹ̀ á sì dé mọ́lẹ̀ yóò dúró dáadáa tí òfin ní rọ́nà sálọ nínú ọkàn wa á máa wá fi sọ̀rọ̀ á máa fi hùwà eléyìí ni wọ́n ń pè ní al-aqida ajẹ́pẹ́ tawhid wa nù al-aqida fabaynahuma umumun wa khusus láàrin wọn ọ̀kan fẹ̀sùn kan lọ aqida gbé tawhid mi tawhid wọnú al-aqida ẹ ti mọ̀ pé àwọn òfin ọlọ́run ọba tọ́lọ́run ọba ṣe bákan méjì inú kọjá pé ìròyìn ìlọlọ́run ọba ń fún wa àbí inú kó sì jẹ́ pé ìdájọ́ lọ́lọ́run ọba ń sọ fún wa ọlọ́run ni wọ́n tẹ́mẹ̀t kalimatu rabbika sidqan wa adla la mubaddila li kalimatihi àwọn gbólóhùn olúwa ẹlẹ́dàá rẹ ti pé òfin rẹ ti pé ó pé lódodo ó sì tún pé ní ìṣèdọ́gba kò sí nǹkan kan tó lè yí ọ̀rọ̀ ọlọ́run ọba padà àwọn olùmọ̀wá sọ pé ló pé lódodo akhbar àwọn àròyìn tọ́lọ̀ fún wa èèyàn kì í ṣe iyèméjì nípa rẹ̀ gẹ́gẹ́ bí Fir'aun alayhi la'natullah bó ti ṣe sọ fáwọn èèyàn rẹ̀ pé ana rabbukumul a'la èmi ni olúwa yín tó ga jù kí wọ́n wa jẹ́ mùsùlùmí lónìí kan nítorí gbọ́dọ̀ sọ́nà ọba ń sọ ọ́n lódodo gbogbo òdodo wa man asdaqu min Allahi haditha sálẹ̀ ni tó sòdodo ju ọlọ́mọ ọba lọ sálọ ọ̀rọ̀ rẹ̀ tí òdodo ti sọ ọlọ́mọ ọba lọ. bákan náà àwọn ìròyìn tó lọ́wọ́ bá ń fún wa lóríṣiríṣi lóríṣiríṣi nínú Al-Qur'an àwọn mùsùlùmí sọ pé sami'na wa saddaqna àgbọ̀ àtìgbà lódodo tó ara rẹ̀ wá ní gbogbo ń tó ní ṣe pẹ̀lú tawhid àwọn ìròyìn tọ́lọ̀ wọn bá ń fún wa qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad mùsùlùmí ò ní ṣe èméjì gbogbo ìròyìn tọ́lọ̀ wọn bá ń fún wa òdodo ni àwọn àṣẹ tọ́lọ̀ wọn bá fi pa wá ó ní ṣe pẹ̀lú ṣé àbí má ṣe wàhálà ìṣèdọ́gba ni gbogbo eléyìí torí àwọn ahlu sunnati wal jama'a wọ́n ní ẹni tí wọ́n ń pè ní al-aqida ó ní í ṣe pẹ̀lú wípé tó bá jẹ́ pé ìròyìn lọ́lọ́wọ́n bá fi fún wa kó gbàgbọ́ kó dòdò ní kó jókòó sínú ọkàn rẹ̀ kó sì máa hàn nínú wà rẹ̀ tó bá pè àṣẹ lọ́lọ́wọ́n bá pa wa tẹ̀lé kó sì máa ń bó ti ṣe gbàgbọ́ yìí unremovable lélẹ́yìí jẹ́ nínú ẹ̀sìn rẹ̀ yá ayyuhan nasu ubudu rabbakumul ladhi alladhi khalaqakum wal ladhina min qablikum la'allakum tattaqun àti ẹlọ́lọ́run ọba ń pa wá mi ẹ máa ń ṣerú ẹlẹ́dàá yín ọba tó ti pọ́n ló ṣẹ̀dá yín ó tún ṣẹ̀dá àwọn tó síwájú yín kẹ́lẹ́ bá máa páyà rẹ̀ u'budu rabbakum ay wahhidu rabbakum ètò olú ọlọ́dàá yín lọ́kàn ṣoṣo. adọ́pẹ́tẹ́lẹ̀ ìbáyé wa níta ń ní àkídà yẹn ọ gbọ́dọ̀ jókòó sára rẹ̀ sínsìn yẹtí pé mo fẹ́ lọ sùn mọ́ bọ́ọ̀dà mo fẹ́ wọ́ skul mọ́ bọ́ọ̀dà mi mi àtàwọn ọ̀rẹ́ mi fẹ́ discuss mọ́ bọ́ọ̀dà ẹsì rí i pé bọ́dànù bọ́dànù ń bẹ fáwọn èèyàn nítorí pé ńgbà tó bá dúkú pẹ̀lú àwọn èèyàn kan yóò máa sọ̀rọ̀ tó takò àkídà báyà pé kí ni ah ọlọ́run máa ba ọ̀rẹ́ wa jẹ́ ni mi fẹ́ káwọn èèyàn yóò bínú sí mi ni ẹgbọ́rọ̀ gbogbo mi tí mùsùlùmí bá wà ọ gbọ́dọ̀ wà pẹ̀lú àkídà rẹ̀ àkídà gidi ni òkè sàkídà rádaràdà ọ àlà àkídà tó sàhìhà àkídà tó lálàáfíà mùsùlùmí kèéfì gbà pààrọ̀ mùsùlùmí kèéfì bẹ́ẹ̀ nìkan kan ṣeré èwo wá ní al-aqidatu sahiha eléyìí tó ṣe pé lónìí ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn mùsùlùmí àwọn ọba wa sí wọn jìnnà sí bàjẹ́ àwọn náà sì máa jánu fánu wípé àwọn ni mùsùlùmí tó lágbé àwọn ni mùsùlùmí táwọn wà lójú àná kódà gan ẹni tó bá ń pé àkídà tó dáa tó lálàáfíà ní báńkì àwọn ò ní tinú láti máa pẹ̀lú wọn lálàjẹjù wọ́n máa pè wọ́n ní aláhọ̀kan agun aláṣẹbọrọ nítorí pé àwọn ò ní àkídà tó dáa ẹni tó bá ti wá alákìídà tó dáa ó ti ṣẹ̀ ó ti dáràn lọ́dọ̀ tiwọn. àkídà sàhíhà tá a pè ní ìpìlẹ̀ ẹ̀sìn ọgbà tàkì ó sì pọn dandan kọjá pé ń bẹ lọ́dọ̀ èèyàn gbogbo ń tọ́ ẹsẹ̀ láyé yìí lábẹ́ àbúradà ẹ̀sìn Islam tá a bá ti yọwọ́ àkídà sàhíhà kó ń bẹ̀ wípé òní tó ń fi ṣe gbogbo sẹ́wọ̀n àti ìdànù lásán àti ìdànù lásán bó o ṣe sọlẹ àti ìdànù bó o yọ zakat àyọdà bó o ṣe siyam àti ìdànù bó o ṣe hajj àti ìdànù nítorí pé tí o bá ti sí al eléyìí tó yarantí kò sí tawhid eléyìí tó múnádóko kò síra rẹ̀ ọlọ́ni wa man yakfur bil-iman faqad habita 'amaluhu wa huwa fil akhirati minal khasirin ẹnikẹ́ni tó bá ti ṣe kìbìrì sí ìgbàgbọ́ òdodo gbogbo sẹrẹ gbàjọ yóò sì máa bẹ nínú àjọ ṣòfò tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn ọlọ́run dákun má fi léyìí sàdánwò fún wa. ẹni tí o bá ti di àlàkéde tó sáhìhà gbogbo ń tẹ̀yà ló ṣe níṣẹ́ gbogbo ń tẹ̀yà máa lọ dé bá lẹ́yìn ìgbà tí ẹ bá kú kò ní í sí nǹkan kan tí ó ṣẹ́kù fún wa máa nítorí pé àní àkéde tó lálàáfíà yẹn ó ti kó bá ó ti bá tiẹ̀ jẹ́ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó sì jẹ́ ẹ̀kọ́ ńlá àti ìhánilétí fún àwa tá a jọ́ malẹ́ anabi sallallahu alayhi wa sallam pé tó bá jẹ́ bẹ́ẹ̀ bá anabi tiwantiwa jẹ́ ọlọ́ni wa laqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna 'amaluka wa la takunanna mina al-khasirin ọlọ́run sọ àti ránṣẹ́ sáwọn anábì tó síwájú ọlọ́ni mo búra pé iṣẹ́ rẹ̀ yọ bàjẹ́ gbogbo iṣẹ́ rẹ̀ yọ bàjẹ́ ọlọ́ni mo búra kó sì jọ́kàn nínú ẹni tó ṣòfò tó bá tẹ̀bọ́ sọ́lọ̀ wọn bá pín in àkídà ọ̀dà kèèyàn ń tẹ̀bọ́ sọ́lọ̀ àkídà rẹ̀ ó ti fi ségesège wọn náà dẹni tí ń tẹ̀bọ́ sí Allah torí ẹ̀ ari Jibril alayhi salam nínú hadith Umar ibn al-Khattab radiyallahu anhu eléyìí tí ó wá bá anabi sallallahu alaihi wasallam ó sì àwọn àbẹ́rẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan lọ rẹ̀ nínú àwọn àbẹ́rẹ́ tó sẹ́wọ̀n ó náà ní akhbirni anil iman fún mi nírò nípa àgbàgbọ́ òdodo anabi sallallahu alaihi wasallam sì dáhùn ó ní atu'minu billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'minu bil qadari khayrihi wa sharrihi eléyìí là ń pè ní al-iman ẹni ọgbà àwọn nǹkan wọ̀nyí gbọ́ kò sí bá a ti ṣe lè sọ pé ní al-aqidatu sahiha ṣùgbọ́n kò fẹ́ẹ̀ sẹ́ nìkan nínú wa níbí àti níbo míì tó bá láǹfààní àti gbọ́rọ̀ yìí tó bá ti gbọ́ débì tó ní sọ pé àtúpẹ́ ah, èmi ní al-aqidatu sahiha ṣé bẹ́ẹ̀ sì ni ẹ̀jẹ̀ àyẹ̀wò alákọ̀ọ́kọ́ wọn náà ní al-imanu billah al-imanu billah gbígba ọlọ́run ọba gbọ́ ẹnikẹ́ni tó bá fi lè lọ Allahu Rabbul Alamin gbọ́ à ń ran kan pé kárí nǹkan mẹ́rin lọ́dọ̀ rẹ̀ kó tó jẹ́ pọ́ gbàgbọ́ lódodo an tu'mina bi wujudillah kò ní ìgbàgbọ́ sí pọ́lọ́ wọn bá ń bẹ̀ ǹjẹ́ gbogbo wọn náà tá a ti gbà pọ́lọ́ wọn bá ń bẹ̀ nítorí pé oníkálukú wa iná lọ dára rẹ̀ mà dáadáa ní ìgbà tó bá kú ọkùnrin rẹ̀ sọ̀rọ̀ máa ń sọ pọ̀ gbà pọ́lọ́ wọn bá ń bẹ̀ àbọ̀ ọmọ ẹsẹ̀ yẹ méjì nítorí pé ẹlòmíì gbàgbọ́ ibi tó bá ké ń bẹ ní ọ̀yẹ́ kárì tó bá ké ń bẹ ọ̀yẹ́ ká bi tó bá wà àìrí ó túmọ̀ sí kò sí bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbàgbọ́ tò wọn náà bíra rẹ léèrè sọmọ gbàkan tó ń o tún receipt o tún ó sì ń jí gbogbo lẹ́mìí náà tiẹ̀ pass mí ń tọrọ a sàn fẹ́ pass ọlọ́run sì ní kí wọ́n f nine ó sì ṣe ìdánwò ní tiẹ̀ mẹ́fà f nine f nine f nine sọ ma pé at the end of the day ó padà fi fíldì sílẹ̀ pé ọlọ́run ọ̀kọ̀wé mẹ́mi hmm, kọ̀kọ̀wé má mi ẹ jẹ́ máa ta pure water ìgbà tó wà ronú títí títí àwọn sọ sọ àwọn abẹni àsìkò tí mo ń ṣe ìdánwò mo rántí mo pẹ́ pẹ́ pẹ́ pẹ́ tí máa ń bẹni tí ọ̀yọ́ kọ́ gbọ́. ok ṣé wàá sì gbọ́ lọ́n gbọ́. láì máa nà àìdàk òní máa nì òní máa nì ẹnìkan ní à ọlọ́run ti tẹ́lẹ̀ ọlọ́run àtijọ́ ló máa ń gbọ́ kékeré náà bá ọlọ́run sì gbọ́ ìyẹn ni kékò sí ẹ̀yin ò mà sẹ́yìn náà gbà bọ́lọ̀ bẹ àbẹ́ ìgbà tí pọ̀jù bá dé tí pọ́njú bá dé ọkàn jẹ́ pé ń gbà mí àwọn èèyàn lè sọ jáde gbọ́dọ̀ pọ̀lọpọ̀ gbọ́lọ́hàn sọ́njú ọmọ sọ ni pé ẹ tó bá tiẹ̀ wá lọ jẹ́ kó lọ́n bá ń bẹ náà ẹ ibi tí mo sin lọ́n dé láyé kò ti yẹ kó kó yọ ọmọ sì sọ bá ó sì dé sì sọ <laughs> ṣé kò yẹ kó gbọ́ láti jọ́ gbogbo àwọn ọ̀daràn tó gbó nǹkan kan àwọn pè ń gbọ́ ń dá wọn lókun tó bá pé ń bẹ́ẹ̀ yẹ kó lè gbọ́ wà. ẹ lábẹ́dá gan ló jábọ́ ń jò ní láti ilé alájà mẹ́fà. ìgbà wọ̀ bí sẹ́ńpọ̀ ní sẹ́ ya Rabbi ya Rabbi ọ padà fọ́ lórí náà. pé tó bá pé ọlọ́run bá ń bẹ̀ ṣe kó sì yẹ fún ọ tẹ́ abẹ́rẹ́ níbẹ̀ fún ọ tẹ́ blanketi kan àbí dọ́lọ̀ fún ọ tẹ́ ẹlẹ́kọ̀ ṣubú lé lórí ẹ máa kí ìtara a lè kàn máa sọ̀rọ̀ ká máa bì wá wá bò ní wá wá yìí ṣé tá à ń sọ lẹ́nu tó sì ṣe lára tiwa náà bí ọ̀tẹ̀ either negative or positive ṣé ìwọ́n gbà pọ́lọ̀ ń bẹ àbọ̀ gbà ó yẹ ká máa bira alẹ́ rẹ̀ because tàbá lè bira alẹ́ rẹ̀ tá a bá fi kúrò nínú ilé ayé yìí ní tó dájú òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ wọn padà bára wọn bí tí wọn ò lérò ìgbàgbọ́ ń ta ni lódodo sọ yẹn ni pé òsì lè sọ pé mo gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó o bá ti gbà pọ́ lọ́wọ́ bá ń bẹ̀ẹ́ ọba gbọ́ wọ́n bi lárúbáwá ará oko kan léèrè ike sọ ọgbà pọlọ ń bẹ àbọ̀ ọgbà iná ìdarí ńgbà mi tẹ́ máa ti wọnú ìgboro eruku máa fẹ́ sọpọlọ èèyàn ní ronú bó ti yẹ má ará oko lọ wọ́n ní ìbéèrè pé sọlọ ń bẹ ó rí béèrè ó rí nígbà tá à ń lọ lọ́nà tá a rí gbé ewúrẹ́ kí lọ́tọ̀ka sí ó túmọ̀ sí pé ewúrẹ́ ń bẹ bàtà rí gbẹ kí lọ́tọ̀ka sí ó túmọ̀ sí pé nǹkan kan bẹ́ẹ̀ ń jẹ́ màálù ìgbẹ́ ràkúnmí kọ́ ó túmọ̀ sí pé nǹkan kan bẹ́ẹ̀ ń jẹ́ ràkúnmí ókè sádúró sámà ìyá dúró lẹ̀ yìí àwọn àpáta ńláńlá yìí tí wọn ò tó tọ́ka sí al-Latif ọba arínúróde ọba tó mọ gbóńtọ́wẹ́sì nǹkan kan pamọ́ sí so torí tẹ́lẹ̀ ẹ má jà sanra wa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbọ́lọ̀ǹgbọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbọ́lọ̀ǹgbọ̀ àwọn tó ń wá visa wọ́n fẹ́ sápò nàìjíríà ti wáyé wọ́n fẹ́ sálọ lóyún ẹlòmíì lálẹ́là àmọ́ ti visa ó ti sùyàmù títí inú rẹ̀ pala ó ti sùyàmù lẹ́yìn títí gbogbo ẹsẹ̀ ti pákó torí kí ni kó lè bá fún visa ìgbà títí wọ́n lọ nítorí wọ́n ti àdúrà lọ ya Allah ya Karim ya Allah ya Wahhab ya Allah ya Fattah. láti ìdíyẹ ń bá gbogbo gbà you are disqualified you are disqualified. ibẹ̀ lẹ́nu mi ò ti kéde kó wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ wọ́n lọ ẹni tó bá lọ wà lọ nípa o gbogbo àdúrà gbogbo kìyàmù lẹ́nu gbogbo sèyàmù nàá o ò jẹ́ wọ́n fún mi bí sá o ò sí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí ní ń pera rẹ̀ ní mọ́mìn àmọ́tẹ́kù kò ní í máa lè torí kò gbà pé ọlọ́run ọba ń bẹ. ẹlẹ́ẹ̀kejì ẹnikẹ́ni tó bá ní mo gbà mo bọ̀ lọ́run ọba gbọ́ ọ gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sáwọn àti ọlọ́run tọ́lọ̀ ń ṣe wípé ọlọ́run nìkan ló lè ṣe kò sí ẹ̀dá kan tó lè ṣe nǹkan kan nínú sẹ́tọ́ lọ́wọ́ bá ń ṣe ọlọ́run ló ń dá àyàn ọlọ́run ló máa ń pa àyàn ọlọ́run ló máa ń gbé níga ọlọ́run ló máa ń rẹ nílẹ̀ ọlọ́run ló máa ń tún téèyàn ṣe ọlọ́run ló máa ń ba téèyàn jẹ́ ọlọ́run ẹlẹ́dàá wa òun ló ní àkóso lórí gbogbo nǹkan nǹkan kan ò lè ṣẹlẹ̀ nínú ìjọba ọlọ́run àfi bọ́lọ̀ ń bá ti ṣe fẹ́ẹ́ téèyàn bá gbàgbọ́ bẹ́ẹ̀ kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọ̀kàlí máa jánu kọ́ máa fánu kọ́ tó kọ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ àmọ́ kí àìgbàgbọ́ kọ́ wà lọ́dọ̀ rẹ ò lè tán lọ́wọ́ bá jẹ ọkàn máa tán ààrẹ dànù ni. akramakumullah kí ló dé tẹ̀yìn máa ń sọ ní yorùbá lẹ́gùn pé èrò tí kánìkan ba tèmi jẹ́ kánìkan lè dá ba tiẹ̀ jẹ́ ẹ̀ dáhùn so ara pé èèyàn gbàgbọ́ nù àkídà sàhíhà ò sí lọ́dọ̀ rẹ̀ nísìn bàbá kankan kọjá ni ẹni ah, bàbá òfò tá a rí lálẹ́ àná ọlọ́fà tọmọ fi kú kílò tó má ok bàbá kan tẹ ẹ rí ọkàn lè fa fúfọ ma ẹ̀yin ọmọ pé ọlọ́run ló ní al-ihya wal-imata ó ní al-muhyi ó ní al-mumit ọlọ́run ló máa mú ní sẹ́lẹ̀ ọlọ́run ló máa ń pa ni. ẹ̀rì kábàlà bẹ́ẹ̀ á yóò bá fèlì bàjẹ́ lágbọ́n pé kásá máa tìran gbogbo ẹ̀ mẹ́nìkan ká máa tìran rẹ̀ mẹ́nìkan wọ́n ní àjẹké lánàá ọmọ kú lónìí àtà ìmà mo rò pé gbogbo yóò bá lè complete ẹ̀ gbogbo ẹ ìtumọ̀ pé àwọn ò nígbàgbọ́ sí pé iṣẹ́ ọlọ́run tọ́lọ́ máa ṣe ó nìkan náà ló lè ṣe kò sẹ́lómi tó lè ṣe nínú gbàgbọ́ Yorùbá wọ́n gbà pé ẹnìkan lè gbé àwọn lọ́wọ́ sókè káwọn ga ẹnìkan sì lè fà wọ́n lẹ́sẹ̀ káwọn lọ́ọ̀lẹ̀ torí ẹ ti máa rí ẹnìkan bá kọ́lé ó lè ní ọláyà ẹnìkan ra mọ́tò ọlẹ́ẹ̀gbọ̀n ẹnìkan ó ti ẹ̀rọ kádà ọlọ́lọ́ọ̀gà ọlọ́àtọ́lọ́wọ́n á ń kọ́ sọ àfihàn sọ àfihàn òsì torí tí al-aqidatu sahiha bá wà wàá mọ̀ tó gbé ọlá dání ọlọ́ọ̀lọ́ lẹ́yìn náà ọlẹ́ẹ̀gbọ́n lẹ́yìn náà ọláyà lẹ́yìn náà ọláàbúrò tẹ́lá kọ́ bẹ́ẹ̀ sábúrò wọn ní bínú ibi tá a ti rí pé kò sákìdá nísìnyí ayélujára mọ́tò wa kò tẹ̀ sẹ́ńtọ́ bí ọkọ̀ kankan ti tẹ́lẹ̀ náà wọ́n lọ́ọ́ mà ọwọ́ akọ́sí mọ́tò pé ọlọ́ọ̀lọ́ọ̀ lẹ́yìn náà ọlá àyà ìmàmá rẹ̀ ọ̀nà sani pé wá pé wá ọ̀gbọ́n báwo ni sẹlẹ̀ tó rẹ fún ẹ tó máa sọ pọ́lọ́ lọ lẹ́yìn náà position one ló gbé mi sí yẹn owó tí màá wò kó náà ni tí ọba sì tóun ìwọ ọba sì gun mọ́tò ẹ rí i pé wọn náà. nígbà tó gbọ́ láàyà ọ̀la kì í dàbà yíha ìyá rẹ nígbà tó sọ pé lọ́lọ́ lẹ́yìn náà ọláyà lóde ìyá náà kò sá kì í dàbà yíha wọ́n lọ́ kàn gbé rúkúnù lójú rẹ̀ tàbí màtó màmá yìí náà kọ́ kò òdodo irú lẹ́rìí ti ń nù wa nínú gbàgbọ́ Yorùbá wọ́n gbàgbọ́ àwọn ní ìsìn tí yóò bá gbàgbọ́ pé nìkan lè rọ̀jò yàtọ̀ sí Allah àbí wọ́n gbà. wọ́n tún máa wò pé ẹni tó lè ti òjò wà ẹ̀sẹ̀ bí bóyá táàpù wọ́tà ni. tó ẹ ti tì í pé àwọn ayé bá fẹ́ ká sí ẹgbẹ́ rẹ ní o tí wọn bá fẹ́ ká sí wọn ó fi ojú ní o láì táǹkì. subhanallah eléyìí ń bẹ nínú pé kò sí àkídà sàhíhà fún yín tí àkídà sàhíhà bá ń bẹ fún yín ọ̀rọ̀ jòǹbò òbí ọ̀dà ẹ̀rú ọ̀bà wèrè àti àwọn èèyàn kan wà láyé báyìí tó lè kó yàn láyà jẹ àní òbí ọ̀dà rọ́pò lórí onídà fún ọ ẹni pẹ̀lú ọba nítorí tọ́lọ̀ ni ọba fẹ́ sọ fún mi pé wọ́n ní mbọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìgbàlẹ́ rẹ̀ tájú tọ́lọ̀ bá dájú ó ní kúre ẹni para rẹ̀ ọba lẹ̀ sọ ṣùgbọ́n ẹ ti sọ́ra lẹ̀. fún àkìdá ọ dáa ó ti wá di nǹkan tó ti di bárakú ní ìgbàgbọ́ yorùbá tá a máa ń sọ bẹ́ẹ̀ gan à kò tó lọ náà ni àwọn abáyọ ọmọ ayé hmm, ọmọ ayé ayé tótó fún ayé ìrọ̀ lásán ìrọ̀ sọ nítorí pé burúkú ti dáadáa máa yín lọ́wọ́ ọlọ́run kéèyàn ga òun ló máa rẹ̀yìn alẹ̀ ṣé àbẹ ẹkọ ni bíkọ lọ ń bẹ èèyàn náà èèyàn wà bí yorùbá ti gbàgbọ́ àkídà tọjọ òsì ike àwọn àpá kan bẹ tọ́lọ̀ ń kwáyé fún kwáyé fún báwọn bá ti ṣe búrẹ́dì bọ́ọ̀lù sọ akọ báwọn bí àyà wọn bọ́ọ̀lù sọ kọ báwọn táwọn náà ń tò tó bá fẹ́ wọ bí a sì ọ̀rọ̀ ń kwáyé fún wa ebi ń pọ̀ ọgbẹ́yàwó yìí tètè bá wọn lọ wájú ọ̀rọ̀ ẹgbẹ́ mi kọ́ dàrú ọlọ́run ti kwáyé fún ọ ọlọ́run kọ́ ayé fún ọ gbẹ́gbẹ́ ọ ọlọ́run kọ́ ayé fún ọ ìwọ tún lè máa yàgbẹ́ kọ́ ẹ kọ́ yàgbẹ́ mọ́ abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ẹ wá ti máa gbàgbọ́ pé àwọn àfáànù àwọn àfáànù ọmọ ẹjọ́ lè bọ́lọ̀ sọ kí ni kí ni kan náà tẹ̀ ń bọ́lọ̀ sọ ẹ dàpọ̀ kí ni tẹ̀ ń bọ́lọ̀ sọ rẹ ẹ ọmọ akónákẹ́lì òfò kaka ọmọ àtàwọn èèyàn jẹ ọmọ àdàrú mọ́ wọn nítorí pé ẹ fẹ́ lé àwọn èèyàn kúrò sí ìgbàgbọ́ òdodo eléyìí wá mú kọjá pé ọ̀rọ̀ níta àgbà kó òdodo gan kọta létí ọ̀pọ̀lọpọ̀ bọ́sibọ́sí yóò ti ẹ̀ bá láàmú yóò máa fi ṣèwà wò. wàláhì wọ́n ti bá táwọn èèyàn jẹ́ kọjá sí sọ. yóò máa sọ pé àtẹ̀wọ́ tó wọ́n wọ́n wọ́n ẹ má gbàgbọ́ ọ̀rọ̀ wọn ti ta kó sínú gbogbo ayé ni o. kò tó pọ̀ láyé náà gbogbo bọ́tà ìkòtò ní àbí èsè kòtò tó o yájú wa kó bẹ́ẹ̀ àbọ̀ ní kó bẹ́ẹ̀ wá kó bẹ́ẹ̀ ní torí délé ẹ̀rí pé làákìdàtù sàhíhà kò sí ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa tẹ̀ra wọn dànù wọ́n máa kọ́ àwọn èèyàn kọ́ púpọ̀ wọ́n máa wọ́ wọn kó lójú ọ̀nà lọ sínú ìgbẹ́ nítorí pé ẹnìkan ò sí títí ẹ ti bàjẹ́ tọ́fẹ́ kíkẹ́ nìkan dà ìgbà táwọn ti ṣìnà tí wọn ò sí lórí ìgbàgbọ́ òdodo ní tí ó wúru wọn náà ní kí gbogbo èèyàn yókù náà ń kọ́ kí wọ́n má má tẹ́ ẹ máa pé tó ti àwọn yahudi àti nasara náà waddu law takfuruna kama kafaru fatakununa sawaa ó wù wọn kẹ́yìn náà di kèfèrí gẹ́gẹ́ báwọn ti ṣe jẹ́ kèfèrí tẹ́ lè bá dọ́gba ó lè bá jẹ́ pé náà gbogbo yẹn padà wọ̀ kẹ́yìn ìdí nu fi jẹ́ pé kò sí ẹnìkan títí ẹ bàjẹ́ tí ń fẹ́ tẹ̀lómi ọ̀dà kò sẹ́nìkan kábọ̀ tiẹ̀ ta tí ọmọ aran kan kí tẹlómi ọ̀fọ́ torí ẹ̀ nígbà táwọn ti jẹ́ pé wọn ò sí lórí ẹ̀sìn gidi ó wù wọn kún sí ẹ̀yin náà lọ́nà kọjá pé ẹ̀yin náà ò ní sí lórí ìgbàgbọ́ eléyìí gbà kọ́ lọ́wọ́ sànù wa torí ẹnikẹ́ni tó bá ní mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹlẹ́kẹta yóò ṣe ọlọ́wọ́n ọba lọ́kàn pẹ̀lú sẹ́ẹ̀tì ẹ̀sìn sí iṣẹ́ wo lọ́lọ́run ní ká ṣe iṣẹ́ ìjọsìn ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين ọlọ́run ní mi ìṣẹ̀dá àlejànú àti èèyàn ń torí nǹkan kan bí èsì ń torí kí wọ́n lè máa jọ́sìn fún mi ń tọrọ ìjà àti mú nǹkan lọ́dọ̀ ẹ̀mí kankan o ń tọrọ pèsè kan ń tọrọ nǹkan nìkan lọ́wọ́ yín ń sì tọrọ pé kẹ́ ẹ bọ́ mi torí pé ọlọ́run ọba gan-an lọ́ba tí pèsè fún yín alágbára ọba tó nípa nítorí wọn ti torí rẹ̀ dá wa tá a wá darí gbogbo ìjọsìn wa sọ́dọ̀ Allah so àjẹpé ńjọtọ ọba tó darí gbogbo ìjọsìn rẹ̀ sọ́dọ̀ Allah níjọ náà láti gbà pé yẹ yàtọ̀ sí ní tó ti síwájú yóò kún pípọ̀ darí gbogbo ìjọsìn rẹ̀ sọ́dọ̀ Allah fẹbi táàrí wọn sọ pé ọgbọlọ ọba gbọ́ asọlẹ òní ṣe fẹ lómi àfi Allah azakẹ́ òní yọ bẹ́ẹ̀ lómi àfi Allah ọ̀sìyàm òní ṣe bẹ́ẹ̀ lómi àfi Allah wàlúhàjù kẹdàlì. gbogbo ìjọsìn wọn àna mẹsàdìdà lílẹ fẹlẹ àdàdàrú màá wọ́ọ̀hì àhàdà. tọ́lọ́wọ́n bá ní gbogbo ìjọsìn gbọ́dọ̀ jẹ́ a gbọ́dọ̀ sẹ́rí ìjọsìn wa lọ sọ́dọ̀ ẹlòmíì tá a tọ̀ sí Allah. síbẹ̀ làwa rí lónìí a sì la gbọ́ lọ́wọ́n ọba gbọ́. nísìnyí ọ̀rọ̀ táwọn mùsùlùmí la focus ọ̀pọ̀lọpọ̀ nínú àwa mùsùlùmí lónìí tẹ́ ẹ bá wọ ẹ̀rí kékeré sọ́lọ̀ nìkan ni wọ́n ń sìn wọ́n wọ́n sìn nǹkan mí ìyàtọ̀ sí Allah àwọn ẹlòmíì tí wọ́n hàn àwọn ẹlòmíì tí wọ́n kọ̀ hàn wọn ò gbé hàn ọ̀n bẹ nínú àwọn mùsùlùmí lónìí ẹni tó ti pín látàrí ìpọ́njú bá a òun gan báwọn bọ bàtálá ọ̀nbẹ nínú wọn ẹni tó ṣe pé wọ́n ń jọ ń fi Ọ̀ṣun Òṣogbo ni ọ̀nbẹ nínú wọn ẹni tó fi wọ́n jọ ń sẹ̀yọ̀ ni òun á sọ pé no culture lásán ni culture kọ́ culture ni culture ẹ̀bọ ni ìbá ń ṣẹbọ sọlọ ni ẹlòmíì ń bọ rẹ̀ mùsùlùmí ló sì pera rẹ̀ ọ̀nbẹ nínú wọn ẹni tó ti kó ló ìsàtì ẹ̀ gángan nulẹ̀ tẹ́kì yàtọ̀ sí jẹ́nẹ́rà òòsà tí gbogbo wọn jọ ń bọ ó tún ní kàtìkìtì nulẹ̀ ẹni tí ń sọ fọ́mọ rẹ̀ nígbà tí ọmọ tó lòun fẹ́ lọ́kọ ó wá sọ fọ́mọ yìí pé àwọn ò ní láti bá a bọ́rí nítorí pé àwọn ti bọ́rí kan fún tẹ́lẹ̀ kó lè wá ní ìtúsílẹ̀ lára nǹkan tí ìbọ̀lì alákọ̀ọ́kọ́ ti pèsè fún kó lè máa ṣe dáadáa lé ọkọ àwọn tún bọ̀lì fún lẹ́ẹ̀kejì bàbá yìí aláàjì wọn ti pè wọ́n sì ní ma tún lọ ọmọ síláàsì ọwọ́ á ní àwọn ó ṣe bọ̀lì ẹlẹ́ẹ̀kejì fọ́ma ọlọ́run ti wá ṣe ọmọ gbẹ̀sìn yẹn ju bàbá lọ ọmọ mẹ́bọ mẹ́sìn ọmọ wa ní kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ Allahu Rabbul Alamin nìkan lòún ṣe ń tọ́ òun ò sì sí nípò ẹni tí tọrọ lọ́dún òsàkà pípò sí nǹkan kan fún ntọ́ ẹ bá rí pẹ̀lú ọlọ́run ló ṣe fún ntọ́ ẹ bá sì rí ọlọ́run fún ọba sá di wàhálà láàrin bàbá àtọmọ yìí so bàbá wa ní òsà tó wà lẹ́yìn májẹ̀mú rẹ̀ ní pé gbogbo ọmọ náà gbọ́dọ̀ yá pàṣẹ làwọn náà máa bọ̀ lẹ́yìn lẹ́sọ̀ fẹ́ẹ́ rí gbogbo ẹ̀kọ́ tako Islam lẹ́nu ẹ̀ ṣebí bọ́pọ̀lọpọ̀ ṣe wà náà ni ọ̀pọ̀ nínú àwọn mùsùlùmí lónìí tẹ́kùn ní ń ru ẹ̀kú eégún ń ru ẹ̀kú eégún tó láì máa gbọ́ pé wọ́n kà ń káyìlá sàmádù wọ́n ní ń ru ẹ̀kú eégún ebó pọ̀lọpọ̀ lù láyé ibi tẹ́ ń sọ̀rọ̀ ọmọ mùsùlùmí náà lẹ́gbàá bẹ́ẹ̀ sọ́lọ̀ ni wọ́n ń sìn àwọn èèyàn tẹ bọ́ sọ́lọ̀ wọ́n sì tún mú mi sí ọgbà mi lọ́kànjẹ́ púpọ̀ torí ẹ̀ tá a bá ti lè ṣe ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ìgbàgbọ́ wo lọ́wọ́ fẹ́ sọ pé ó ní ọwọ́ alọ́ gbàgbọ́ ọ̀sẹ̀ bó ti rí ọ̀sẹ̀ bó paraku ó tún lọ́ọ́ bá parí wọ́n bá dárí pandara wọ́n á fi àwọn asosò fìkà asosò fìkà láti fi hàn pé ah, ọ̀gá mi lóyún nù ká fẹ́ bọ́ bàbá ti gbóyè. akramakumullah ìwọ náà bàbá tó ń tàdúrà tó ń jí tàdúrà lóru ọba sáwò kí ló ń pè kí ló ń pè nínú àdúrà wọn ní kó o pè wọn sì rò kọ màmá rẹ mọ orúkọ tiẹ̀ mọ ọjọ́ tí wọn bẹ wọn multiply gbogbo ẹ gbogbo ẹ jẹ six six six six six six six lọ́nà mẹ́fà six lọ́nà mẹ́fà jẹ́ kí ni ẹ̀yin mathematicians six hundred and sixty six thousand six hundred and sixty six times wọn lọ máa fà á lójúmọ́ kan tí wọn wá fà mí màálù nígbà tá a yẹ wò láìla ìlọwọ ó dókò àdìjànú kóńkálukọ sáwo nákẹlì rẹ ti ń fà torí pọ́nrọ́ gbàgbọ́ la sọ tó bá kú pínrín pẹ̀lú kọ́ bútọ̀ fà ó kò sí o ẹlòmíín fa dám dàyà èlò dám dàyà èlò dám dàyà èlò dám dàyà èlò tó bá dám dàmáìdì orí ẹ ó kò sí zẹ́ni ọkọ̀ ọlọ́ọ̀ ni dáńdá yà á lò wá. ọwọ́ amúra sí kankan ọkọ̀ gẹ́gẹ́ dáhùn ẹlòmíì rọ́ọ̀kọ̀ yà á lò rọ́ọ̀kọ̀ yà á lò yà á lò akakadiru akakadiru sadada bíi lò wàhálà bíi lò yọ̀ọ́ pàtó lè fìtínà bíi lò wọ́n sẹ́bọ̀ sọ́lọ̀ nìyẹn wọ́n sẹ́bọ̀ sọ́lọ̀ sáńtà wọ́n kọ́ ọ̀yàtọ̀ sẹ́ni tí ń bọ Ògún ọ̀yàtọ̀ sẹ́ni tí ń bọ ọ̀rọ̀ yàtọ̀ sẹ́ni tí ń bọ Ṣàngó nítorí pé o ti pè nǹkan mi yàtọ̀ sí Allahu Rabbul Alamin inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha akramakumullah ẹnì kí tẹ bá ṣe àdúrà yóò bá lẹ́wọ̀ wọ́n lè gbọ́ àwọn ká yàtọ̀ yàtọ̀ mélòó ni náà rẹ̀ ẹ̀rọ mi létí mélòó lè máa ń ká wọ́n lè di wá fọ́tí wá tún wá bẹ́ẹ̀ máa ń ṣe fẹ́ gbígbà gbígbàdúrà ń gbóná sí ni àbẹ́ ẹ̀kọ́ ni wá lọ wá. Bẹ́ẹ̀ bá ka Yasin tó yẹ kí kútúbà Yasin. Ẹ̀rọ Yorùbá lẹ́mú ó ní Yasin bí tọ́gbà wọ àwọn làwọn Yasin ìsọkúsọ. Wọ́n làwọn fẹ́ kí kútúbà Yasin nínú Al-Fawz al Síbẹ̀ yìí náà ní kútúbà ẹ̀ máa ń tó kó sínú ni àwọn okò àlìjánu ni ẹ kà lè dẹ́ máa kó okò àlìjánu yá àdẹ́dẹ́ bí lò sàdẹ́dẹ́ bí lò kẹ́kẹ́ bí lò sọlọ ní jẹba ní sẹ ma pé nínú Ọlọ́run bílù bílù yẹn wà mẹ wọn á ní ẹni tó ṣẹlẹ̀ ni pé kò lè yé yín ẹ ṣàlàyé fún wa ẹni tẹ máa ń tí rọ́ńjẹ tó kọ Ọlọ́run wọn nínú ọ̀nà ọ̀nà ọ̀nà wà mẹ kẹsàn-án àkè ó kọ kan tí o bá ti jó kọ lọ ajá pé yóò jó kọ kan mí sí ọ yàtọ̀ sọlọ tọ́lá ti pé kan mí sọ yàtọ̀ sọlọ kí láti ń àtẹ̀gọ́ sọlọ ẹ̀sì fáìlì wọ́n ní ẹ àwọn rọ̀hánìà ókè kí ni jẹ́ rọ̀hánìà a ti gbọ́n pa màláyà fa a ti gbọ́n pa àwọn èèyàn fa a gbọ́n pa àwọn àlùjáde fa a ti mọ̀ pa àwọn ẹranko wa fa àwọn ẹyẹ oko wa fa àwọn kòkòrò wa àwọn ẹja wa ìwọ rọ̀hánìà ìrọ̀ lásán àlùjáde àlìjánu lẹ ń pè wọn á ní àǹkájẹ pé nǹkan kan ń jẹ bẹ́ẹ̀ tẹlifà fi lẹ pẹ pé ọsẹ máa sọlọ. lẹ́yìn aṣọ́rakta lẹ́yìn bàtàn náà àmàlù wàlẹ́tọ̀kùnrin mìíràn xasiri. bẹ́ẹ̀ni ká máa ń pè ya Muhammad ya Muhammad ya Muhammad ọsẹ máa sọlọ. àwọn ṣíà àwọn ni ya Aliyu ya Hussein ya Aliyu ya Hussein tó máa ń fi tọ́wá mushrikun mushrikun. torí kò ń ti ń pè nǹkan míì yàtọ̀ sí Allah Rabbul Alamin ẹ̀rí fún àwọn ṣíà yẹn náà níbi kíbi tán bá wà ẹ̀rí fún ọmọ kọ́sára ògiri pé yá fẹ̀ yá fẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá kọ̀kọ́ kúkọ̀ sí kánù wọ́n kọ́ sí kánù lórí ọ̀nà láti fi hàn di àkídà náà wá wà nínú pé nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́ ló ń pè torí ẹ̀ sílẹ̀ máàmù kan ẹja gbọ́ ẹja bá wí kò ní ìdíkà àkùn tẹ́lẹ̀ láti máa kí ẹ̀kọ́ bẹ́ẹ̀ ẹ̀fọn ọmọ yín ẹ̀kọ́ sẹlẹ̀ máa mú ẹ má máa ṣe fún wa ló kọ pé ń ṣàdúrà ẹ má máa ṣẹlẹ̀ sọ́rọ̀ kápá á máa sàmì. bí wọn ké wù gbàtà wà ké wù ké wọ̀ yàtọ̀ bí ké wù ti wà láti bẹ̀rẹ̀ rẹ̀ náà lọ́wọ́ àdòyìn. ọmọ náà ah, lọ nkàrà nkàrà nkàrà nkàrà ẹ jẹ́ kí gbogbo clear nítorí pé kí ìgbàgbọ́ ọlọ́mọ bàá jẹ́ pé àtàwọ̀ burúkú sáwọ̀ ẹ sì mà ẹni tí ń ṣe àdúrà òun kọ́ nìkan ló ń ṣàdúrà o ẹni tí ń sàmì náà ń ṣàdúrà tùlẹ̀ ẹni tí bá ń ṣàdúrà fún ẹ jẹ́ kọ́ ọ̀rọ̀ clear kẹ́tó sàmì o. ẹ̀gbọ́n tó lọ sọ fún anabi Musa alayhi salam ọlọ́ni ya Musa qad ujibat da'watukuma ìwọ Musa àti dáhùn àdúrà ẹ̀yin méjèèjì ìwọ Musa àti dáhùn àdúrà ẹ̀yin méjèèjì èèyàn mélòó ànábì Musa èèyàn kan ṣùgbọ́n ànábì Musa ń ṣàdúrà ànábì Harun sàmì ọlọ́run sọ pé àti dáhùn àdúrà ẹ̀yin méjèèjì torí rẹ̀ ẹ̀rọ tó ń ṣàdúrà dákun bí ó kíá kótóbà júmọ́ ló ń ṣe òun ń ṣàdúrà fún àwọn àrí rẹ̀ bàbá ẹ̀ láhùn ẹ̀já gbọ́ dáadáa ká fi máa ń ta abẹ́ sàmì fún ọlọ́mọdé asàmì káàmì tó wá dẹ́pọ̀ ń kó kọ àlejò àná wọn náà ṣe àmì ọkàn bọ́ sínú fáìlì kó ti sẹ́bọ̀ sọ́lọ́ ni. lànàbì sallallahu alaihi wasallam máa sọ pé Allahumma inni a'udhu bika an ushrika bika wa ana a'lam wa astaghfiruka mimma la a'lam ọlọ́mọ sáà ti rẹ o níbi kí n sẹ́bọ̀ sí ọ lẹ́ni tó mọ̀ pẹ́ ni mò ń ṣe ọlọ́mọ ń tọrọ àforíjì lọ́dọ̀ rẹ lórí èyí tó ṣeé ṣe ká pé mo ti ṣubú sínú ẹ̀ nínú ìṣẹ́bọ láì jẹ́ pé mo mọ̀. so tọ́ba ajẹ́pọ̀ ga wa ní bá ń sọ báyìí bó làwọn aburú ń tu olódò tọ́mọ atanra rẹ jẹ́ pé àwa kẹ̀ àfi kẹ̀ náà kò sí tàbí ṣùgbọ́n èèyàn ọkọjá agbára àdánwò tọ́lọ́mọ afẹ́ dán yàn wò yọ dán yàn wò àmọ́ mọ́ mọ́ àmọ́ lọ́ọ́ rọ́ọ̀lù àdánwò nǹkan ọmọ tọrọ kọ́ ọmọ torí ẹ ẹni tó bá gbàgbọ́ gbòǹgbọ lọrùn ọba gbọ gbogbo ìjọsìn yóò máa ṣe fọlọ kí ni wọn lá wá sí nídìí kàsí lọ o sì lọ gbọ́ lọrùn ọba gbọ. ọ̀nì ẹ̀ ìjọ ṣẹlẹ̀ ní pọ́kàn nígbà kó dodo ọba gbogbo báyìí náà àti náà yẹn kọjá kọ́dà irú wa lè kọ́kọ́ wọ àlìjáná kẹ́yọ̀ tó wọ̀ àlìjáná ń bọ́ gbà tí èsì kúkú bàbá rẹ̀ tó bá gbà àlìjáná tọ́lọ́ọ̀ni òsínlọ́ọ̀ ẹnikẹ́ni tó bá ní mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ọgbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run kó sì máa lò kọ́ máa tẹ̀lé ọ̀kọ́ mà nípa ẹ̀sìn ọlọ́run ambọ̀sọ̀ ti pọ́ tẹ̀lé sẹ́wọ̀n pẹ̀lú eléyìí gan máa ń fà kéèyàn pàdánù ìsàmù rẹ̀ torí ọ̀dọ́ wọ́n wá o ẹja kíyè sára gidigidi ẹja kíyè sára gidigidi ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ dábútẹ́ báyìí ni wọ́n fi mú wọn kà kún kankan yóò sì máa sọ pé òun gbàgbọ́ ń gbàgbọ́ nítorí pé ìgbàgbọ́ òdodo tó lálàáfíà tó bá wà pẹ̀lú èèyàn ẹnìkan ò ní síwájú rẹ níbi káyára sí lọ ẹnìkan ò ní síwájú rẹ níbi káyára jìnnà sí tọ́lọ̀ ní kàmẹ́sì ó sì máa ṣe ó tún máa bẹ̀rù ọlọ́run pé sọ́lọ̀ wọn gbà ó sì máa sọ́ra gbogbo tó lè bẹ̀sìn yẹn jẹ́ ẹni túmọ̀ sí pọ̀ gbọ́ lọ́wọ́n bá gbọ́. akramakumullah ẹnikẹ́ni tó bá ní mo gbọ́ lọ́wọ́n bá gbọ́ wọ́n gbọ́dọ̀ mú àwọn orúkọ ọlọ́run ọba eléyìí tó rẹwà jù tọ́lọ́run fi pera rẹ̀ kọ́ máa fi pè ọlọ́ kọ́ máa fi bẹ ọlọ́run kọ́ máa fi sin ọlọ́run ó sì gbọ́dọ̀ máa fi àwọn àròyìn rẹ̀ eléyìí tó ga tó fi ròyìn ara rẹ̀ tó fi ròyìn rẹ̀ láì jẹ́ tọ́yọ̀ kankan kú à ọlọ́run sọ pé nǹkan báyìí báyìí báyìí lórúkọ mi wọ́n á sọ pé àwa gẹ́gẹ́ bí ẹni tó máa kí wa yẹ̀ wò àrípò pọ̀ yóò yẹ ká fi pọ̀ lọ ẹ̀yin gẹ́gẹ́ bí táyì قل أأنتم أعلم أم الله sẹ́yìn ilẹ̀ mẹ̀túnì àwọ̀lọ̀ nítọ́lọ́ bá fi pera rẹ̀ á fi pè bẹ́yà ìtumọ̀ rẹ̀ yíyọ àbí òyíyọ àwọ̀ pè ntí ọba fi pera rẹ̀ àgbọ̀dọ̀ fi pè tí ìbá sọ lọ́n ló fi pera rẹ̀ tí ìbá sọ nàbẹ̀wọ̀ Muhammad sallallahu alaihi wasallam ló fi pọ́ a gbọdọ fi kankan pé ọlọ kọlá kò ṣe sọ ló fi pé ọlọ a sì fi kọlọ ń pera rẹ a rí pé àṣẹlá kọlọ a nígbà kátó wá pé bákan náà ọlọ́run bá ní orúkọ bẹ́ẹ̀ kì í ṣe ọlọ. gbogbo orúkọ ọlọ́run gbogbo ẹ̀ ní àwọn orúkọ kò sì lè jẹ́ kó rẹwà jù àfi kó jẹ́ kó nítumọ̀ torí rírẹwà rẹ̀ wá látara ìtumọ̀ ni eléyìí bá yé wa ahlu sunnati wal jamaa wọ́n ní orúkọ ọlọ́run ọba kò lóǹkà gbogbo orúkọ kọ̀ọ̀kan ló sì bí ròyìn kọ̀ọ̀kan àwọn àròyìn tí wọ́n pọ̀ jantirẹrẹ tó lọ́n fi ròyìn ara rẹ̀ àbánábì fi ròyìn rẹ̀ tí ọ̀tá orúkọ wa àjẹpọ̀ àwọn àròyìn ọlọ́run pọ̀ ju àwọn orúkọ ọlọ́run ọba lọ tọba wa jẹ́ bẹ́ẹ̀ àwọn orúkọ ọlọ́run tọ́pọ̀ jẹsí rẹrẹ yìí àti àwọn àròyìn rẹ̀ tọ́pọ̀ lọjà ara yìí àwọn máa fi pe ọlọ́run á sì máa fi ròyìn rẹ̀ ròyìn rẹ̀ àní ti kankan dànù nínú tọ́lọ̀ ń fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ èyí tọ́lọ̀ ń sì ti dànù àní fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ àwa náà ti dànù bọ́lọ̀ ń sì ti dànù àbánabi sallallahu alaihi wasallam ló ti dànù àwa náà ti dànù lam yalid wọlé ní yóò lẹ nínú tọ́lọ̀ ń ti dànù ọlọ́run òbí ma ẹnì kò bí ẹnìkan á sọ fún wa pọ́lọ̀ ń bí ma ọlọ́run má jẹ á lè gbà wọlé láéláé bákan náà kò wọ́n wọ́n wọ́n áhàd nínú tọ́lọ̀ fi rin lẹ́nu fọ́kàn ṣoṣo ní ọlọ́ àwọn náà fi rin lẹ́nu ọlọ́hùn sọ́mẹ̀ nínú tọ́lọ̀ fi rin lẹ́nu àwọn náà fi rin lẹ́nu ibi ọlọ́run ọba iná ní gbogbo ẹ̀ àbí kò ní inú kò ní kùn á ń bọ̀ síbọ̀ sí páàpù ìjẹun. tẹ́lẹ̀ ìgbà yé wa ajá ipe àwọn orúkọ ọlọ́run àtàwọn àròyìn rẹ̀ á máa fi rinlẹ̀ fún Allahu Rabbul Alamin á sì máa fi wọ́n pè walillahi al-asma'ul husna fad'uhu biha tọ́lọ́wọ́n bá ní àwọn orúkọ tó rẹwà jù ẹ máa fi wọ́n pè Allah síbẹ̀ làwárí síbẹ̀ ni gbogbo wa rí ṣé ẹ̀yin ń ṣe ọ̀kan nínú àwọn ọmọ àwòwélá àbí mọ àpèlà àwọn ẹni tó gbé tó lọ ń bá ròyìn ara rẹ̀ pẹ̀lú nǹkan kan wọ́n yí ìtumọ̀ rẹ̀ padà àbáwọn ẹni tó lọ ń bá ròyìn ara rẹ̀ pẹ̀lú nǹkan kan wọ́n sọ pé eléyìí ọ̀yọ́ lọ. lápèjúwe tabaraka alladhi biyadihi al-mulk wa huwa ala kulli shay'in qadir. ìbùkún òun náà ni fún ẹni tó ṣe é pé ọwọ́ rẹ̀ òun náà làkóso wà òun lálágbára lórí gbogbo nǹkan ọwọ́ rẹ̀ ṣé ọwọ́ rẹ̀ lẹ́yìn náà fi túmọ̀ rẹ̀ bíyẹ́ ìhẹ́lì mọ́lùk ọwọ́ rẹ̀ bó lẹ́yìn ọba túmọ̀ rẹ̀ ẹ̀yin ẹ lọ wo ẹ̀yin tẹ́ ẹ máa kí ẹ lọ wo tíra tẹ̀síìrì yín lóríṣiríṣi lóríṣiríṣi kẹ́ wá wo nǹkan tí wọ́n kọ síbi ìtumọ̀ bìyẹ́dìdì ẹ̀rí wọ́n ti ta wíìlì wọ́n fún ìtumọ̀ mi wọ́n lè kó ibi kòdìrátì yìí kòdìrátì yìí ti jẹ́ yẹ́dì yìí lọ́lọ́sùn wọ́n ní ayẹyẹ tó ṣẹlẹ̀ ni pé abẹ́ kápá rẹ̀ tàbí túmọ̀ rẹ̀ à ń sọ́ra fún àti fọlọ́ọ̀nù jọ̀yàn nítorí pé èèyàn lọ́wọ́ tàbá wa sọ pé bìyẹ́dì yàn àjẹpọ̀ àti fọlọ́ọ̀nù wéèyàn ok èèyàn náà ní kápá sẹ́nọ̀pá fẹ́ sá fún ọwọ́ atúmọ̀ rẹ̀ pẹ̀lú ìkápá sáà náà ní kápá àbá ní kápá ẹ wọ́n ní èèyàn náà ní kápá ṣùgbọ́n ìkápá rẹ̀ ọjọ́ tọ́lọ̀ ọwọ́ rẹ̀ lọ́wọ́ àjọ tọ́lọ̀ mo rò pé wa ẹ ní ti bá sọ pé ènìyàn ọlọ́wọ́ èkúté ọlọ́wọ́ erin ọlọ́wọ́ ṣé onílàákà ẹ̀kan sọ pé ẹ fẹ́ máa fìyàn wéèrè àbẹ́fẹ́ sọ pé ọwọ́ erin dàbí tèèyàn ní ṣé gbogbo àti ìgbà pé ọwọ́ erin bí erin ṣe rí ọwọ́ èèyàn bọ́lọ̀ ti ṣe dáyàn ọwọ́ èkúté ńkọ́ bọ́lọ̀ ti ṣe dẹ́kúté. orúkọ papọ̀ kò pé kí pàápàá nǹkan jẹ́ kankan náà. al-ishtiraq fil-ism لا يستلزم الاشتراك في الحقيقة orúkọ wọn jẹ́ nǹkan kan kò túmọ̀ sí kí pàápàá wọn jẹ́ nǹkan kan náà. ẹ̀yẹ́ lọ́wọ́ tí wọ́n tẹ̀síìrì yìí ara bi tí ìgbàgbọ́ kígbàgbọ́ ti sáwá báwọn èèyàn lágbọn àwọn orúkọ ọlọ́run. ẹ̀rí pé bóyá ninety eight percent àwọn tíra tẹ̀síìrì tẹ́ máa gbé wọ́n máa fún àwọn àròyìn ọlọ́run ní àwọn ìtumọ̀ mi ìtumọ̀ mi ìtumọ̀ mi wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram wajhu rabbika wọ́n sọ pé zaatu rabbika wájú lọ́lọ́sọ ojú àwọn aṣọ pàápàá olúwa rẹ ní ọ̀sẹ̀ kù pàápàá ṣe jojú àbí òye wa tó ǹgbà tí náà tí wọn sọ sí ń ní ṣé wọ àwọn akérè àwọn tí wọn náà fẹ́ sọ tàbíìrì fún wa pé ọ̀yàbọ̀ kọ́ àwọn ojú rọ̀ bẹ́ẹ̀kà láti wọn lọ́nà ọ̀sẹ̀ kù. ó ti ń sí àwọn èèyàn lọ́nà kí lọ́rọ̀ ń sọ kí lè túmọ̀ kí lọ́rọ̀ ń sọ kí lè wí kúwì tó ń wí nígbà tó ọ̀dà kankan mà ó ládùn tí wọ́n fi jọ nǹkan ọ̀kọ́ mà tó ti pera rẹ̀ láàbà ìsọkúsọ lọ́sọsọ ọ̀ká túmọ̀ tó bá wájú rẹ̀ ọ̀dà mà tó máa ń sọ̀sọkúsọ ẹlòmíràn ìbí lárúbá wọn fi kọ́ wọn fi lárúbá kọ̀ nǹkan á túmọ̀ sí kọ́dọ̀ Allah bẹ́ẹ̀ lẹ́rìí lóríṣiríṣi níbo lọ́nà ọba wà lárí jàmọ́ náà ẹ̀ dáhùn ní gbogbo sámàtá òkè gbogbo sámà ṣé kò sí ń bì masha allah àkìdá yìí dá ń ẹnna ẹlòmíì tí wọn sọ pé Allahu fi kulli makanin bi dhatihi a'udhu billah ẹlẹ́kùp ìṣèkèfèrí sọlọ ni nítorí pé kò sí àyè náà tó lè gbọ́ lọ kò sí àyè náà tó lè gbọ́ lọ ẹ̀gbọ́n tó lọ sọ ni wasi'a kursiyyuhu as-samawati wal-ard ọ̀tọ̀ ni arshur rahman ọ̀tọ̀ làgọ́ ọlọ́ọ̀lọ́ ọ̀tọ̀ ni kursiyyuhu tẹ́ bá jókòó lórí àga ibi tẹ́ fi tìsẹ̀ tẹ́ gbẹ́sẹ̀ yín lé òní wọ́n ń pè ní kùrìsì bẹ́ẹ̀ ni Ibn Abbas túmọ̀ àga ọlọ́ọ̀lọ́ọ̀ ńkọ́ lọ́lọ́ọ̀ tún sọ ọ́nbẹ̀ yẹn o ìtìsẹ̀ àga ọlá rẹ̀ wasi'a kursiyyuhu as-samawati wal-ard ọ̀fẹ́ ju sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì lọ. bó wàá ní àlàáràṣì rẹ̀ ti wá tó òkè ìbò aláyè náà ti ọgbọlọ kò sí ẹni tó bá sọ gbọlọ ń bẹ ń bí pẹ̀lú àwọn tó jẹ pé ń tọgbà lérò ní pàápàá rẹ òbu ọlọ haram sì ni kí èèyàn òbu ọlọ ọba àbùkù kan lọ ìwọ inú kọ ọba àbùkù kan lọ torí ẹ al-asma was-sifat á fi ìtọ́lọ̀ ń fẹsẹ̀ rẹ̀ rìn lẹ́rìn èyí tó lọ́n lé jìnnà àwa lọ́n lé jìnnà sọ́lọ́. So ìtànàbí sallallahu alaihi wasallam fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ fọlọ àfẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ ìtànàbí sallallahu alaihi wasallam tó lé jìnnà sọlọ àwọn náà jìnnà ṣe Allahu Rabbul Alamin. tọ́ à ń bọ̀ wá ẹ máa rántí ẹ máa bá ń ẹlẹ́kejì malaika àwọn màláìka gbọ̀ ẹ̀dá tọ́lọ̀ ń dá lára àmọ́lẹ̀ wọn wọn kì í ìtọ́lọ́mọba ní kí wọ́n ṣe ni wọ́n máa ṣe wọ́n yẹ wí tọ́lọ́mọ bó tó wí wọ́n yẹ sìn kankan àfi pẹ̀lú àti ọlọ́ àwọn mẹlẹ́kà yìí wọ́n pọ̀ jọjọ ọlọ́mọba nìkan lọ́mọ yìí ò ń ká wọn. wọ́n máa ya'lamu junuda rabbika illa hu ẹnìkan ọ̀ma báwo làwọn ọmọ ogun olúwa rẹ ti ṣe pọ̀ tó àti irú ewu àti ewu àti ewu lọ́mọ ogun olúwa rẹ ẹnìkan kan ọ̀ma fi Allah. àwọn mẹlẹ́kà yìí inú sàn ìgbà ni wọ́n máa gbé wọ́n ti já sí inú. àwọn màlẹ́kà yìí wọ́n bẹ nínú wa àwọn ìtọ́lọ̀ wọn bá fi sọ wa wa inna alaykum la hafidhin kiraman katibin ya'lamuna ma taf'alun. àwọn màlẹ́kà yìí wọ́n bẹ nínú àwọn tí ń sọ wa tí wọ́n sì ń sọ wa lẹ́yìn min amrillah níbi àti ọlọ́ àfi tọ́lọ̀ ń bá kọ́pá burúkú ọ̀sẹ̀ lẹ́sìn yẹn àwọn màlẹ́kà yẹn yà àwọn mẹlẹ́kà yìí wọ́n bẹ nínú ẹni tó ń darúgbó wọn fún wa bíi jibril mikael israfil malakul maut. bákan náà maliku olórí àwọn ẹ̀ṣọ́ jahannam bákan náà munkar àti nakir àwọn mẹlẹ́kà tọ́lọ́ wọn bá darúgbó wọn fún wa á gbà wọn gbọ́ á sì má kálukú pẹ̀lú sẹ́túwánìsì tá lọ́ọ́ dá wọn náà mẹlẹ́kà àlọ́ta ah, kankan náà àmàlẹ́kà o kul man kana aduwwan li Jibrila fa innahu nazzalahu ala qalbika bi idhnillah musaddiqan lima bayna yadayhi wa hudan wa bushra lil mu'minin. àwọn màlẹ́kà yìí tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá tó dá agbọ́dọ̀ gbàgbẹ́jọ ọlọ́wọ́n bá ní wọ́n wọn kì í sọmọ ọlọ́run ẹnikẹ́ni tó bá ti gbà pé ọmọ ọlọ́run ni màláìka ó ti ṣe kí ni ó ṣe kèfèrí sí Allah bẹ́ẹ̀ ni àwọn alárúbáwá ti ṣe gbàgbọ́ wọ́n pé al-malaikatu banatullah ibà màlẹ́kà ọmọbìnrin ọlọ́ọ̀ ni wọ́n. a sì gbọ́dọ̀ gbà ike màlẹ́kà nínú gbàgbọ́ ọlọ́wọ́n bò bùkátà o nínú pé ìgbà màlẹ́kà gbọ́ ìgbàgbọ́ òdodo ọlọ́wọ́n bùkátà màlẹ́kà o dábàá wá pé àwọn ló máa ń ṣe iṣẹ́ fún ọlọ́run lọ́lọ́run fi rí iṣẹ́ rẹ̀ ṣe a'udhu billah ọlọ́run bùkátà wọn táwọn nínú tiwa yóò bùkátà èèyàn kejì. annasu linnasi min badwin wa min harin ba'dhin li ba'dhin wa illam yash'uru khadam. àwọn èèyàn ọba àṣà òkú ọba àṣà àgbòrò ẹ wà fúnra yín ni o apá kan wọn máa ṣiṣẹ́ fapá kejì kọ́dà kó ṣe kó mà àwọn náà wọ́n bùkátà yín kankan torí kò ní al-hayyul qayyum ọba abẹ̀mí ọba tó dá wà ọba tí ò bùkátà kankan ṣùgbọ́n tí gbogbo nǹkan bùkátà rẹ̀ ẹnìkan ní ẹni tí sí malakul maut bó ni àtàlẹ́ ọba máa bọ́lọ̀ ń gbẹ̀mí <laughs> ọlọ́wọ́ bò bùkátà ẹni bọ̀dì so ṣùgbọ́n wu ọlọ́run láti fàwọn eléyìí sí ẹrú rẹ̀ tó yẹ pé tí wọ́n fi máa sin ọlọ́run ò ní pé wọ́n máa gbẹ̀mí ẹni tọ́lọ́run bá fẹ́ gbẹ̀mí. gẹ́gẹ́ bó ti ṣe dá iná jahannam tó yẹ pé tóun náà fi máa tẹ̀lé tọ́lọ́run ní kọ́bọ́lọ́ ń ju àwọn ẹni tó fẹ́ jó nánà. ẹ gbọ́ bọ́lọ́ ṣe ròyìn takadu tamayyazu min al-ghayr kullama ulqiya fiha fawjun sa'alahum khazanatuha ẹnu ti ألم يأتكم نذير إلى جهنم ọfẹ fàyà nítorí ìbínú yẹ́nì kíní burúkú tí mo ti ń retí láti jọ yìí láti tẹ̀lé tọ́lọ̀ sẹ́yìn náà nù ẹ̀ máa dà wọn bẹ̀ bẹ́ẹ̀ wa kulama ulqiya fiha fawjun sami'u laha taghayyuzan wa zafira. gbogbo ìgbà tí wọn bá dá àwọn sínú náà jahannam wọn gbọ́ tí ń kó tí ń kó wọn kú pẹ̀lú wa ẹgbẹ́ lẹkẹgbà. a ọlọ́dà kò mọ̀ sí wa lọ́ máa ná torí ẹ̀ ló ti jẹ́ pé gbogbo àwọn ẹ̀dá tọ́nà ń da pátá wọn ń ṣètò ọlọ́ọ̀ni kọ́sìtà olórí ibú alágídí aláìfẹ́ sílọ̀ tó wọn bá forí kalẹ̀ fọlọ̀ òun jíjí rẹ̀ forí kalẹ̀ fọlọ̀ gẹ́gẹ́ bọ́lá ọba ti ṣe sọ. akramakumullah sọ àmàlẹ́kà yìí lẹ́rù pé yọ ṣẹlẹ̀ nígbà tó náà sọ pé ọ̀yá mi lọ aṣọ rọ́bì kàfọ́ kọ̀ọ̀kan yóò máa èdè sàmàlìyà àwọn màlẹ́kà mẹ́jọ àwọn olùrù àgọ́ ọlọ́ọ̀lọ́ ìgbà tó náà bá pa gbogbo èèyàn tó pa gbogbo èèyàn tó pa gbogbo ẹ̀dá tó pa gbogbo ẹ̀dá tó pa àwọn màlẹ́kà náà ọlọ́run tó pa àwọn ẹni tó rù àgọ́ ọlá rẹ̀ sága yẹn yóò mì ní àbí òní mi sọ ṣùgbọ́n bí àwa náà ní bí àwọn èèyàn náà ní ọwọ́ ẹgbẹ́ ìbá àtàǹtì náà ní fi ń jọ́lọ́ kọ́ padà sí ọlẹ́nu aláìmẹ́jọ́ sùn. ọlọ́run ọba ò tara dídá tọ́ dá wa kó wá jèrè nǹkan kan tí ò tí ì ní kó tó dá wa kò sì ní tara pípa wá ń kó wá pàdánù nǹkan kan lóun tó ní ọlọ́run mà tóbi ju báyìí ń lérò lọ torí àwọn màláìka yẹn agbọ́dọ̀ gbàgbọ́ kọ́nà òbúkátà wọn nínú gbàgbọ́ òdodo ni àmọ́ dá wọn pé ń fẹ́ káwọn náà máa fi tí wọ́n ti fi òun gbogbo ẹ̀dá tí sì ń ṣe tọ́lọ́n tí ń tẹ̀lé tọ́lọ́n ara rẹ̀ gángan ní sábàání fún torí tàbá sin lọ ní sani ọ̀padà jèrè àwọn náà ni tàbá sì kọ̀ láti sin lọ ta ló pa burú fúnra rẹ̀ àwọn náà ni kọ́lọ́ mọ̀ sí wa lọ́kàn ní ẹni tí ó pa burú fúnra rẹ̀ bákan náà ká tún ní ìgbàgbọ́ òdodo sáwọn tírà ọlọ́run ọba wa àwọn tírà tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ ọ̀nbẹ nínú ìta àmà ọ̀nbẹ nínú ìta àmà àwọn ìta àmà at-Tawrata al-Injil Ibrahim àti suhufu Musa gbogbo àwọn òwe yà á gbà nínú bàtà òjòjò onáníkẹ́ mùsùlùmí ni wá wàá gba kùránì gbọ́ jumlatan wa tafsila ló di di àtìlẹ́kọ̀ọ́ sí wẹ́wẹ́. ìyẹn ní kí gbogbo ti ń bẹ náà kùránì yẹn ìwọ gangan lọ́lọ́run bá wí. bàbá àjọrọ̀ fìràwùnà lọ́lọ́run sọ bàbá àjọrọ̀ hamana bàbá àjọrọ̀ kọ́rùnà ìwọ gangan lọ́lọ́run bá wí. gbọ́n táwọn ṣe tó fi sórí ibú máa ń ṣe gbọ́n táwọn ẹni oríire ti sáájú ṣe tí wọ́n fi sóríire wọn náà gbìyànjú láti ṣe lópin ìgbà tí ọba sì ta kòfin tọ́nà fi rán nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. kò sínú fún ọgbọ́n náà wọn bá gbọ́ lódodo kọ́ ọ máa wá bá wa gbé zàbúrà wa mẹ́sàlásì ìgbàgbọ́ òdodo tọ́lá làfi òsì lọ́dọ̀ rẹ̀. ẹ zàbúrà orí kẹjọ ẹsẹ̀ kẹ wà la fẹ́ kà láàárọ̀ yìí kí la fẹ́ ti kí lọ́lọ́ a kàn gba àwọn tíra tó síwájú ńgbọ́ dìndín ni pé tíra kan bẹ tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fanabi Dawud wọ́n ń pè ní azabur èyí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fanabi Musa wọ́n ń pè ní atawura èyí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fanabi Isa wọ́n ń pè ní alinjil bákan náà tún gbọ́gba tíra tọ́lọ́ fanabi Ibrahim sọ́fọ̀fọ̀ Ibrahim ó tún fún Musa tíra kan wọ́n pè sọ́fọ̀fọ̀ Musa bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ àmọ́ àmọ́ orí kìíní kan wa ẹsẹ̀ kìíní kan wa gbé lọ sí ibi tí kìí ṣe mọ́sálásí gbé lọ síwájú ẹni tí èdè mùsùlùmí tó ní tó ń gbàgbọ́ nù wa fi ṣe àkàwé fún pé tó bá pọ̀ gbé léyìn náà gbọ́ gba Islam àìgbàgbọ́ ló mú ọmọ gba Islam sèyí tó máa ti pẹ̀lú àwọn sáńsì comparative yẹn kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ti pé àwọn ẹni tí wọ́n gba ìjìlá gbọ́ àbí zàbúrà gbọ́ àwọn náà ni wọ́n ń kà á fún wọ́n lè bá a mọ̀ pé ìtọ́wà nu tíra tí wọ́n ti yí padà tí wọ́n ti pa ní kádàrádà wọn ò tún máa tẹ̀lé ìbáṣe pé wọ́n tẹ̀lé gan-an ni tó ń ti wọ́n ti ṣe yí padà wọn ò bá di mùsùlùmí tòtò bá ti jẹ́ pé àwọn lẹ́ ń kà á fún kò sí wàhálà àmọ́ àgbẹ̀ kìnnìkan mú kíláàsì ẹ̀yin pé ẹ̀fẹ́ ṣe comparative ta ló fẹ́ ṣe fún sọfẹ́ kóyè sí ìbá àwọn mùsùlùmí lọ́kàn sọfẹ́ lé àwọn kó ní Islam tó ń gbàgbọ́ ni sọ ẹni tó bá gba ìwé yìí ń gbọ́lẹ̀ lọ kà fún èyí sọ̀wá sọ eléyìí jẹba á gbà wọn sí Ọlọ́run ọba gbọ́ tó bá yẹ pé a bá gba alukurani gbọ́ lódodo á báyìí kọ́ là bá ìhàwó la sí Islam ẹ̀rí pé ọwọ́ ọwọ́ jábútẹ́ báyìí lọ́pọ̀lọpọ̀ fi mú Islam wọn kà kù ó kì í sẹ́ bá gba alukurani gbọ́ lódodo yóò sì yí gbèsè ayé wa padà jù báyìí lọ a sì da púpọ̀ nínú ẹ̀sìn wa jù báyìí lọ ṣùgbọ́n gbà tó ṣe pé àfẹ̀sìn fún kankan alukurani gan ó tún máa kà fún wa àká fún ẹni tí ó kà tí ó fi pawó àwọn náà pọ̀ ẹni tí ó kà tí wọ́n máa pé à ẹ́ àlàyé tẹ́lẹ̀ ń bẹ̀ ọ̀bá ó má àyọkà mí ìtọ́yẹ kẹ́ kàtẹ́ túmọ̀ fún wa ẹ̀gbọ́rọ̀ èwo ló bá aláàmú èwo ni ọba aláàmú náà rọ̀ lọ. torí gbọ́rọ̀ lọ ní tọ́lọ̀ fi ń bá gbogbo wa sọ̀rọ̀ ó yẹ ká lè tẹ̀lé bákan náà ká tún gba àwọn ànábì ọlọ́wọ́n ọba gbọ́ nínú gbàgbọ́ òdodo nítọ́lá làáfíà àwọn ànábì pọ̀ àwọn ìtọ́jú ànábì pọ̀ ju àwọn ìtọ́jú ìránṣẹ́ lọ gbogbo wọn pátá lágbàgbọ́ kódà kìí ṣe gbogbo wọn pátá lọ́lọ́run sọ fún anabi nípa wọn bí tán pọ̀ lẹ̀ wa rusulan qad qasasnahum alayka min qabl wa rusulan lam naqsushum alayka wa kallama Allahu Musa taklima. ń bẹ́ẹ̀ nu ẹni tá a ti sọ fún ọ nípa wọn ń bẹ́ẹ̀ ẹni tá a ti ẹ̀ tán rẹ̀ fún ọ rí ṣùgbọ́n gbogbo wọn làwọn gbàgbọ́ nínú gbàgbọ́ òdodo ni torí di eléyìí ìtọ́lọ̀ wa sọ fún wa ọ̀sán lè lọ sọ fún wa pé ànábì kan jẹ́ ìskéèlì ànábì kan jẹ́ àmà àwọn ọmọ ìskéèlì ìtọ́lọ̀ ń bá sọ fún wa làwa mà ìtọ́lọ̀ ò sì sọ fún wa kò túmọ̀ sí pé kò sí àmọ́ ńgbà tó jẹ́ pọ́nà ò sọ fún wa bó la ti fẹ́ sọ pé nínú ẹnu wọn kò sí nínú wọn àwọn dàkẹ́ ni. sọ àwọn ànábì yà á gbà wọn gbọ́ lódindi ṣùgbọ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam á gbà gbọ́ lódindi àti lẹ́fọ̀ọ́ sí wẹ́wẹ́ gbogbo ní ànábì sallallahu alaihi wasallam bá ń sọ agbọ́dọ̀ tẹ̀lé gbogbo ní ànábì bá ní ẹsẹ̀ á ṣe gbogbo tó ní ká pàṣẹ á pàṣẹ nínú pa àgbàgbọ́ lódodo ni ibi tí ìgbàgbọ́ òdodo ti gbàjẹ́ ni kò gbà ànábì gan-an amúgbálẹ́gbẹ̀ẹ́ fọlọ́ ní èkejì ọlọ́run ayé Allah ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó ti ṣẹbọ sọ́lọ̀ ẹni tó bá sọ ikpe ànábì ọ̀sọ̀rọ̀ bá sọ kì í sèyàn ọkọjà àpèléyàn ògbólúwùn ìgbà ẹnu àlà so àgbà nàbì sallallahu alaihi wasallam gbọ́ nípa pípọ́lọ̀ wọn bá ràn ọ̀rọ̀ tó bá sì bá wa sọ àgbà kó dodo àṣẹ tó bá fi pa wá á tẹ̀lé ìjọba ní ká dínà sí àwọn ò lè ṣe nǹkan kan náà sí àfi níbàámu pẹ̀lú làlà nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó o bá ní ìgbàgbọ́ òdodo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí a gbọ́dọ̀ fẹ́ lára rẹ̀. a tún ní ìgbàgbọ́ sí ọjọ́ kan ẹnìkan ní kò sí gbẹ̀ǹdé bàbá ti kọ́ akúnu kò sí gbàgbọ́ òdodo lọ́dọ̀ rẹ̀ ìgbàgbọ́ òdodo òun náà ní pé ká gbàgbọ́ pé tá a bá kú àkọ́kọ́ á kú tá a bá sì pọ̀rọ̀ tán ẹtí ń bẹ lẹ́yìn ikú ó dúkùn gàgà lọ ìdánwò bẹ̀rẹ̀ láti nu sàárè èèyàn máa fẹ́ nu sàárè pẹ̀lú àbájáde èsì ìdánwò tí wọ́n ṣe fún un tó bá jẹ́ dáadáa yóò máa rí dáadáa díjọ́ gbẹ̀ndà kìyàm tó bá sì di rẹ́mi yóò máa rà ìdá díjọ́ gbẹ̀ndà kìyàm kó tó wá díjọ́ gbẹ̀ndà kìyàm tí ìṣẹ̀lẹ̀ ńlá tí ó wà ṣẹlẹ̀ ẹni tó jẹ́ pé ó ti hàn sí pọ́fìdì rẹ́mi láti inú sáré orí ńlá bẹ̀rẹ̀ ẹni tó sì hàn sí kó tàṣeyege láti inú sáré oríire ńlá bẹ̀rẹ̀ fún tó bá díjọ́ gbẹ̀ndà kìyàm kò sí àkànnù rárẹ ò nígbàgbọ́ òdodo a sì gbà pé ìdẹ̀ra ń bẹnu sáré báwo tó yẹ wọn máa gbé wá ní àbí àsáró ò nígbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo gbà yìí pé gbogbo ń bí sallallahu alaihi wasallam tó bá ti sọ fún wa ká gbà wọlé ká má wẹ̀ máa já ń pátá ká máa jiyàn lórí tó bá gbogbo ẹjọ́ sọ pé yọ ká gbàgbọ́ ká má máa wa dànù wọ́n máa pé kò ní rí bẹ́ẹ̀ torí pé ẹni tó bá ní kò ní rí bẹ́ẹ̀ àìgbàgbọ́ ni wọ́n ń pè léyàn ò ní ìgbàgbọ́ òdodo. ẹlẹ́kẹ̀fà òun náà ní ká ní ìgbàgbọ́ sí kádàrà dáadáa lè dáre ọlọ́run ẹlẹ́dàá wọn ti kọ kádàrà ṣáájú kó tó dá sẹ́mà sílẹ̀ pẹ̀lú àádọ́ta ẹgbẹ̀rún ọdún kó tó dá sẹ́mà sílẹ̀ ló fi kọ kádàrà gbogbo nǹkan O ti kọ gbogbo ń jọ ṣáájú kó gbogbo sánmà àtìlẹ̀ gan. ọlọ́run ti kọ kádàrà mi fún wa ní ìgbà tá a wà nínú wa tí wọ́n lóyún wa sínú ní ìgbà tá a kó ọlọ́run wa nínú ìyá wa wọ́n á kọ àrísìkì wa kalẹ̀ wọ́n á kọjọ́ ọkú wa kalẹ̀ wọ́n á iṣẹ́ wọ́n tún wáá kọ àkọọ́lẹ̀ tọ́jú bàbá tó ire lọ́mọ yìí ni àbó lórí ibú kọ́lọ̀ ń dákun kó ṣe wá lórí ire kádàrá kò ṣe yí padà ìtọ́lọ́ ti kọyún ó ti kọ́ ó lè jẹ́ ẹni tó nígbàgbọ́ òdodo nígbà tó ń bá ń ronú wípé a kádàrá báwò kò sí kankan sí kádàrá èèyàn ti fa ìgbàgbọ́ sọ̀lọ̀ èèyàn gbọ́dọ̀ gba kádàrá yìí gbọ́ kọ́ ọ mọ̀ pé gbogbo tó bá sí ọ gbogbo ní tí ó bá ti dàsí rẹ àkọọ́lẹ̀ pé yóò sí òsì ìlójú ọ̀ dàsí rẹ kádàrá èyí tó dùn ọ̀nbẹ̀rẹ̀ èyí tó kan ọ̀nbẹ̀nbẹ̀ ò ní jẹ́ pé ọsọ pé ọba kádàrá gbọ́ nígbà tí èyí tó dùn tí gbọ́ngbọ́n kan ti ń ṣẹlẹ̀ tọ́ba wá di pé ìjọ ọ̀fẹ́ tọ́ba ọlọ́kàn jẹ́ tó kó àríra tọ́ba wá ṣẹlẹ̀ ọ̀ àtọ̀pẹ́ kádàrá kọ́ lélẹ́yìn tọ́ba náà lọ́tún ṣẹlẹ̀ yìí. ẹ máa rí inú gbèsè ayé wa bí ọ̀pọ̀lọpọ̀ gba kádàrá gbọ́ bẹ́ẹ̀ sì ni ẹni tó lòún gba kádàrá gbọ́ nǹkan mẹ́rin gbọ́dọ̀ pé sọ́dọ̀ rẹ̀ kò náà ni kò ní ìgbàgbọ́ sí ilmullah kò ní ìgbàgbọ́ sí ìmọ̀ ọlọ́run ma gbogbo nǹkan torí tí ọba ma gbogbo nǹkan kò ní kọ kádàrá gbogbo nǹkan wa huwa bi kulli shay'in alim bẹ́ẹ̀ lọ́lọ́run ròyìn ara rẹ̀ olùmọ̀ lọ́lọ́run nípa gbogbo nǹkan. àlímù gangan fúnra ara rẹ̀ ó túmọ̀ sẹ́ni tó ma gbogbo nǹkan. ó tún wá sọ ó ní wa huwa bi kulli shay'in àyè olùmọ̀ni nípa gbogbo nǹkan. torí ìmà tó ní nípa gbogbo nǹkan ló ti kọ́ kádàrá gbogbo nǹkan eléyìí nípìnlẹ̀ kejì. ó ní alkitaaba nígbà tó mọ gbogbo nǹkan ó kọ gbogbo nǹkan ó ti kọ gbogbo nǹkan ṣáájú kó tó dá sánmà sílẹ̀ pẹ̀lú fifty thousand years. torí rẹ̀ àwa ni nǹkan ọba tuntun kò sí tuntun wájú ọlọ torí gbogbo tí ó ṣẹlẹ̀ àti tí wọ́n ṣe àkókò tó ó ṣe bó ṣe ṣe gbogbo ẹ̀ lọ́nà ti kọ kò sì ní í ṣẹlẹ̀ lọ́nà tí ó gbà tàbí sí tọ́lọ́ọ̀dì kan tó ti mà ìgbésẹ̀ kẹta nínú kádàrà tó gbọ́dọ̀ tún gbàgbọ́ ní al-irada elérò ń gbà lọ́lọ́ ìgbà tó ma gbogbo nǹkan lójú ọkọ̀ gbogbo nǹkan ní ìbámu pẹ̀lú èròǹgbà rẹ̀ èròǹgbà rẹ̀ nípa àwọn jẹ Yorùbá ẹ lè sọra yín dóyìn o sọ fún ìfísì jù bẹ́ẹ̀ lọ àmọ̀ àhà àlàmúkọ̀ yìí láti àwọn ọ̀sọ̀ pé káàárọ̀ kó o ti dáhùn àkádàrá ni àkádàrá ni ẹnìkan ó ní ọkọ̀ ìlú àwọn jẹ máa bò lọ́kàjẹ́ kí ló dé kí ló dé ó ní ah, ẹ wọ́n ní òkè kan wọ́n ní ìsàlẹ̀ kan ah, yóò bá jókè àjẹsálẹ̀ ọwọ́ nínú bí ọ bọ́ọ̀ kò bọ́ ọjọ́ yẹ ọmọ abẹ lọ́lọ́ kádàrá ti síwájú bàbá rẹ kọ́ ọ ní dájú dájú sí lẹ́kùn ẹ̀yìn ní kí ẹgbàá orí àwọn àlejò wà lọ́dọ̀ mi kò ní dáa fún orí ah kò ní dáa fún orí bàbá tiẹ̀ láì sí ìyàwó tó gbé pamọ́ ó ní bìkọ́sà ah, ó máa inferiorize olú àìpé irú bàbá báyìí ló bí yẹn ẹ gbọ́rọ̀ ah, àkọọ́lẹ̀ ti síwájú èròǹgbà ọlọ́ọ̀ ni pé bàbá náà ni ọ̀jẹ̀ bàbá rẹ̀

máa jẹ́ kojú kojú fanta ẹsẹ̀ Coca-Cola gbìn ọmọ wọ gbogbo àrí sakusaku báyìí ẹ bó ti wọ Ọlọ́run ẹni tó lọ sí ìdánkù pa tó lò fẹ́ dúdú kò ní dúdú bó ti wọ Ọlọ́run kó ti ọnù kó fi gbẹ màálù rẹ ra ó tún wẹ ó tún má padà ní tó ti wọ Ọlọ́run èròǹgbà rẹ ló ń sẹ. afẹ́fẹ́ òyìnbó kúlẹ̀ kó wọ́n ti pọ̀ jù àìròǹgbà Ọlọ́run wọ́n tún máa wá ní wọ́n lọ dúró lẹ́nu ọ̀nà lọ tó bẹ́gà ó rí àwọn new new comers pé have you ever been to Lagos before this my first time. when do you, when do you intend to leave Lagos now for life? so èròǹgbà ọlọ́run. àwọn ìlú tẹ́sí ti ń ta pèsè wọn mẹ́lẹ̀ wọ́n jà kù. èròǹgbà ọlọ́run orí ẹ̀ èròǹgbà ọlọ́run iná ló kún ìmọ̀ ẹ̀ ló kún àkọọ́lẹ̀ tá a fi bára wa bá a ti bára wa ẹlẹ́ẹ̀kẹrin wa ni bàbá fún gbogbo ẹ̀ al-Khalq nígbà tó ma gbogbo nǹkan tọkọ gbogbo nǹkan tẹ́rọ̀ǹgbà àṣẹ lórí gbogbo nǹkan ó wá dá gbogbo nǹkan pẹ̀lú bímà rẹ̀ bó ti ṣe ma bó ti ṣe kọ́ bó ti ṣe gbèrò rẹ̀ torí ẹ̀ nígbà ń pè ń kádàrà a gbọ́dọ̀ gba gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ìgbọ́ ẹni ó ti gba kádàrà gbọ́ kò ní gbàgbọ́ òdodo àwa ní wàhálà tó pọ̀ nínú gbèsè ayé ọmọ Yorùbá tó pera rẹ̀ mùsùlùmí wọn gba kádàrà gbọ́ wọn gba kádàrà gbọ́ ẹ̀rí tí wọ́n máa sọ yìí pé wọ́n ti forí rẹ̀ gba pààrọ̀ láì sórí bèbí táwọn ọmọ ti ń ṣeré wọ́n lè sọ pé wọ́n ti gba sannde wọ́n gbé sátidé lé lọ́wọ́ wọ́n lè sọ yìí pé wọ́n gba tòkòtò máńdì wọ́n gbé yẹ̀rì sí wọ́n lè sọ pé orí olórí ló ń lò gbogbo eléyìí túmọ̀ sí wọn ọgbà kádàrà gbọ́ yorùbá lẹ́vù wọ́n lè sọ pé ọlọ́run ṣẹ́bí èèyàn ní ẹ̀bẹ̀ pọ̀lùpẹ̀yẹ torí káwọn ọgbà kádàrà gbọ́ yìí kádàrà kí lọ́ọ̀lù tún gbọ́ lẹ́nu pé kádàrà kí bàbá arúgbó tó ti pé náà ti kú àmọ́ kọ́lọ̀ ló mú yín wá àbẹ́rẹ́ rí nǹkan ọmọ twenty five tọ́jú pọ́lọ́ náà lé lẹ́yìn. wọn gba kádàrà gbọ́ torí ẹ ẹni tí yorùbá ọmọ sọ pé káyé má pa kádàrà àwọn àdá àbẹ ẹ̀gbọ́n ni bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ni pé ara ń bẹ tàfẹ́ dá kí lára dá ọ jẹ àmàlà tó bẹ gbẹ̀gìrì tẹ náà lára tó tẹ dá ẹnì kò lè pa kádàrà ẹ̀ dájọ́ wọn á ní yorùbá àwọn àgbàgbọ́ burúkú nǹkan kọ́ dọ̀ lè sọ pé ẹ bá wa yẹ akẹsẹ̀já yé ọmọ yìí ọmọ tá ẹsẹ̀ bí ṣé èèyàn ńlá ni àbọ̀ ọmọ kékeré àbí èèyàn èèyàn yẹpẹrẹ tí wọ́n lókìkí àbí èèyàn lókìkí bàbá tí ọmọ kádà rárá tiẹ̀ òun náà ń bá wọn dọ̀pẹ̀lẹ̀ yọ máa da ifá ìgbé ẹ ọmọ ológbó bẹ́ẹ̀ ni èèyàn lè jólógbó ní oṣù náà tó yé wa tí wọ́n máa kígbe rẹ̀ káwọn èèyàn ti ń tálákà lè tẹ́lẹ̀ nọ́mbà wán wọ́n mọ̀ alẹ́kọ́ ọmọ ọlọ́mọ tí wọ́n ti kọ́ ọmọ ọlọ́gbọ́n àwàlà bẹ̀rẹ̀ ọmọ tẹ́ ẹ̀ máa bọ́rọ̀ rẹ̀ ó ti jẹ́ tẹ́sán nìkan máa bọ́rọ̀ lọ́run ti pé ọ̀rọ̀ rẹ̀ wàlẹ́ wọn lè yọ ọmọ mi làárọ̀ tí wọ́n máa sa ògùn ògùn ògùn àdánù tí wọ́n máa sa fọ́mọ ọlọ́mọ báwọn sáfẹ́ gbayì rẹ̀ jẹ́ ni torí wọ́n ti sọ pé òní ògbó rẹ̀ ó gbòó ti kálukú nulẹ̀ yìí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ kásì pọ̀ nínú ìdílé yorùbá torí àwọn àwọn kò sí mánì náà ní tẹ́lẹ̀ náà tálẹ́ ní tó máa ń tọ́pa mú ọ̀yẹ́ nìkan ládùúgbò yìí tó máa ń tọ́pa mọ́ kọ́ bọ́ wájú ákàbí léèrè àwọn ọ̀rọ̀ náà láti sọ tẹ́nìkan bá ti lóun máa ń tọ́pa mọ́ kó pọ̀ sí fún mi màá kó fati fún pé ah, ó ti sáré ọ̀hún ọmọ tó ń gbọ́. wọ́n fẹ́ kó ọmọ gbogbo ń tọ́ pamọ́. ibi tí wọ́n ti kó tó kó kejì fún kó lè bá àtúnfi erin lẹ̀ kọ́ alọ́ ọmọ kankan ọmọ dò. torí di ẹnì kankan ọmọ ń tọ́ pamọ́ ọlọ́ọ̀nì kan lọ́ọ́ máa ń tọ́ pamọ́ wọn ọmọ kankan wọn kàn máa ta àwọn èèyàn jẹ. ẹbí rẹ̀ ti kọ́ ẹbí wọn náà ló gbé rẹ̀ lọ́ba ọlọ́ọ̀fọ́ wọn náà máa sọ pé dàníyàn sí láì fẹ́ sí sọ látò bọ̀wọ̀ àbẹ́ rí nǹkan mẹ́ so eléyìí túmọ̀ sí pé ọlọ́ọ̀ni ká lọ́mọ ntọ́pọ̀ àwọn ti kọ́ kádàrà kálukú ẹ̀yin ní ìsìnbi tí kálukú bára rìn dáadáa tẹ́ ẹ̀ mọ̀ pé débẹ̀ láyé bàbá tó bí yín tí wọ́n mọ̀ pé débẹ̀ màmá tó bí yín tí wọ́n mọ̀ pé débẹ̀ wàláhì ọlọ́run ló tọrọ kálukú kódà táwọn bàbá màmá kálukú bá jókòó wọn kàn máa dúpẹ́ fọlọ́ ni fọ́ọ̀mù àtọ́lọ́mbá ní kọ́rọ̀ ọ̀dọ́ já sí rere. ìkè ha Allahu akbar ẹ̀rí tí bàbá yín màmá yín gan onímọ̀gbà tó tún mọ́tò bá ń ẹ dàpọ̀ ẹ bá ń dúpẹ́ kọ́lọ̀ orí ńlá tọ́lọ̀ ń ṣe fún alára ọmọ yìí tàlẹ́ni tó máa ń tọ́jú kó sí àwọn tara wa dànù alà gbàkádàrà gbọ́ náà bá gbàkádàrà ọgbà kódóró so kéèyàn gbà fọlọ́ kéèyàn gbà fọlọ́ kádàrà wa pé kọ́ ọmọ gbìyànjú o nínú gbàgbọ́ òdodo wàá jókòó kalẹ̀ àkọ́kọ́ kó jìyà èèyàn bí ìgbà tí bàbá ń ṣèyàn ni sani ẹ lọ sí títọ ọlọ́run lọ bọ́lá máa kú fẹ́ fún mi aláàfíà yóò fún mi kò ọkọ pé àárẹ̀ di ọ̀pọ̀ ọ̀nà èèyàn gbìyànjú ìyànjú ló di àìmà pé ah, ni pé bọ́rọ̀ yóò ti padà já sí o eléyìí tó a akọrọmọkùnmọ́lá lára pa gbogbo wa táàrí tọ́pamọ́ sí wàá gbàgbọ́ alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salah wa mimma razaqnahum yunfiqun nínú tí àwa mùsùlùmí tàbí yàtọ̀ táwọn kèfèrí òun náà ní pé gbogbo ńtọ́nà fún wa rò táwọn ò rí àgbàgbọ́ àsìbùkátà ká máa wádìí pé kó làlùjá náà wá wòníná wá ẹja lọ wòná káfílẹ̀ bá a mà ká bá ti múra sí múra sí báwo ìwọ dàlùjá náà kó tó kò lè tẹ́lẹ̀ ọwọ́ náà kó tó kú ńgbọ́ bá kú náà ó lè ti máa wọ láti inú sàárì o àwọn èèyàn ti wọná láti inú sàárì o tó bá gbọ́dọ̀ lọ́sọ̀ nípa Fir'aun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ní an-nāru yu'raḍūna 'alayhā ghuduwwan wa 'ashiyyan wa yawma taqūmu as-sā'atu adkhilū āla Fir'auna ashadda al-'adhāb wọ́n ti ń gbára wọn ara náà láàárọ̀ àti ní gbogbo ọ̀rọ̀ lẹ́bàá yìí ọlọ́run dákun mọ́ lọ́mọ náà ọlọ́run tó bá jíjọ́ pé dàlùkìyàmà àwọn àni ẹgbẹ́ ìfura ọ̀nà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ sínú ìyà tó le koko wọ́n ti wọ́n ti ń wà nù náà báyìí. báwo àwọn ọ̀nà tó dẹ́kú kú ná ọ̀wọ́ á padà fún wa rò débọ̀ sọ pé kò sí ná tó à ń ẹ̀sìpẹ́sì pa gbọ́ lọ́dọ̀ rẹ̀ báwo ni ọ̀run ti rí ṣé bàbá kan padà wá rí ọ wá sọ fún wa pé ọ̀run yẹn ó mọ̀ ọ́ so ẹ ẹ ẹ take precaution o sẹmọkẹ tó bá ti lọ ti lọ ní ọmọ dá gbé information rẹ lọ tọ tẹlẹ báyìí wọn akọlọmọkùnmọ wọn ẹni tó ní ìgbàgbọ́ òdodo eléyìí tó lálàáfíà eléyìí tó lálàáfíà kò ní pidán kò ní lọlé àwọn òkú ìdáná kò ní ṣe yà ń wò kò ní yà lágbègbà kò ní yàrá babaláwo ohunkóhun ó lè máa lò tọba lọ ní ìgbàgbọ́ òdodo tó lálàáfíà àgbẹ̀ à ah, tẹ̀síbá lásán làwọn lò àtiwọ́ àtẹ́tọ́ba wá sọ́dọ̀ rẹ̀ ọ̀daràn ni ìgbàgbọ́ yín ọ̀dà omi ló ń lò nǹkan kan náà èrò pẹ̀lú ń tẹ̀ nǹkan kan náà ìràwọ̀ ló ń wò nǹkan kan náà ẹlẹ́ni ìbílí alákòókò wàhálà oníkókò ọ̀ràn gbogbo ọ̀pẹ́tà àwọn tí ń gba ìgbàgbọ́ òdodo yẹn jẹ ni lẹ́yìn tí wọ́n ti ta wọ́n wá tẹni tí wọ́n bàjẹ́ ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ òdodo kò ní í ya ọ̀dọ̀ wọn ẹnikẹ́ni tó bá ní ìgbàgbọ́ òdodo kò ní gbà kankan lọ́wọ́ àwọn ẹni tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lódodo kò ní ní àsokọ́ kò ní ní àsorọ̀ kò ní ní àdìmẹ́dì kò ní ní àpéjẹ kò ní ní àlọ́mì kò sì ní ní àpèsùn àpèjì àjípè. ṣé ìgbàgbọ́ òdodo sì wàá wà báwọn sọ̀rọ̀ pé ńgbà tá a fẹ́ wọlé abájẹ́ ẹ̀dì ọ̀hún ọdún ẹ̀dì mẹ́nu ọ̀nà ọlọ́run lọ yẹ orí àwọn tí ó ẹ̀yin fẹ́ ṣe ìgbálẹ̀ náà ńkọ́ gbàgbọ́ òdodo náà dà àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀ ní ìgbàgbọ́ òdodo wọn náà fẹ́ kọ́lé lórí gun mẹ́rin ẹ̀yin lẹ́yìn sẹ́ẹ̀tì kọ́ ẹ ti dé tíra àárín malẹ̀ táwọn bàbá wa ti ní ká jẹ ìgbàgbọ́ òdodo náà dà kó sí rọ́lá sùn òdò ní ìgbàgbọ́ òdodo ọ̀ ń pọ̀ pọ̀ kíní kan kì í mọ́jọ́kọ́jọ́ má yọ ètùtù kí lè di òòrùn kó ràn má là mùsùlùmí à àwòbòdìlá ayọ ìmáàlì ìmáàlì rẹ dáná yìí olóní ìgbàgbọ́ òdodo wọn náà ń tẹ ojú fá abẹ́rẹ́ rí gbàgbọ́ àwòbòdìlá ọ̀pọ̀ ẹ̀mọ́ yé mùsùlùmí làwa mùsùlùmí làwa àbá làwa ìgbàgbọ́ sí fún wa tí wọ́n ti dàbí rọ sáwo tíra anákẹ́lì rẹ̀ wọ́n sá ti jókòó lọ́ọ̀kan fún tíra anákẹ́lì wa ká yẹ̀wò ṣé àti ẹ̀kú ká dà tíra anákẹ́lì ẹ̀dá àwọn ẹ má ta ìtàn tó ń bọ̀ báyà ní ìjà ìgbé alọ́rọ̀ sọ á yín ṣé ẹ̀kú ká dà tíra anákẹ́lì ẹ̀fẹ́ nákúlù ẹ̀fẹ́ nákọ́lá. <laughs> pípé gbogbo kálukú ti kó nákúlù rẹ̀ nákúlù wọ́n máa nàkọ́lá wọ́n máa ṣe kíndìmá ẹ̀rí tí wọ́n máa pa búbúbú wọ́n máa pa búbúbú wọ́n máa pa àwọn ẹ̀ṣọ́ kíndìmá bá bá kan yóò fi ó pa wọn lẹ́kẹ̀lẹ́ lọ́hàn ṣúra tó wà lẹ́gbẹ̀ẹ́ tàbí àti àdá ti ń jẹ́ ọkọ̀ àbá hàn gbà mẹ́ẹ̀ẹ́dógún àbá wéwé kíní síta wá kíní síta àbí òye tó wọ́n bá fẹ́ adúgbò wà. gbogbo àwọn nákúlù kí la fẹ́ ntànàbì fún wa pọ̀ gan subhanallah kí ló lè máa sèyàn láyé kí lèyàn lè fẹ́ dáwọ́lé kí ló lè máa dẹ́rù bàyàn láyé kí lèyàn lè máa bẹ̀rù kábí ò ti kọ̀ wá ní ìbàdí. sẹ́mi pé téèyàn bá ti kọ wúrà tó lòun ọ̀fẹ́ pẹ̀lú ògbó ọlọ́run pàǹdà ní òye mọ àwọn mú ìtànàbí sọ̀rọ̀ láàṣì láti kọ́ wa mo fi hàn para mọ wá ń wá oògùn lọ́dọ̀ àwọn ìṣàgbó lọ́dọ̀ àwọn ọlọ́ya lọ́dọ̀ àwọn olóògùn lọ́dọ̀ àwọn babaláwo ọlọ́run ṣe islam ọ̀dájú kò sí ní islam yìí kò sí ní islam kí wọ́n á lẹ̀ ń fẹ́ gan-an látàrí oògùn òfò tó mú ìpàdánù ìmánì wọ́n ní sọ̀nì àwọn òṣìṣẹ́ kú káwọn tó kú àbí kí nìkan náà jẹ́ nǹkan fẹ́ a sì fẹ́ afẹ́ lọ́lá afẹ́ níyì ẹjọ́ da yín lójú gbogbo nǹkan ẹ lè ní tayọ ń tọ́lọ̀ nǹkan pẹ́ ni kódà kẹ́yìn gan dóògùn kẹ́ ẹ má jẹni sí sóògùn ẹ lè ní ju tọ́lọ̀ nǹkan pẹ́ ni lọ. òbí kò sì sí tó pé ká má kùn jọ tọ́jú ọkú bá pé òbí kò sí tó lè pé ká ga tayọ fi tọ́lọ̀ nǹkan pa àgàdì yálọ̀ ń bá ti kò jẹ sí. àwọn ẹni tó sóògùn lánàá àwọn dà lónìí àwọn yẹ kó lè bò òun yẹn takú láyà inú rẹ̀ wá ń dùn yìí pé ah! àwọn oògùn tí mo jogún lọ́dọ̀ bàbá ṣèyí mo sọ̀rọ̀ kọlu bàbá rẹ tó tó jogún rẹ̀ lọ́dọ̀ rẹ̀ òun náà yẹ kó sọ̀rọ̀ kọlu ọ yẹ kíkú gan kó tì dànù jọ tó dé pé ah, ọmọ ẹni tó fẹ́ kọlu ni ògbà bóògùn nìyẹn ògùn abẹ́nú gbọ̀ngbọ̀n ikú ra mọ́ pa ikú ọ̀mẹ́nìkan sì rí so ìwọ́n tó wá jogún rẹ̀ ká ní ìhàlẹ̀ tó wà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ gbà pé ìgbàgbọ́ òdodo pẹ̀lú ògùn wàlẹ́ ọ̀gbọ́lọ́ǹgbọ́ ògbọ́lọ́ǹgbọ́ ìgbàgbọ́ òdodo dà nínú pé anábì agbá rí ibi ni wọ́n gbà anábì ni adókòó mbẹ́ àwọn wọ́n ti dè pé mèmí ìṣẹlẹ́wọ̀n ìgbàgbọ́ òdodo náà dà kò sí ìgbàgbọ́ òdodo ẹni takota anábì sọ̀rọ̀ máa lè sọ́lẹ̀ ó lè sọ pé ọ̀gbọ́lọ́ǹgbọ́ lódodo ọ sọ pé ọ̀sà ìgbàgbọ́ lódodo àmọ́ kọ́ gbàgbọ́ lódodo pẹ̀lú pọ́ńtà kọ́tà anábì sallallahu alaihi wasallam ó tó bẹ́ẹ̀ tẹ ọ̀sẹ̀ ìlẹ́hà wọ́n tẹ̀ tẹ̀ àyè ṣùgbọ́n. ọ̀n sẹ́lọ̀ ó sì ń fọnù dànù sọ́kọ́ fẹ́ràn rẹ̀ àbà ọ̀tọ́ ọlọ́ǹga tún ti rí. torí di ẹnikẹ́ni tó bá ti lè gbàgbọ́ ní ìgbàgbọ́ tó jẹ́ ti òdodo kò sí tàbí ṣùgbọ́n ẹni pé irú wọn wọ́n jìnnà sí gbogbo ńtọ́nà wọn bá ní ká má sí ẹni bá wọn bẹ̀ ẹni rí wọn bẹ̀ àmọ́ apèdè kpọ́kù làwọn fẹ́ ṣe bàbá fọmálẹ̀ òkú ayọ̀lùkù bàbá àwọn màálù wa dáràn náà ti ń pa màálù lé màálù wọn àgbẹ̀ wọn máa ṣe orú ẹ̀ fún wọn náà èpè tó kò sígbàgbọ́ òdodo ni sígbàgbọ́ òdodo báwo èèyàn ní dàn wò akramakumullah tá a bá wọn wò dáadáa kí ló wá fà á táwọn èèyàn fi jìnnà sí ìgbàgbọ́ òdodo àwọn ẹni tó pọ̀ láwùjọ wa kí ló fà alákọ̀ọ́kọ́ òun náà ni at-tasawwuf ṣíṣe tọ̀rí kan sábàbí àkọ́kọ́ ni ẹ̀rí pípé tọ̀rí kọ̀ bóyá kọ́ọ̀dìríyà bóyá tìjàníyà bóyá rìfàáríyà ṣàdìríyà èyí yòówù ó lè jẹ ọkọ̀ dínà àwọn èèyàn púpọ̀ níbi àti di ìgbàgbọ́ òdodo mu nítorí pé tá a bá wo bí Islam bó ti ṣe wo àwùjọ wa. ní nàìjíríà lápapọ̀ ẹ̀rí pé àwọn oníṣòfì àwọn ń tọ̀ ní kọ̀ wọ́n ní ipa tí wọ́n kó mbẹ̀ àwọn òṣòwò tí wọ́n wá látàwọn ilẹ̀ lárúbáwá bíi Libya àti bí àwọn North Africa míì tẹ́kí káràkátà ló gbé wọn wá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn onítọ̀rí kọ̀ ni wọn ẹ sì máa ń pé wọ́n máa gbé tọ̀rí kọ̀ wọn rìn ká ni àsìkò ìgbà tí wọ́n bá pe àwọn èèyàn tí wọ́n wá tajà pẹ̀lú sí ìsìláàmù táwọn ń ṣe wọ́n dájú pé ìsìláàmù onítọ̀rí kan onáà ni wọ́n fún wa nítorí téèyàn ọ̀bá ní kò lè bùn yàn ìgbà tí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní gba ìsìláàmù tọ̀rí kọ̀ yìí ìtàwọn náà kọ́ tí wọ́n mà tí wọ́n gbà lọ́dọ̀ àwọn ẹni tó pè wọ́n sí di ìsìláàmù làwọn náà ń pè àwọn èèyàn míì sí di ẹ̀ eléyìí wá fà á tó fi wá di wípé à ń gbọ́wọ́ à ń gbọ́wọ́ à ń gbọ́wọ́ làwọn kà fún islam tọ̀rí kọ̀wé lọ́fẹ́ wà láyé tí wọ́n gbọ́wọ́ ń gbogbo ẹ̀ náà ni wọ́n ti gbọ́wọ́ torí pé ìgbàgbọ́ ni pé ọ̀nà ẹ̀bùrú láti tètè rálìjẹ́ náà wọ̀ onítọ̀rí kọ̀ nítorí tó bá ti ní ṣéwù kan tó gbọ́wọ́ lọ́rọ̀ rẹ̀ ṣéwù yẹn ó sì gbàgbọ́ pé onìkan náà lọ gbọ́dọ̀ mú ṣéwù nínú ìgbésí ayé rẹ̀ ọ̀ gbọ́dọ̀ tún fẹ́ lómi ìṣe ṣéwù mà àti pé ṣéwù yìí òun náà ni ọ̀ máa bí ó ti ṣe mú ọ̀wà wọ́n lọ gbọ́dọ̀ mẹ́lòmíì ní ṣé òmà tódodo bá ń bẹ́ ń bò mí ọ̀gbọ́dọ̀ tẹ́tí bọ́ọ̀lù tó padà hàn pé táǹsì yóò da kọ́ ọmọ bá sórí ibú èyí ẹlòmíì tún ṣé òmà so wọ́n wá hun rí má tọ̀rí kọ yẹn nínú tọ̀rí kọ gẹ́gẹ́ bíi Tìjàníyà ẹni pé ntọ́jà lọ́dọ̀ tiwọn àpò náà ni wọ́n bí ibà kó o mójútó bí ibà olójoojúmọ́ yẹn ètò ìkọ̀fà la ilaha lẹ́lifásí kọjá pọ̀ wọ́n tuntun àwọn ilé tó ń bá ti ń ṣe òkú palẹ̀ má ti wà lìjánà ní lọ́dọ̀ tiwọn. so gbogbo bẹ́ẹ̀ máa fi ń pariwo pé tọ̀ yìí kéde kankan bẹ́ẹ̀ fún àwọn eléyìí lé wọ́n làwọn alákatá kí tẹ́ ẹ èyí táwọn ń ṣe ìkan lọ́nà. táwa ni nínú àwọn ẹni tó jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn Islam láwùjọ tiwa kò bá jẹ́ ti Yorùbá kò bá jẹ́ ti ní Nàìjíríà ń bí tí ọ̀fẹ́ rẹ̀ sí lórí ìtọ̀ ikọ̀ kan. wọ́n ti sọ pé báàkì lè ṣẹ́yìn lẹ́yìn ọ̀sìn. ǹjẹ́ ìyọ̀nà ni kò lè fún yàn? ẹni tó yẹ kó pè ọ́ lọ síbi ìgbàgbọ́ eléyìí tó yanra títọ́ lálàáfíà kò sí lórí ẹ̀ bó ni ó ti wá pè ọ́ lọ síbi rẹ̀. kókó nǹkan tí ṣéwù yẹn tí ó máa wá fún ọ nígbà tó ti jẹ́ ṣéwù tiẹ̀ òun náà ni kí náà gbọ́wọ́ tó lọ lọ kọ́ lọ́dọ̀ rẹ̀ yóò máa wá bó ti gbọ́ wọn ni. ẹnì kò sì ní máa ṣe tọ̀rí kọ̀ kọ́fẹ́fẹ́ nìkan ṣe súnà. irú wọn ní mẹ́hìnmá yẹ́kùnì mùrọ̀bí yẹ́kùnì mùrọ̀bà bí olùkọ́ bá ṣe rí lọ́mọ tí ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ náà rí. eléyìí ló fà á ló fi jẹ́ pé à ń ṣe tọ̀rí kọ̀ àti tọ̀rí kọ̀ ó kó bá sí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà kọ́ wà láwùjọ wa bóyá àwùjọ Yorùbá ni àbí àwùjọ tàwọn aláwùsá ní Nàìjíríà tí wọ́n ń bì. ìgbàsílẹ̀ ìbáyé wa àjẹ́ wípé eléyìí jẹ́ ọ̀kan nínú sábàbí eléyìí tó ṣe sábàbí kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sí lórí tòhídì tó dáa. ẹ sì máa ń pé nínú tọ́ríkọ̀ nínú nǹkan tó fi kọ́ àwọn èèyàn ni pé o gbọ́dọ̀ béèrè wọ́n ní man sa'ala shaykhahu kayfa wa lima ma aflaha abadan ẹnikẹ́ni tó bá fi ṣéwù rẹ̀ léèrè báwo ni nǹkan báyìí ti jẹ́ báyìí kí ló fà á sí nǹkan báyìí ti jẹ́ báyìí wọ́n ní kò ní sórí láéláé so ẹni tí máa ń gbèrú ìgbàgbọ́ yẹn tí máa ń gbé ká ká sí mọ̀ láéláé pé ní tí wọ́n ti ọ̀dà torí ìbéèrè lèyìn fi sínà wọ́n sì ti gbé sí wọn lára pé ọ̀ gbọ́dọ̀ béèrè ṣe eléyìí jẹ́ sábàbí kan nínú sábàbí tó lé àwọn èèyàn jìnnà sí àkídà tó dáa sábàbí mi òun náà ni àlàkídà tó àṣàríyà ìgbàgbọ́ àwọn aṣáàrí àwọn aṣàríyà ìtàn láwọn ń tẹ̀lé Abul Hasan al-Ash'ari àwọn ní àlàyé tẹ̀wọ̀hídì tí wọ́n tí wọ́n gbọ́ yé ńlọ fọ́nkájù ní gbogbo nàìjíríà wa yìí kódà ní gbogbo áfíríkà lọ́pọ̀lọpọ̀ lulẹ̀ ayé. àwọn náà ni àwọn ẹni tí ẹ tí mo ń sọ àpèjúwe fún pété bá lọ wọ àwọn tíra tafsir ẹ bá bẹ́ẹ̀ ṣe ti tàwí lórí àṣàríyà yìí àwọn náà fẹ́ pọ̀ jù. so àṣàríyà yìí. a rí i pé àwọn ẹni tí wọ́n gbé islam wá tí wọ́n jẹ́ ń tọ̀rí kọ̀ yọ̀dọ̀ yìí pé bóun ti ṣe jẹ́ máàlìkì ní mazhab lòun jẹ́ tìjáni ní n'i kọ̀ àbẹ́rẹ́ bẹ́ẹ̀ òun sì jẹ́ àṣàárí ní àkìdá gbogbo tá a bá máàlìkì gbogbo oúnjẹ máàlìkì ní madhab eléyìí ọjà ọwọ́ àlò oúnjẹ ti já ní nítorí kọ̀ kí náà fẹ́ sí. ó lóun tí wọ́n á jẹ́ ẹ̀yìn wọ́n ti pè oúnjẹ àṣàrí ní àkídà kí náà fẹ́ ah, ah, yìí fúnra ara rẹ̀ tí òun nítorí kọ̀ ni máàlìkù fúnra rẹ̀ tí òun ní àkídà ni kí ló dá tó síkìú rẹ̀ nìkan lẹ́gbàá ẹ gba tọ̀rí kọ rẹ̀ jẹ́ mọ́ tọ̀rí kọ Imam Malik tọ̀rí kọ nàbì sallallahu alaihi wasallam kí sì ni tọ̀rí kọ nàbì jama sunna ẹ má bá ṣe ń pè Imam Malik ni ìmáàmù ńlá nínú ìmáàmù sunna ọ̀rọ̀ Imam Malik ó kúnnu gbogbo tíra tọ̀rí ìdíláyé yìí láwọn ọ̀rọ̀ tó ti pé tàdá àlásàn yẹ fún ọ àwọn ọ̀rọ̀ owó iyebíye ìmáàmù ahli sunna sáájú kó tó bí gbogbo àwọn ìmáàmù ahmed tọ̀ríkọ̀ máàlíkọ̀ wá wù yìí àkídà máàlíkù ńkọ́ kitabu wa sunna gbogbo eléyìí òwúyẹ wá ní mọ́sáàbù rẹ̀ lásán ló mú fíkì tí bàbá kan sọ pé wájú ìbúlélẹ́yìí sẹ́ni kan sọ pé sunna sáà sì ní ẹ̀gbọ́dọ̀ já ọ ẹ̀gbọ́dọ̀ já torí fíkì ni o àmọ́ ti tọ̀hìn à á dábàjẹ́ ìwọ ń sọ pé ọlọ́run bẹ gbogbo bíkíbi pẹ̀lú pàápàá rẹ̀ àwọn á sọ pé ń bẹ lókè gbogbo sánmà rẹ̀ wọn á ní ẹ̀dákẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tajà kí ni ọ̀tajà èèyàn sọ̀rọ̀ kẹsìrì lẹ́nu ló pọ̀ pé lè má múlò ẹni ká ló pa lẹ́nu mọ́. kódà bíi kẹ́ ẹ sọ pé a ní ìsìn káwọ́ pa etí nínú àlùhàlà sọ́ràn yẹn ni àbí ìsọ̀ràn yẹn sẹ́wọ̀n ká padà sọ pé kálukọ́ ọ̀sá ti kàn ẹ̀sá ti pàtì tẹ̀ bá sá lọ́la ẹ̀ má pàtì o àti tó pọ́nra yẹn àti tó pé èké sọ̀rọ̀ yẹn kò sí wàhálà ń bẹ̀ kó tilẹ̀ jẹ́ pálásì jù ni wọ́n tó pè lọ́ràn yẹn. kò dàbí kẹ́nìkan sọ ọlọ́run bẹ́ẹ̀ ti kíbi pẹ̀lú pàápàá rẹ̀ akaramakomola torí ẹ̀ sáwá ni àwọn àṣàríyà ẹ̀ pé ní ibi tó bá ti ń kọ́ kí ó tí wọ́n ń gbàwé ẹ̀rí títọ́wọ́ ìjọba jáde yẹn bí àwọn àríwá tíra tí wọ́n kó àwọn ọmọ tí wọ́n fi jáde sànàwé àkídà sàríyà tó lọ́kọ́ kí lè fẹ́ kó ní ọkọ yẹn tó bá jáde nítorí ní ọkọ yẹn ní ilẹ̀ Yorùbá tí wọ́n ti máa gbàwé ẹ̀rí ti ìjọba tí gbolé kí ó ń fọ́ máa ń wẹ̀ ẹ̀rí àmọ́ bóyá lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n á ń kó àwọn ọmọ ní tíra àtọ̀wé ìtọ́lá làáfíà sòṣùgbọ́n àwọn náà àkídà sàríyà ni torí báwọn bá náà gẹ́gẹ́ làwọn náà kọ́ ìbá àkídà sàríyà náà ni iná làwọn ọkọ̀ mọ̀ síbẹ̀ yìí máa pe lọ́dọ̀ àwọn àṣàríyà àwọn sọ pé ogún ròyìn wà tá a fi nílẹ̀ fọ́lọ̀ ogún wà tá a lè jìnnà sọ́lọ̀ ẹ̀yọ ká wà tọ́jọ́ pọ́tọ́ ká fi ó di mélòó ó di mọ́kànlélógójì lọ́ba a sì sọ pé orúkọ ọlọ́run kò ló ń kà ajẹ́ àwọn àròyìn rẹ̀ náà kọ́ kò ló ń kà a tún wá sọ pé àwọn àròyìn rẹ̀ kan wà pẹ́ẹ́ pé kọ̀tà orúkọ jáde ó túmọ̀ sí pé so àmọ́ àṣàríyà forty one náà forty one ni gbogbo òyìn ọlọ́ǹta wọn sọ parí wọn sọ fún ọ pé alùwòjú òdò wọlùkẹdàmù wọlùbọkọ òwò àti مخالفة الله تعالى للحوادث قيامه بنفسه الوحدانية آه، القدرة الإرادة العلم والحياة والسمع والبصر كونه قادرا مريدا عالما حيا سميعا بصيرا ومتكلما وهو أمواته mú àtòjìjẹ rẹ̀ wá twenty wọ́n sì òun náà ni pé gbogbo tó bá ṣe ṣe tó bá wọlọ́ àṣe tó bá wọ àmàṣe tó bá wọ àṣe tó bá wọ àmàṣe ó di forty one nítawọn ń sọ ń parí òjò bá lọ ahlu sunnati wal jamaa subhanallah báàbò al-asma'i wa nínú àwọn àbọ̀ àbùtọ́ fẹ́ẹ̀jì nínú ilmu tawhid ṣùgbọ́n gbogbo eléyìí àwọn pàdé àwọn tiẹ̀ sọ ikú tá a bá tiẹ̀ sọ nípa àwọn àròyìn míì bí ọwọ́ ọlọ́run bí ojú ọlọ́run bí ẹsẹ̀ ọlọ́run tó wá nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam á lè túmọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ìtumọ̀. á yí ìtumọ̀ rẹ̀ padà àbí ká fi rọ̀ ká gbọ́ lọ́nà ọmọ ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ làwọn àṣàríyà rí wọ́n ní wa indana asma'uhu al-'azima واختير أن اسماه توقيفية كذا صفات فحفظ السمعية وكل نص أو التشبيه أوله أو فوض ورم تبيها wọ́n ní gbogbo àyà kan gbogbo àdéhìí kan tọ́lọ̀ ń bá fi ròyìn ara rẹ̀ àbánabi ló fi ròyìn ọlọ́run tó bá ti fẹ́ mú tuma pé àfọlọ́njọyàn wa yí tuma rẹ̀ padà àbíkọ́ sọ pọ́lọ́ nìkan lọ́mọ tuma rẹ̀ pẹ̀lú àníyàn pọ̀ ń fọlọ́ ma bẹ́ẹ̀ làwọn bẹ́ẹ̀ làwọn àṣàríyà máa ṣe torí délé yìí àṣàríyà yẹn wọ́n kó bá kí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà kọ́ tàn ká ogun talákọ̀ọ́kọ́ tọ̀rí kọ̀ ogun rẹ̀ ní kọ́ mọ̀ pé tó bá yẹ pé tọ̀rí kọ̀ lọ́lọ́run ti máa nàbì Muhammad sallallahu alaihi wasallam ntọ́ dájú ni pé wọ́n nìkan àtàwọn atọ ọjọ́ ríra yín nìkan kọ́ lẹ́ẹ̀mà sí gbogbo wa làbájọ wà ń bẹ̀ ọ wá ní jẹ́pọ̀ máa sì wà lọ torí sọ láti tí gbogbo àjọ gbà bọ́lọ̀ náà nàbì sallallahu alaihi wasallam àjọ ń fi àbá àjọ sí zaka ẹ̀ńtọ́ lówó nu ayọ̀ àbí ọ̀yọ́ sọ̀yàmù Ramadan gbogbo alárètí rẹ̀ àbá àrètí rẹ̀ hajj gbogbo ẹ̀ńtọ́ lọ́wọ́ bá bò láti rí nílò àbí ọ̀lọ́ tó ń torí ẹ̀ ó túmọ̀ sí pé tọrị kọ̀tẹ́ ń ṣeun ẹ̀ ń tanra yín dànù ni ibi tó sì ti mọ̀ pé ń tanra yín dànù iná lórí tó ọ̀gbà ti Kọ̀dìríyà Kọ̀dìríyà náà ọ̀gbà ti Tìjàníyà àwọn méjèèjì ọ̀gbà ti Ṣàdìlíyà Ṣàdìlíyà náà ọ̀gbà ti wọn bẹ́ẹ̀ náà ni rìfàáyà òun náà ọ̀gbà ti gbogbo wọn lọ́kùsọ̀ ńkọ́ ńkọ́ nítorí báwọn náà máa òpin sẹ fẹ́ sọ pé Ahmadu Rifai ó ju Ahmadu Tijani lọ ni Kàdírí ọsọ fẹ rẹ fáwọn méjèèjì tó àgbò Kàdírí Jìlání mo rò pé yé wa oníkálukú pẹ̀lú ìmáàmù tiẹ̀ gbogbo ẹ̀ lórí rọ torí tó bá yẹ pé Ọlọ́run bá fi rán ànábì bó ló ṣe wá di oríṣiríṣi bó ló ṣe jọ tọ̀ọ̀tọ̀ tẹ́tẹ́ ojúkójú ni Tìjàníyà fi wọ Kàdíríyà ojú burúkú ni kọ̀dìríyà fi wò tìjàníyà tẹ́ ẹ bá rí tí wọ́n papọ̀ tí wọ́n sì kan wọ́n ń bá ẹni tí ń ṣe súnà jà tí wọ́n bá sì ti rí i pé àwọn borí àbí wọ́n borí àwọn oníkálukú tún lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó yẹ kó sì lọ́ọ́ mà pé kò sí tọ̀rí ikọ̀ ẹnìkan tó lè jẹ́ kó borí tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. ó kì í kí wọ́n lò ṣe sọ̀rí kọ̀ sí. ọ̀gbọ́n tó lọ sọ ni qul hadhihi sabili ad'u ila Allahi ala basira ana wa man ittaba'ani wa subhanallahi wa ma ana min al-mushrikin. sọ fún ọ pé lè lójú ọ̀nà ni àbíkí náà ń pè sọ̀rí kọ̀ bójú ọ̀nà náà ojú ọ̀nà tànàbì ni ẹ̀ wá rìn. sílẹ̀ mà wípé gbogbo tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ tẹ̀ ń ṣe irọ́ burúkú òkútù fẹ́ ṣe rọ́ ẹ̀tẹ́jẹ́ ẹ̀tẹ́jẹ́ àdìkárí mi. wọ́n ti bílẹ̀ tó bá lọ́wọ́ báyìí wọ́n máa fa wọ́n máa fa ẹ kárọ̀ bàbá alága kékeré ikọ́ òní sí ọdún òhùnkùn irọ́ burúkú ẹ̀tẹ́jẹ́ wọ́n lè fi ìṣẹ́jú kan àbọ̀ kó ti rákà mẹ́jọ sọ̀rọ̀ àmọ́ wọ́n jókòó wákàtí lẹ́yìn wákàtí lórí báwọn ṣe wọ̀ bí fà eléyìí tó sì túmọ̀ sí pé èyí tí wọ́n rìn nǹkan wọn àmọ́túmọ̀ rẹ̀. قلبي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله nígbà tí a ń lu orí laago báyìí a ń lu laago báyìí a ń lu laago báyìí a kò bàbá ẹ dákìrì tó máa láyé láyé lọ́la wọ́ọ̀ máa tó máa láyé láyé ẹ̀ máa náà ẹ̀sọ́ láìlá ọ̀sọ́ba kan ìlànà àfọlùwà sọ̀rọ̀ àgbàdo ọ̀gbà rárá ọ̀gbà rárá ọ̀gbà bá kó sófò ibi tí a ti lè má òun náà nìkan pa tọ̀rí kọ́ọ̀tì tó bá ti pa tọ̀rí kọ́ọ̀tì òye yóò là sí ọ lórí wàá ríran wàá mánà wàá kó ònú sọ̀rọ̀ pé àwọn ṣéwù ṣéwù yẹn wọ́n lọ mórí rẹ̀ má bẹ́ ni o ẹni abá sì mórí rẹ̀ má bẹ́ láka ìwọ̀n ìgbé bẹ́ẹ̀ bá ti sí ọ̀nù bẹ́ẹ̀ bá ti sí ọ̀nù tọ́lá àti sọ́kọ̀ gbọ́dọ̀ béèrè tẹ́lẹ̀ náà wọ́n lọ gbọ́dọ̀ béèrè ẹ dákun oyè ewo ní bẹ́ẹ̀nu pé ṣé òun fẹ́ ha kẹlẹ̀ mọ́lọ́fàyà pàdé kẹlẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ àwọn á nítorí pé ẹ̀ ń bẹ́ẹ̀ pé bàbá ń dá akramakumullah òpin ẹlẹ́kejì sàríyà òun náà ní kápẹ́tọ̀ tawhid lọ́dọ̀ àwọn ahli sunnati wal jama'a kápẹ́tọ̀ tawhid lọ́dọ̀ ahli sunnati wal jama'a àwọn tíra kọ̀ lọ jára wọ́n kọ̀ lọ jáǹtì rẹ̀rẹ̀. gẹ́gẹ́ bí al-usul al-thalatha kitab at-tawhid. العقيدة الواسطية العقيدة الأسهانية العقيدة الطحاوية العقيدة السافرينية wọ́n ti la wọ́n lọ jáde rẹ̀ rẹ̀ àwọn lọ́yẹ̀ kakọ̀ nínú tawhid láti ma kí ni wọ́n lọ́n lórí wa láti ma kọ́ bá ti pè é. nínú àwọn tí àwọn àṣàríyà tí a lè fi ṣe sáǹpù sẹ́fì máa kí sáǹ sọ wọn náà ní Ummul Barahim Ummul Barahim wọ́n pè ní Ummul Barahim li'timad al-mu'allif 'ala al-adilla al-'aqliyya torí pé ẹni tó kọ síra yẹn ọmọ lórí àwọn ẹ̀rí ọpọlọ lásán ni abẹ́sọ nípa ọlọ́ọ̀ ẹ̀rí rẹ̀ ọpọlọ lásán ni ó ti wá wá. ọmọ sọ pé òní gbogbo ẹ̀rí ọpọlọ ìyá gbogbo ẹ̀rí ọmọ ọ̀dọ́ gbogbo ẹ̀rí títún rí nítorí pé ńgbà tọpọlọ ọba ti tẹ̀lé kìtàbù ọ̀sùnà òfo lọ́rọ̀ rẹ̀ padà máa jáde. àwọn akatira láti bẹ̀rẹ̀ dópin tíra tẹ̀wọ́mídìí wọn pè ó kò sí nínú pé máa sin lọ́nà lónìí kan wà ní kò sínú rẹ̀ pé ẹsìn lọ́n lò nìkan à ń pe ní ẹsọ bẹ́ẹ̀ làwọn síra àwọn àṣàrí rà rí láti bẹ̀rẹ̀ dópin ẹ̀ ní ìrìkún ẹni kẹsìn lọ́n lò nìkan tọ̀hídù rùbùbíyà irú ìtàwọn àbújáhàl àbúláhàb táwọn náà gbàgbọ́ tí wọ́n fi jẹ́ mùsùlùmí títí náà gbàgbọ́ tí wọ́n fi jẹ́ mùsùlùmí gbàgbọ́ kò jẹ́ mùsùlùmí irú rẹ̀ làwọn ni wọ́n bàjẹ́. pẹ̀lú وإن سألتهم من خلقهم ليقولن الله ọlọ́jọ́ bá fi wọ́n léèrè kíta lọ dá wọn wọn ò bá fọlọ́n búra fọlọ́n lọ dá wọn ọlọ́run mo fọlọ́n búra pé wọ́n sọ pé mi mọ̀ dá wọn ó kì í tó bá báwọn ṣé nǹkan tó lọ́wọ́ á ti torí rẹ̀ ránà bí kì í ṣe torí ẹ̀ nítorí tawhidul ibadah ìṣọlọ́n lọ́kàn nínú ìjọ lọ́lọ́run fi ránà bí sallallahu alaihi wa alihi wa sallam tíra kan wà tó ń pè ní jawharu tawhid wọn bẹ ní tíra tó tóbi jù lọ́dọ̀ àwọn àṣàyà bó ti wá tóbi mu a tó o bá kàwé lórí fèrèsé àwọn tí òjọra wọn bẹ bó ti tóbi mu kò sínú rẹ̀ pé ẹsìn lọ́n lò nìkan kò sínú rẹ̀ pé ẹsìn lọ́n lò nìkan tètè òhìdì náà wà á eléyìí ò lè tètè òhìdì tó nínú àwọn nǹkan tó fà tó fi jẹ́ pé ìgbàgbọ́ òdodo lọ́ yàrá ní kò sí láwùjọ wa ọ̀nàlà ìmàkan. àwọn èèyàn ọmọ sí ni tẹ̀wọ̀hìí ìgbàgbọ́ tó lálàáfíà àdìsọ́kàn tó sunwọ̀n àwọn èèyàn ọmọ kò jẹ́ kí wọ́n tiẹ̀ lè ní. èèyàn oníṣàlàyé rẹ̀ fún wa gbọ́dọ̀ àti gbọ́ rí. ìbọ̀wọ̀ ẹnu gbà táwọn èèyàn ń ṣàlàyé rẹ̀ náà nìkan wọ́n mọ̀ sí ààyìn ṣé ṣé pé bá ná ẹ̀ ṣe islam ò tún gbà pé ká ẹ̀ ṣe eléyìí ò tún dá gbogbo ẹ̀ náà ni ẹ dá nítorí pé ọba wọn lójijì ìsìláàmù tá a ti ń ṣe láti jọ ìfẹ́nìkan wá dé kó máa pọ̀bọ léèyàn fún wa. ẹ gbọ́rọ̀ nítorí pé àmá kéde tuntun bí ìsìláàmù ṣe wà látijọ́ tó lọ́wọ́ bá ti fi ránṣẹ́ nù. kọ́dà Abul Hasan al-Ash'ari tá a pè lẹ́ni tó dá mọ́tàbù làṣà ayọ́rà sílẹ̀ bàbá yẹn padà kú òun bẹ́ẹ̀ alùsùnà ló náà kú sí. ọkọ̀ kú fi usuli gbogbo ti takò nígbà tó wà ní àṣà torí pèlè mẹ́ta ni tí bàbá yẹn rìn nínú ìgbésí ayé ọkọ jẹ́ mọ̀tẹ́sìlì ńgbà yóò di àṣàrí ní ìgbẹ̀yìn ayé ọdọ̀ kan náà àwọn wọn ò takò pé bàbá yìí jẹ́ mọ̀ọ́sẹ́sẹ̀lẹ̀ rí kó ló di aṣáàrí àmọ́ wọ́n takò pé ó kú òní ó di alùsùnà àbẹ́ gbọ́ ok kí ló dé tẹ̀ ẹ̀ takò pé ó ti jẹ́ mọ̀ọ́sẹ́sẹ̀lẹ̀ rí tẹ̀ sàkwánù ẹ̀ ń takò di sọ eléyìí tó lé sí fún un iná ni wọn ti lẹ́nu sọ̀rọ̀ yìí pé obìjọ́ kẹjọ hàn ṣẹ́sì lírí ọ̀padà sílẹ̀ tọ́ba ẹgbẹ́ gbà bẹ́ẹ̀ ajẹ́pọ̀ padà fi àṣàríyà náà lẹ̀ ó di ọ̀kan nu ahlẹ̀ sunna àwọn yìí sì sọlódò gbogbo níta máa ń ṣe láyé wọn kọ̀wé gbàtọ́ wa mọ̀ ṣẹ́sì lé ó níwè ìgbà tó di àṣàrí ọ̀lọ́dàálẹ̀ ó níwè ìgbà tó padà sí mẹ́ta ọ̀rọ̀ ahlẹ̀ sunna ti wọlé jàmá ó tún kọ síra síra àwọn tó wá jóná ni tọ́ba jóná tọ̀dọ̀ so eléyìí wọ́n pè ní al-ibana fi usuli diyana àlàyé nípa abínipìlẹ̀ ẹ̀sìn gan gbogbo tí wọ́n ń takò nínú àṣàríyà tó jẹ́ àkídá ahlẹ̀ sunnati wal jamaa gbogbo ẹ̀ ló fi rin lẹ̀ ó tún sọ ń bẹ̀ gan pé ó wù mí kí n kú lórí àkídá ru ìmáàmù ahmad ibn hanbal àdúpẹ́ fọlọ́ a sì máa ń pé ní tí wọ́n pè ní mọ́sáàbù èèyàn ó ní ṣekú èyí tí bàbá yẹn ṣekú ó làkídá ahlẹ̀ wal jamaa tọ́ nígbà tí èèyàn bá mọ nǹkan kò súnmọ́ kó lè tẹ̀lé tágbọ́n bí àrọ̀ gbogbo àwọn tó bá kọ́ kí wọ́n sì mọ̀ táwọn náà ní àkúdà tó dáa àwọn mẹ́tíláṣí gbogbo ẹjẹ́ ni tí ó máa ṣèdánilẹ́kọ̀ọ́ níbẹ̀ ẹgbẹ́ ọ̀kan nínú síra àkídà lọ́dọ̀ ahlu sunnati wal jamaa kẹ́ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn pàápàá jùlọ àwọn èèyàn táwọn ọkọ kí òun problem wọn pọ̀ tí wọ́n bá ti rẹ́ni ṣàlàyé rẹ̀ fún wa sí islam náà ní islam ni àwọn ti tán láti gbà àwọn ìjàgbá wà alápàdé lọ́dọ̀ wọn àwọn náà làwọn tó pera wọn láàfáà táwọn láwọn ọkọ kí ó àwọn ní òní fẹ́ sọtọ wọn wọn lẹ bọ̀rọ̀bọ̀rọ̀ torí pé táwọn bá gbọ́ àkídà alùsùnà tẹ̀ ń sọyún ó kè é sẹ́ẹ́ fi yá àwọn ni pé àwọn bàbá àwọn ní ìsìn wọn òkú lórí àkídà tó dáa àwọn àfa àwọn òkú lórí àkídà tó dáa lẹ́lẹ́ àlegbà àlà àtàwọn eléyìí wà. sẹ́sì mọ̀ pé àwọn náà àwọn èèyàn tí wọ́n mọ nǹkan kan làwọn náà ń dù láti mú. ẹ̀yin náà dẹ wá àkídà tó dáa ẹ̀yin náà máa du àwọn èèyàn ẹ fà àwọn eléyìí lẹ̀ igi gbígbẹ làwọn igi gbígbẹ ò ṣe lọ. àwọn èèyàn tó ẹgbẹ́ táwọn bá ti bá láyé ẹ̀sìn àwọn ti tọ́ láti tẹ̀lé àwọn ní kí gbogbo àwọn eléyìí ni kí ẹ máa pè torí pé ọjọ́ kan ń bọ̀ tó bá yẹ pé àwa náà bá rí àlàyé àkídà tó dáa ṣe dáadáa àwọn alágídí àwọn òǹfẹ́ ẹnu tí ò fẹ́ tẹ̀lé o ẹ rí i pé tọwọ́ wọn náà padà jábọ́ ọjọ́ kan nígbà náà bá rí i pé ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn gbọ́dọ̀ àwọn ma wọn ò ṣe ń táwọn ṣe ma àkìlọ́ba àlù náà ṣe ju kó nà ọmọ jíjó irú ìtara àlù torí pé tọ́ bá pọ̀ láti jẹ ọ̀gá ara rẹ rí ọ̀dà ara rẹ rí torí ẹ̀ kùdìẹ̀kùdìẹ̀ lónìí ó kù sọ́wọ́ ẹ̀yin tẹ kọ́kíw tẹ́sí kó àkídà tó dáa ẹ̀yin ní kẹ́ ẹ máa ṣàlàyé fáwọn èèyàn ẹgbẹ́ tíra kalẹ̀ má sọ lórí tó fi lánàá máa sọ kú sọ nítorí òsì náà àkídà ó tún kí wọn náà àkídà tíra tó bí lẹ́nu ọmọ ṣàlàyé ẹ̀jẹ̀ ni tí wọ́n máa kó àwọn èèyàn láti orí ní tó kéré tẹ́sí lórí ètò ọ̀gá mẹ́jọ tẹ́ pé tíra tó ga bàjẹ́ iná ló gbé wa tí wọn náà mọ tí wọn sọ bọ̀ mí tọkàn máa wúwo kúwì. tíra kékeré alùpùpù wúlò sàlẹ̀ àjà ẹni ká fi bẹ̀rẹ̀ ẹ máa ṣàlàyé fáwọn èèyàn àwọn èèyàn máa gbọ́ wọn máa béèrè wọn máa gbọ́ wọn máa béèrè àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ wọn máa dì í mú ẹ̀rí bí ẹ̀sìn á máa jọ ẹni tí ń ṣẹbọ mẹ́sìn ẹni tí ń ṣe kíni wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtì díẹ̀ díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtì díẹ̀ díẹ̀ tọ́lọ̀ ń bá ti wá ní kí wọ́n gbọ́ yé ẹni tí ó yí wọn padà ó múra so eléyìí pàtàkì púpọ̀ fífi ká mú má nǹkan tá à ń bá ń ṣe nínú àwọn nǹkan tó tún fà táwọn èèyàn fi jìnnà sí ìgbàgbọ́ tó yanrantí òun náà ni dídàjà ń gbé la fáwọn bàbá àtàwọn àfa àtọkọ wọn kéwù ẹni tó yẹ pé bàbá rẹ̀ olóòtú fi ọ̀nà hàn pé àkídà ni pé a máa dín nǹkan a máa lé aláǹgbá kádùgbò so a lè kọ́ ká mú a lè hàn ká rí má rẹ̀ a lè jí pè a lè pè ká tó sùn so ẹ̀yin wá dé nìsín ẹ̀yin wá sọ pé gbogbo nǹkan ọ̀dá ìlànà ní ẹ̀sìn ní ẹ̀ ṣé ìsìn ní nǹkan tó jẹ́ púpọ̀ dání àgbà kò bí dọ́kadà rí à. Ah ó kì í ọfẹ́ sọ pé àwọn bàbá wa àwọn àbá wa gbogbo wọn wọ́n sì wá lọ́nà ni ah, ìwọ nìkan gbọ́ yìí tó bá padà rìsọ́ọ̀tì pé wọ́n sì yín lọ́nà wọ́n sì yín lọ́nà náà ni sìnà àpèkọ̀ sọ́nà bẹ́ẹ̀ torí pé ẹnìkan òsì tó lè wá sọ fún apá àwọn bàbá wa wọ́n kọ́ jù ah, ok tí ọba tiẹ̀ wá ṣẹlẹ̀ pé njọ́ gbèǹde bàbá rẹ̀ wọná wọ́n á fi wọ́sá àlìjẹ́nà ṣé o lè rìjẹ́tì àlìjẹ́nà jẹ fún iná bàbá rẹ̀

wa inna ala atharihim muqtadu orí bákan la báwọn bàbá wa orí pa wọn láàmà lọ. àwọn èèyàn fẹ́ gbà pé bàbá àwọn àbólùkọ́ àwọn ó sì ṣe àwọn èèyàn fẹ́ gbà láéláé eléyìí máa ń kọ dínà fún ọmọnà ọmọ ń kọ dínà fún ọsẹ Islam torí di eléyìí oògùn rẹ̀ náà ní ká mọ̀ pé àwọn bàbá wa o dáadáa ni wọ́n ṣe sí wa ọ̀gá púpọ̀ látàrí bíbí tí wọ́n bí wa ṣùgbọ́n tí bàbá kan bá ti jẹ́ pé kọ́ mọ̀nà orí ìsìnà lọ́ba wà á èmi ní tìtorí tí bàbá kan ti lọ wọná nítorí pọ́lọ̀ ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá la ya'lamuna shay'an wa la yahtadun wọn ò nǹkan kan wọn ò sì sí lórí ọ̀nà sẹ́ni tí ò máa dò tí ò sí lórí ọ̀nà lèmi àgbètì àárí àwọn náà sì mà dáadáa àfi tá a bá fẹ́ ṣàbòsí bàbá wa ń gbà mí wọn ò mọ ọmọ kankan kwalì tó bàbá sì sọ yìí pé táwọn ń sekú nì ìwọ náà lọkàn pé tí bàbá olódò yìí hárí lọ sọ pé tí bàbá rẹ ń sekú nì wọ́n ṣe bàbá rò bàbá wo níjẹ sọ mi jọ lórí ibú tí bàbá mi ò ti kú màá gbìyànjú pẹ̀lú wọn ni bàbá òdodo ni o ilé ìta ìṣe yìí báyìí ó láàyè nítòsí fà ó fà á nì so tó bá ti di láà bá mi níta sọ lánàá ibi tá a fọ̀rọ̀ ti sí ibi tá a roko sí náà láti bẹ̀rẹ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀fi kọ́ wa nínú bá mú òdodo èèyàn gbọ́dọ̀ tó máa rìn lọ́ọ̀kùn pẹ̀lú òkú ọlọ́tún bá máa sọ ẹ bá rí ọ̀padà gbà ọlọ́run á ti kádàrà pé bàbá tiẹ̀ kú ìwọ kò tí ì ríran ẹ̀yìn gbàtẹ́ wá ríran ọ̀rọ̀ bákan náà nínú tó tún fà ó náà ní ìfẹ́ àwa là ń bẹ́ńbẹ́ ìfẹ́ àwa là ń bẹ́ńbẹ́ kì í jẹ́ kéèyàn olódodo kó dì í mú ìtìjọ́ pọ̀lọpọ̀ fi takò àkídà tó dànù àwọn dàbí àwọn káfíìrì ni ẹ̀rí pé tá a máa ń sọ̀rọ̀ Islam tí káfíìrì bá gbọ́ nǹkan mọ̀ pé káì ọ̀rọ̀ tó ń sọ yóò lè jẹ́ nǹkan mi àpòdodo. ó kè kí wọ́n á ló dé sí i ẹ̀ nígbà islam pé ah, kí lára yóò sọ ọ́ kí lára yóò sọ ọ́ ìlọ́fà tọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ islam ọ̀kan ní ọgbà niwa ó ní òun gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí mo ṣe lórí rédíò òun á tó tó ń mọ̀ lọ bá ilé yìí dé wọ́n á eighty something years ó tún ti jẹ́ retired soldier ìgbà tí wọ́n ń bọ̀ wọ́n bá ń gbé dọ́sìn mílíkì wá ó jẹ́ nu Ramadan mo ní kí ni kí n ti ṣe ah òun kùn yín ní àwọn gbádùn yín mo ní àláì ṣe sí ó ní torí òdodo tó ń gbọ́ yín mo ní ẹ̀ bá ṣe Islam ẹ̀ bá ṣe Islam ó ní àfa mo ti mọ̀ pé tí mo bá wà á irú rẹ̀ ó bẹnu tẹ́ bá ń sọ ẹ dákun ẹ mẹ́jẹ àti fáìlì yẹn ní kí ló dé àti sí ló yẹ kó wà. olóhùn lè ṣe islam olóhùn ti mọ̀ pé islam lọ́nà àmọ́ òun lè ṣe Allahu akbar ó ní torí pé bàbá àwọn bàbá àwọn bẹ́ẹ̀nu ẹni tó kó sọ́ọ̀sì báyìí wọ̀lú. bóòlù ń sì wá wí kí lára yóò sọ. Allahu akbar sẹ́mi pé yorùbá ọmọ sọ pé ọlọ́run ti wá ládọ́rùn mò ń tọ́ àtàyé mò ń tọ́ mọ́tẹ̀lé ń kọ́ ìyàrá yóò sọ ìní tí ń bò lẹ́rù bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tẹ̀ yẹn ajaja tó já fa tí ń sìn fẹ́ fún pò ló ń májì gbogbo ayé yorùbá yìí gbogbo kọ́nà wọ́n máa pariwo kọ́ rẹ̀ wọ́n padà wá rí nínú tó náà ń gbọ́ ike dáhùn máa ń ṣe ọ̀dà àkídà káfíńdà mà làwọn ń kó ká àwọn ọmọ sí lórí ẹ̀sìn Islam ilé ìtọ́lọ̀ fi rán nàbì Muhammad sallallahu alaihi wasallam ó sì ń da gbọ́ńkọ̀rọ̀ ṣẹ́gbẹ́ yìí mà wípé àwọn ẹni tí ò bá ti sí lójú ọ̀nà wọ́n ìfẹ́ gbọ́rọ̀ tí alùsùn náà ń sọ níbi téèyàn kan ti máa pé wọ́n ń gbọ́ wọ́n máa ń gbọ́ńkọ̀rọ̀ so wọ́n ní wọ́n lọ gọ́ ọ̀bì jọ mọ wa gbọ́ ẹ sì bóyá ẹ ń gbọ́ bí ó ti bọ́ǹbù wọ́n sọ bó ṣe sórí rẹ fún ẹ àmọ́ torí pé òun ló lùmọ̀ tó ju gbogbo lùmọ̀ lọ kẹ́rù máa ti pé ẹ tún kọ́ kí ó ní bàbá ẹ yọ máa yí ọgbọ́ ọlọ́run kúkú rí kálukú yọ máa yí ọgbọ́ yọ máa yí ọgbọ́ tó ọgbọ́ yóò dì mú ọgbọ́ yóò dì mú ọgbọ́ yóò dì mú ó lọ́ọ́ lọ́ọ́ máa fi ṣe ṣáínṣáín kó náà mà ẹ pé kí là á náà àwọn ọmọdé ọwọ́ àti àwì ṣé pé gbogbo náà ṣe ọ̀dà eléyìí ọ̀dà eléyìí. torí pé tí ọba fi lè tẹ̀ lódodo ipò ọ̀pọ̀ ọmọ lọ lójú tiẹ̀ àwọn èèyàn títí ń bá bàrà rẹ̀ wọ́n fojú kéré rẹ̀ lójú tiẹ̀ kọ́ mọ̀ pé ọlọ́run fi gbé òǹga ju ti tẹ́lẹ̀ lọ ni kí ẹ̀yin èèyàn àti gbogbo níta ń pariwo fún yín àti kò sí sọ́nà ìgbàgbọ́ òdodo tó dáa ni kódà ọlọ́run lọ́kọ́ pé kí n má sì kú kó tó dòní oníwọ́gbọ̀ ẹ dákun kí ló dín kù fún ọ kò dín nǹkan kan kù fún ọ wàláhì torí pé ar-ruju' ila al-haqq fadila àti lọ́la ni kéèyàn padà sídìí òdodo téèyàn mọ̀ tẹ́lẹ̀ tọ́lá wa fi hàn yàn kọ́ lọ sídìí òdodo sórí gbogbo ẹni tí ń fojú tẹ́lẹ̀ wàláhì wọn tún gbé ọ̀gá ni. gbogbo èèyàn tí wọ́n ń wò pé ah, gbogbo bàbá tí fẹ́ ké kò sí nǹkan mi lẹ́yìn rẹ̀ wọ́n kọ́kọ́ gbọ́ lọ́gbọ́ pé ah, àṣeyàn lè gàǹgà kó góńgò kó tún ṣàṣìṣe so wọn ò ní tara rẹ fẹ lọ́mọ so ìfẹ́ ká má kú onípò tó ga ká má pé gbogbo ń tara wí àti rọ́ọ̀bù àti sọkúsọ ká ń sọ kátákó náírà náà kèé jẹ́ káwọn èèyàn fẹ́ gba òdodo wọn ò ní gba ìgbàgbọ́ tó dáa wọn ò ní gba ìgbàgbọ́ tó dáa ogun eléyìí oníkọ́ mọ̀ pé ẹni tọ́lọ́wọ́ bá gbéga kò lè ga má wò ó bá àwọn èèyàn tí ọ̀dà kan mà wọ́n ń hélì ẹ̀ wọ́n ń ṣe é kọ́sọ́ọ̀dì kankan kọ́sọ́ọ̀dì kankan torí tí màálù náà bá ga tí kí ẹ̀yìn rẹ̀ tó bá ti gọ́ngọ́gọ́ngọ́ ní kára àwọn ọlọ́wọ́ bẹ́ẹ̀ fún màálù àbúrò ẹ̀ṣẹ̀ wọ́n máa ń ṣe so bẹ́ẹ̀ náà lèèyàn so ó lè jẹ́ pé òfútù fẹ́sẹ̀ lásán kan ni ọ sẹ́ẹ̀sì mọ̀ pé èèyàn burú àjẹ́ wọ́n kàn máa gà ọ ni wọ́n mọ̀ bá tẹ́gùn rọ sí ọ tòun jọ tọ́lọ̀ ń bá tu ọgbọ́n báyìí àwọn náà ń ka tẹ̀lé kọ́mọ́ tó lé ẹlẹ́nu ni ọlọ́run àdúgbò fún ọ tó tiẹ̀ tún fún ẹgbọ́rọ̀ torí wọn ò ní sòdodo fún ọ sọ eléyìí túmọ̀ sí pé máa pa àwọn èèyàn ń tan ọjà ni o padà sídi àkídà tó dáa tọ́ a ti máa sọ pé àwa ní agbára kan tó ju ti gbogbo yín lọ a sì lè sọ fọlọ́n kó bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ tóra ní àwọn kún fáyà kún rẹ̀ lọ́wọ́ kéde káwọn èèyàn kan fẹ́ fi ìgbàgbọ́ tí ọ̀dà lẹ̀ sọ wọ́n fẹ́ fi hàn yín ipò ńlọ́ọ̀gùn òun sì ní àwọn nǹkan ìyàlẹ́nu lọ́wọ́ ẹ dákun <laughs> eléyìí pẹ̀lú ìgbàgbọ́ tó dáa sáfù wo ni wọ́n ni wọ́n lé ọ̀tọ̀ tó nígbà wà sẹ́yìn tó gbogbo oògùn òfò tó ń kóka gbogbo àwọn oògùn ránù tó nílé gbogbo ẹ̀ lọ́padà pàṣẹ téèyàn bá ti jẹ́ pé téèyàn bá ti jẹ́ pé èèyàn èèyàn bá ti ní àkídà tó dáa gbogbo ènìyàn padà pàdé bí kéèyàn lọ kéwù ni èèyàn lọ kéwù bí tó ṣe pé àfa ń fún yàn nákẹ́lì láti gbàdégbà èèyàn náà tó wá ń kó nákẹ́lì yẹn jọ kàkà kéèyàn owó kọ́ máa ra tíra nákẹ́lì yẹn ń kó jọ so nákẹ́lì yẹn ti wá pọ̀ ó ti kún apáti ọlọ́run ẹlẹ́dàá wọn wá fọ̀nà mọ́ padà wá rí káì kò sọ́nà nu gbogbo nǹkan yìí ọba kó gbogbo nǹkan o kí ni ó ṣe sí yóò lọ kó dànù ni yóò jó náà ni sọ nítorí pé ó ti mọ̀ pé pẹ̀lú ìgbàgbọ́ òdodo tó dáa yìí gbogbo nǹkan yóò lè ṣẹ́kù lọ́dọ̀ o máa fi sáàsì máa gbáyé má àtẹ̀yìn ní kú dànù ẹni ká mọ́ sóògùn bó la wá fẹ́ gbélé ayé à ń sóògùn gan-an ṣe wá ẹtù wọn ní ká mọ́tò ògùn má. tó ọ̀hún ò ṣe tán láti kó tiẹ̀ dànù toró ti gbàgbọ́ pé tóun bá ti dànù òun náà tàn tó torí di eléyìí kò ní tẹ̀ lákìdá tó dà o kò ní tẹ̀ lákìdá tó dà ìbẹ̀rù ọlọ́run kan náà ló gbọ́ dání lẹ́kọ̀ọ́ ó sì ru gbogbo nákẹ́lì tó níwá láti lù wọn ó gbé lọ́nà sakasaka báyìí lọ́wọ́ fi ru bíi Ghana mosco láti sọ pé bàbá òní mo ní kíni kíni tuntun ó ní àwọn nákàlí ònúra ìtọ́ wálé mi ló nákàlí ó ní à mọ́ fẹ́ kí ó jẹ́ pé bí ìbàjọ́wọ́ yín ló ti wáyé ni mo sọ̀rọ̀ mi ló fi kọ́ ni ó ní torí kíní yóò ní kó nà lé o wọ́n ló gbé wá tọba sì mọ̀ pọ̀ fẹ́ gbọ́ wa ọ̀rọ̀ àti ẹ̀sìn ní kíní yóò ọ̀dà náà ni wọ́n dà ókè ìlú yín ló ti bàjẹ́ onídìí kò gbé wá bì sẹ́ẹ́rì bíi tẹ́lifí ti ń sọ lé wọn kàn ló ń fẹ́ jáde bá gbé Ghana must go yẹn kalẹ̀ ló bá lọ pọnmi sínú bọ́kẹ́tì ló bá gbé bọ́kẹ́tì wọlé ló bá bẹ̀rẹ̀ sí ní kó tíra dà sínú omi kí kí ló ń sọ ọ́ ní ah, àbálá ẹgbẹ́ yìí náà lẹ́ni ká má torí tá a bá jóná ó lè jẹ́ pípa náà ni ọ́ dà ó so àlọ́ bẹ́ẹ̀ bá yẹ kí ní jẹun fẹ́ bàjẹ́ náà ni ọ̀la lọ́ba kò dómi kí ní ẹ̀ bá ń yòrò kí ní ẹ̀ bá ń yòrò ó ní ẹ dákun bàbá mo fẹ́ kó jẹ́ kó wọ ọyìn lẹ ti gbé jẹ ìdarí mo lọ́wọ́ mi ti jẹ ìwọ náà ní kó o ṣe mo mí dàsí ọ máa dànù àmọ́ màá ti ń dànù tó máa yá máa yá wẹ́lẹ́wẹ́lẹ́ ó wà fẹ́ báwo ọkọ̀ yóò kàn náà ni máa yá wẹ́lẹ́wẹ́lẹ́ wàhálà mi tọ́ ya tọ́ ya tọ́ ya ó sì dànù lẹ́yìn rẹ̀ subhanallah ọlọ́run gbàdúrà rẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ báyìí níbẹ̀ lọ́kàn náà universities ní Saudi ti ń study kù aláàánú lọlọ tẹ bá pa nǹkan kan tí nítorí tọlọ Ọlọ́run ti tán láti fi ń tọ da jù rọ́pò fún un tó bá bá gidi ní ọmọ abá kápẹ àfáàní mi mọ ọmọ kí ó kíní ká ẹnìkan lè sọ kankan fún mi so ẹ dákun fi ọ pàtì kò ní pàtì láìláì bẹ́ẹ̀ ni nínú àwọn nǹkan tó ṣe sábàbí òun náà ní pé kọta ń kọ àwọn ọmọ gan kọjá torí àwọn ẹ̀kọ́ yẹn náà àwọn náà ṣe àkójọpọ̀ tó sí pàǹsí àwọn ọmọ lọ́nà nítorí pé àwọn àkídà tó wà ń bẹ bóyá tẹ̀síìrì là ń kọ́ ma àkídà kan fi túmọ̀ rẹ̀ nígbà mi kọ̀ da bóyá tòhídì la là ń kọ́ ma kì í ṣe tòhídì tó lálàáfíà gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ó kúnra wọn ó kúnra wọn ó kúnra wọn kákìídà tí ọ̀dà fi pọ̀ láwùjọ wa ọ̀nà tá a fi yanjú eléyìí oní ẹnìkan wá àwọn al-manahij ad-dirasiyya eléyìí tó lálàáfíà níta máa kọ́ ma. tàbá wa ní tíra tó lálàáfíà ká lólùkọ́ tó nitori tira nítorí tíra dá nitori kò tó nítorí kọ́ bá fẹ́ rọ sọ́mọ lórí lára tíra yóò wù tẹ́ bá fi lélẹ̀ ọ̀rọ̀ nítorí tó bá ń ka da ẹtùkọ́ sọ ń bí ara ń tà wúlò àwọn àkídà burúkú tó ní akọyín <laughs> yóò tún máa fẹnu bàjẹ́ ó lè àwọn ọmọ ń amẹntinjẹ màtòrìdíyà amẹntinjẹ mọ̀jẹ́sílà amẹntinjẹ kọ̀wárì amẹntinjẹ dàmíyà amẹntinjẹ kọ̀dàríyà amẹntinjẹ dàbíríyà amọ́pẹ́ àkídà kan wàhábíyà wàláì kò sí. kò sí torí Muhammad ibn Abdul Wahhab alaye tawhidi ló ṣe lórí ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ àmọ́ sẹ́yìn mọ́ pọ́tẹ́rin kì í kú ju ọ̀yà sẹ́ni tá à ń kórira o na lọ́ọ́ fi kó para oní gbogbo ń tàǹtì ọ̀dà kò tó ń tẹ ọ̀dà kí ló pa rẹ̀ kọjá náà ni. ńgbà sẹ́ni kan sọ pé gbogbo ẹ̀ náà kò burú tọ́ gbogbo nǹkan lọ́dà à oníbi ìgbẹ́ pọ̀ àwa náà ń sọ pé ọmọ tẹ̀ lákìdá tí ó jọ wọjà kí eléyìí ọjà bó ti jẹ nínú tó tún fà táwọn èèyàn fi sìn náà ó náà là dáadáa lẹ àdáadáa lẹ ti pọ̀ tába fẹ́ kàlépo ìlàsàn irú àwọn àdáadáa tó wà á ṣe volumes kálukú ti ń wò fún àwọn alùsùn náà tẹ́ẹ̀rẹ́ nìkan tí dáadáa lẹ̀ tó pera rẹ̀ ní alùlùbídà rẹ̀ kò sí oníkálukú tó máa wọ pé ẹ̀fẹ̀ tó bá tẹ̀ lọ́nà tiwa yìí ìlẹ́lẹ̀dínà amanu wa hamilu sọ́ọ̀lì ha ẹ̀ afẹ́ musa àwọn ọlọ́run bá wí pípa hamilu sọ́ọ̀lì ha sàwọn àná kálukú yóò máa pèrè mára rẹ̀ nígbà tó ti jẹ pátì ìbàjẹ́ ni ibi àyẹ̀ ti pọ̀ jù ókè wọ́n sì ní ẹ̀tù kò fẹ́ràn sálà gẹ́gẹ́ bí ọmọ olè kò ti ṣe fẹ́ràn ọmọ ọdẹ bíbí àká òsì ọ̀fẹ́ ti sún nà wọ́n á pèrè ara rẹ̀ ní torí ẹ̀ tí alùsùn náà tó bá ti wọ́n tún kọ́kọ́ máa wo ṣòkòtò wọ́n ní àníṣin abẹ́ gbọ́ ọ̀rọ̀ sí ti lẹ́nu àwọn ṣéwù wa bí wọ́n ti ń bọ̀ àwọn fídíò tún kọ́kọ́ máa wo ṣòkòtò rẹ pé ṣéwù yín wò <laughs> bó ṣe wọ́n ti wá pé nǹkan ọjà bọ́ àwọn tí máa bú yanu bú yàgbọ́ wò wọ́n ní panu mọ́tẹ́sí ọmọ wọ̀bẹ̀ oní wọn torí tọ́lọ̀ sẹ́mi kọ́ fẹ́ràn rẹ àìnumá kí sinsin ọmọ wọ̀bẹ̀ sẹ́ẹ̀bù nù wà á ní ẹ ń bá bàbá wípé kí bàbá ọpanu ma ṣé bàbá lọ lẹ́nu ẹ ó dé sí ọwọ́ bẹ̀rẹ̀ torí di eléyìí bíbí àti pọ́jù tí bíbí àbá ti pọ́jù àwọn èèyàn ní fẹ́ tẹ̀lé sunna wọn à ní fẹ́ tẹ̀lé àkídà tó dáa nígbà tí bíbí àti pọ́jù ogun rẹ̀ ká pa bíbí àti ká tẹ̀lé sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun ẹni tí má bá nàbí sọ̀tà ó gbọ́wọ́ kéè ìtumọ̀ pé mi fẹ́ràn súnà ń tèmi bídíà náà máa ṣe ó pa àyàn lọ́kàn jẹ́ náà ànábì tọ́lọ̀ ń fẹ̀sìn rán èmi sọ pé fẹ́ràn rẹ̀ ńtọ́ tako lànà rẹ̀ máa ṣe kú eléyàn túmọ̀ sí kéèyàn ò fẹ́ràn ara rẹ̀ ẹ sì mọ̀ pé tó bá yẹ láà fẹ́ràn ọlọ́run afẹ́ràn ànábì sallallahu alaihi wasallam orí ara wa ló yẹ ká tún wá fẹ́ràn jù nínú pa afẹ́ràn orí ara wa ni pé kálukú ò ní fẹ́ tí ó bí yà fún bídí àti bíyà fún yẹn kí wọn ló dé tó fún wa jẹ pé bídí à ń lára gbálé wọn tún máa sọ pé tó wá sí bàbá rẹ lọ́gbọ́n láti jẹ́ lẹ́mí ọ̀fẹ́ àbá ó ti le jù ti le jù ẹ̀yin kà má fi ẹ má fa aburú pàdé aburú torí pé gbogbo ẹni tá à ń pè sí dáadáa ti ń bínú gbogbo ẹni tá à ń pè sí dáadáa ti ń bú èbú nítorí dájú ni pé kò má dáadáa ń dáadáa ni tó bá mọ̀ ń dáadáa wàhálà òun làkọ́kọ́ tó ọkọ̀ àti ìmọ̀ yẹn pé ah asọ̀rọ̀ ẹ̀ wà ní ọ àwọn ń bẹ̀rù kó mẹ́jẹ pé jọ́ gbẹ̀ndà kìyàmà ló tó gbà bẹ̀ sẹ́mi pé jọ́ tẹ̀lé ń jọ́ gbẹ̀ndẹ̀ ni wọ́n náà ń bo lágbájá wa nínú àti ń pè wá lọ sídìí dáadáa wọn á mú dé ń bo lẹ́yìn wà bẹ́ẹ̀ alìjẹ́nà ni ẹ̀yin ń kọ́ iná ni a á wà wọ́n tẹ̀ ń pariwo láyé tẹ̀ ń wí wọn ká ti mọ̀ subhanallah níbo wá lẹ́yìn ó ti lọ ṣàtúnṣe mọ́ ó ti bọ́ ó ti bọ́ ni ṣé ẹ jẹ́ ká ronú dáadáa jẹ̀mọ́ tí wọ́n bá ń tàn wá ká má tàn ra wa gbogbo oníkálukú tẹ rí láyé yìí ohunkóhun ó lè jọ pa wá pọ̀ oníjà lákọ̀ọ́kọ́ dàjọ́ gbèrè gbàtà àdóńjà pẹ̀lú bàbá wa àdóńjà pẹ̀lú àwọn ìyá wa àdóńjà pẹ̀lú àwọn ọmọ ìyá wa àdóńjà pẹ̀lú àwọn ọ̀gá àwọn àfáà wa lọ́nà àwọn nítorí pé ọlọ́run kó gbogbo wa dìde ọlọ́run fi yí ọ̀pọ̀ tẹ bàbá rẹ̀ wọ́n mú nù ládàá jẹ wọ́n fún bàbá rẹ̀ ọlọ́run fi hàn bàbá rẹ̀ pọ̀ sí ọmọ rẹ̀ wọ́n mú nù ládàá bàbá wọ́n fún ọmọ sẹ́wọ̀n kó ń jánu ọlọ́run fi hàn pọ̀ sí ìyàwó rẹ̀ i love you i love you wọ́n mú ládàá jẹ wọ́n kó fún ìyàwó rẹ̀ wọ́n fi hàn ìyàwó kó náà sí ọ wọ́n mú ládàá jẹ náà wọ́n kó fún wọn náà ọmọ sí bàbá bàbá sí ìyàwó ìyàwó sọ́kọ ọmọ àyà sọmọ ìyá wa ń kọ́ ọmọ tí ó ń sàfà ọmọ ẹ̀kọ́ tẹ́sọ̀gà rẹ̀ ayé ìyá lè máa rẹ́ ṣùgbọ́n jà láti ń jọ gbìn dàlùkì yáàmà nítorí yóò padà hàn pa bíbi ká ṣẹra wa sísẹ̀tà wa ṣẹra wa à ní lọ láì jẹ́ pọ́ngbẹ̀sán kálukú fún ẹnì kejì gbìyànjú jùmọ̀ láti bọ́ lọ́wọ́ àdádálẹ̀ tí ìbátẹni jẹ́ bákan náà pínpín tá a pín yẹlẹyẹlẹ kì í jẹ́ káwọn èèyàn gba ìgbàgbọ́ òdodo tó dáa gbọ́ wọ́n sọ pé à ṣé káwọn ará fi tiwa lẹ̀ káwọn ará darapọ̀ mọ́ yín ni ẹ sì fọ́ ẹgbẹ́ là lè ọmọ ọgbà náà nà fún bí rò kó wọ́n di ẹ̀jẹ̀ á lè fi tiwa lẹ̀ ẹ rẹ̀ lè mú mẹ́mbà wọn sọ pé kàkà káwa fi tiwa lẹ̀ ká lọ tẹ̀lé tiwọn ká lọ́tọ̀ọ̀tọ̀ nítorí tẹ́ bá ti sọ ẹ̀rì gbogbo ẹgbẹ́ nì àwọn náà ń gbọ́ dòdò ṣùgbọ́n kí ló dé tí wọ́n fi tẹ̀lé torí tá a bẹ́ tẹ̀lé ti yín ẹgbẹ́ wọn parẹ́ kẹgbẹ́ ó sì parẹ́ lójú tiwa àpadà sí ibu ni àní ntí ó jọ tẹ̀lé àní farama torí ẹ̀ ló ti jẹ́ pé Islam ẹ̀jẹ̀ àti kì í tẹgbẹ́ nítorí tó bá ti jẹ́ pẹ́gbẹ́ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ sì ṣe máa tẹ òdodo lójúmọ́ lẹ́nu tẹ̀lé tẹ̀lé nítorí tẹ bá tẹ̀lé òdodo ẹgbẹ́ ọ̀fọ̀ àwọn ò sì ní fẹ́kẹ́ ẹni tó mú ẹgbẹ́ fọ́ so ìdínú Islam Islam Islam kí tẹ́gbẹ́ má mójú tẹ́gbẹ́ torí pé ẹgbẹ́ gan kì í jẹ́ káwọn yóò dìgbà kó òdodo tọ́ da mú ideologies tí wọ́n là kalẹ̀ lẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ideology ọba àtakùtà ọlọ́kọ̀ ọba àtakùtà lẹ́nu wọ́n ní níbo la ti mú ṣebí nu kìtàbù wa sunna náà ni tí ó sì jẹ́ mọ́ kìtàbù wa sunna so eléyìí nínú àwọn nǹkan tó lè jẹ́ kí a bọ́ lọ́wọ́ ká má ní ìgbàgbọ́ òdodo tó yanrantí nù. bákan náà nínú àwọn sábàbí òun náà ní ìtayọ ẹnu àlà ká gbé àwọn èèyàn kan tayọ ẹnu àlà ntẹ́ ní tá a gbé tayọ àlà bá ń ṣe làwa náà mà sí o a ní fẹ́ gbọ́ kẹ́nìkan sọ pé bàbá òun ó ṣìnà tọ́ba jẹ́ pé ṣìnà bàbá bá ń ṣe làwa náà sí o kí bàbá wọ ní àwọn náà wọ. wọ́n rò pé iná bíi iná gáàsì wọ́n mọ̀ pé iná tọ́lọ̀ ń kọjá àbí kí a fò. torí ẹ̀ torí bó ṣe gbé èèyàn yín kọjá àlà rẹ̀ yóò mọ akókó máa wọ àwọn nsọ́nbíbi tó bá wù ọ́ dá àwọn lọ́rùn. ṣe eléyìí náà ti sábà bí òótọ́ fi jìnnà sí gbàgbọ́ tó dáa. àwọn oníwèé ìròyìn kò bá jẹ́ tí wọ́n ń kọ́ àbí ìta ń sọ̀rọ̀ ńbẹ̀ lásán tí wọ́n gbé sí àbáwọn amóhùnmáwòrán àbáwọn social media àwọn náà jẹ́ baba ńlá sábàbí láti gba ìgbàgbọ́ òdodo tó dáa jẹ́ torí lọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ àwọn tó ní ìgbàgbọ́ òdodo tó lálàáfíà ìsọkúsọ náà máa ń sọ wọ́n máa fẹnu àtẹ́lù wọn wọ́n lè gba àwọn fanatics fundamentalist terrorist bó ti jẹ́ yorùbá ni àwọn tó gba wèrè mẹ́sìn àwọn alákatakítí àwọn abisokoto péńpé a'udhu billahi minash shaitani rajim ntí èèyàn bá ń gbọ́ ń máa ń lapa tí wọ́n bá ń ba nǹkan kan jẹ́ èèyàn fẹ́ máa gbéra rẹ̀ jìnnà sí nǹkan náà yàtọ̀ sí ìtàn máa ń sọ̀rọ̀ rẹ̀ dáadáa ẹni tí sì ń bẹnu àtẹ́lù gbàgbọ́ òdodo tó lálàáfíà ó ní èrè òun náà ní pé ẹ̀yin tẹ̀sí ṣe ẹ má sùn mà ẹ jẹ́ kí gbogbo wa ká máa ṣe rádaràda tá à ń ṣe lọ ẹ má gba ìgbàgbọ́ tó dáa gbọ́ ẹ sì rí i pé títí débi kan wọ́n rí èròǹgbà àwọn ọmọ sẹ̀ ṣe yìí náà rá àwọn bàbá yín lónìí àwọn bàbá tó jẹ́ pé yọ̀mọ̀ bàbá kan ọmọ kan sọ fún mi ó ní òun máa ń gbọ́ àwọn àdánilẹ́kọ̀ọ́ táwọn mùsùlùmí ń ṣe nípa súnà nípa kìtàbù súnà bàbá òun wá fura wípé ìwà òun ti ń yí padà sí dáadáa ni o ní tó ń gbọ́ ni bàbá wa pè pé mi fẹ́ kọ́ gbọ́ àwọn nǹkan tó ń gbọ́ mà so ó lóun wá fi sí tóun bá ti wà ń yàrá òun ó fi yẹ́ òun ó fi sétí sọ pé bàbá òsì pẹ̀lú rẹ̀ nù yàrá oníbàbá òsì já wọlé ńjọ kan bàbá bá ní kó mú ti ń gbọ̀ wá tó ń bá fi lé bàbá lọ bàbá bá gbọ́ pé ìdánilẹ́kọ̀ọ́ àwọn súnà yìí náà ni bàbá ní láyé tó ń bá tún gbọ́ tó gbọ́ ohun tẹ̀ sí lè sọ tó ń ṣe fún ohun tẹ̀ regret nípa yunifásitì tó ń fi sí. ó lọ rú pàápàá níta lọ́wọ́ ó pè ní yunifásitì tó ń fi sí lọ torí pé ọmọ ti di ẹni tí ń ṣe sunna sẹ́mi pé tó máa ti ń ba àwọn èèyàn jẹ́ ẹnu tó máa fi ń ba nǹkan jẹ́ ó máa ń kóbá ọkàn jẹ́ pé ẹ̀sìn ọlọ́run là ń ṣe ni ní òjì káwọn ẹlẹ́nu burúkú kí wọ́n ti fi bàjẹ́ ọlọ́run ò fún wa ṣe ẹ̀rí tẹ́lómi ọmọ sọ pé tọ́m bá ń ṣe ìgbàgbọ́ tó dáa tó di ahlu sunna mílíkì wọn máa ń rà fún ìyá wọn. Ah, ah. thick milk àbí crown ike wọn gba ẹja kún mi ta ni ẹni tó ṣe bẹ́ẹ̀ rí ẹ̀yin ẹlẹ́sọ́nsọ́ torí káwọn ọmọ tí wọ́n mọ̀ bàtà ṣe sọ́nà yẹn wọ́n mọ̀ bàa ní ìgbàgbọ́ tó dáa ẹ sì rí táwọn èèyàn náà gbà ó sì ní rí sáǹpù mu wa torí ẹ àwọn social media radio and television newspapers àwọn kópa tó pọ ìgbàgbọ́ òdodo tó gbogbo àwọn ẹni a fẹ́ máa pẹ́ wọ́n ń ṣe jàgídíjàgan wọ́n ń ayé jẹ́ kò sí kánú wọn tó nígbàgbọ́ òdodo Boko Haram tó nígbàgbọ́ òdodo tó mbolo ló fi sí ló ti rí àwọn ni wọn á máa pààyàn wọn ní pààyàn torí pé ẹni tó bá pààyàn <laughs> ẹ ẹ ọ̀pá kẹfẹ́rí kan ìgbà tó kú lẹ̀rẹ̀ tí ọ̀pá kẹfẹ́rí kan sọ̀rọ̀ ní láìlá ìlọ́wọ́ ó sì tún pa nígbà tá gbọ́ kí ló dé tó fi pa lẹ́yìn tó sọ láìlá ìlọ́wọ́ ó ní dà ló dé ọ̀sọ́ àpòlótó àti láìlá ìlọ́wọ́ àti ọ̀gbìndì tọ́wọ́ tó ti sọ̀rọ̀ àníbò olóòtú ìyanjú lóòótọ́ torí ẹ gbogbo ń gbàgídíjà kankan ò sí tó ní ìgbàgbọ́ òdodo tó yanrantí táwa ń sọ yìí. tọ́ nínú sábàbí ká sọ ti parí òun náà ni ká lọ mọ̀ pé ìmọ̀ wo àwọn kan pé gbọ́n bá ṣe ṣẹlẹ̀ mí náà ṣe ó kópa pọ̀ nínú fífi ìgbàgbọ́ òdodo tó dá sílẹ̀ tẹ́ bá wo àwùjọ wa lónìí ẹ rí i pé àtìwú àtòrò nàìjíríà àwọn ẹni tó ń mọ̀ nípa islam ti lọ àwọn kan wọ́n sì ṣẹ́kù láyé tẹ́ bá wo ìtàn ìgbésí ayé wọn sí báwọn èèyàn kan ṣe jẹ́ wípé ìlànà wọn làwọn ṣàtẹ̀lé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́ tẹ̀ ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹni tí nífẹ̀ẹ́ wọn tó sọ pé ní tí wọ́n ṣe lò wọ́n ṣàṣìṣe tí ó pa nǹkan jì àfi kẹ́yìn owó tí kẹ́ fi wọn lẹ̀ ṣe bá wò láti pilẹ̀ láti pilẹ̀ lọ́ọ̀lọ́ọ̀ lágbọn òkè ọ̀yà lọ́ọ̀ gbogbo àwọn tó mọ̀ pé ní alùsùnà alùsùnà náà àwọn tó ti kú ti kú ṣe bá gbé ìtàgbésí ayé wọn sórí òṣùwọ̀n tẹ̀sí gbé àwọn òwe tán kọ ìtọ́ba láǹfààní àti kọ̀wé ẹ̀rí pé ṣé alùsùnà táwa ń sọ nǹkan ni wọ́n ni wọ́n ń ṣe àkídà ṣàríyà tá à ń sọ pé kì í ṣe alùsùnà ìgbà ni wọ́n ni torí ẹ̀tọ́ kọ̀wé tẹ bá gbé ẹ̀ ní tí kájínà tí ó ti yé tẹ bá sì wá sísàlẹ̀ lọ́dọ̀ wa ń bì lọ́dọ̀ àwa Yorùbá yìí náà gbogbo àwọn ẹni tó káwọn èèyàn kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ wọn kọ́ máa wò wọ́n kọ́ sí náà ẹ̀rí kí wọn ò ní àkídà alùsùnà ti wal àkídà tí wọ́n ní ọ̀nà ní aṣàríyà kìdí kan náà ní àkídà tó sàhíhà wọ́n ní àkídà aṣàríyà náà wọ́n ní torí ẹ̀rọ tó bá kọ̀wé ní wọn tó bá kọ̀wé lórí àkídà alùsùnà kí wọ́n blásì wọn wọn láì dání so mélòó wa lẹni náà àkídà tó sàhíhà náà láti pilẹ̀ tí wá sọ pé ẹni tó ń wò kọ́ sí kò lákìdá alẹ́pẹ́ wọn náà tó ń tẹ̀lé ńkọ́ kò sí bó ti lákìdá. so adúpẹ́ fọlọ́run ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá tó sànú ọlọ́run ẹlẹ́dàá tí kì pa àwọn èèyàn sí tí máa lọ sínú ìmọ́lẹ̀ lẹ́yìn ìgbà tán ti wà ní òkùnkùn tí máa dá wọn padà ọ̀nà lẹ́yìn ìgbà tán ti ẹ̀rí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó wa. àwọn èèyàn lóríṣiríṣi lọ́kùn àti lóbì ọlọ́run ní kí wọ́n yọjú láwọn ọmọdé kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ láyé ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tọkọ tẹ̀lé náà wà ń bẹ̀ tóníkàlùkù sì dìde wọn pé tó kù tá a máa ṣe ní ìsinmi ká pa àwọn èèyàn lọ sórí ìgbàgbọ́ tó yanrantí alihamudulilayi nínú pọ́nà wọn bá fẹ́ràn wa ni nítorí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọgọ́rin yẹn wà náà táwọn náà kẹ́kọ̀ọ́ táwọn òdodo táwọn sì kọ̀ọ̀ká ẹni tó bá mọ̀nà mọ̀nà tó mọ̀nà kọ̀ mọ̀nà fórí ara ẹ̀ nítorí ọjà lèmi wá lọ̀pọ̀lọpọ̀ bá kábà ẹ̀ sọ ọlọ́run tí wa dára wa ọlọ́run tí ò lẹ̀ tó ní tó mọ àwọn wa ń pè wá lọ sí ìgbàgbọ́ òdodo tó lálàáfíà yìí á dáadáa lọ́lọ́run ẹlẹ́dàá wa ni ló ṣe fún wa adúpẹ́ fọlọ́ lórí dáadáa yìí àwọn èèyàn tí wọ́n wá pè lọ sí di ìgbàgbọ́ òdodo tó lálàáfíà yìí níbikíbi tá a bá wà gbogbo ibi tá a bá ti ń láǹfààní àti gbọ́ àwọn ìgbàgbọ́ òdodo tó lálàáfíà yìí ẹ jẹ́ ká gbìyànjú láti máa gbọ́ ọ lágbọ́yé ká sì máa tẹ̀lé ní títẹ̀lé tí ò ní àtakò nínú nítorí pé ibi tó rire wà fún wa ọlọ́run ẹ̀ dára ló sànù wa tí ò bá jẹ́ bẹ́ẹ̀ òní wa náà bá tún dàbí ànábì ìjẹta tí ò ní sẹ́ni kankan tí ó sọ fún wa pé lè ní ìgbàgbọ́ òdodo eléyìí tí anabi fa àwọn sọ̀hábà alẹ̀ lórí ẹ̀ tó torí pé màá tẹ̀lé mi tẹ̀lé gbígbọ́ ní oṣù wájú náà ní ìsìn tọ́lọ̀ ti ní ká gbọ́ táǹtì rẹ ní sọ fún wa dúpẹ́ fọlọ̀ níparí mo rọ gbogbo àwọn ẹni tó kọ́ kí ó tẹ́sì kọ́tọ́ yanjú tí wọ́n ní ìgbàgbọ́ òdodo tí wọ́n sì ní ìgbàgbọ́ tó lálàáfíà yìí ẹ dákun ẹ̀yin náà sánà ládùúgbò yín lágbègbè ibi tẹ́ wà báwo èèyàn mi tí ò tí ì ní ìgbàgbọ́ òdodo tó yanrantí báwọn náà ti ṣe ni torí kí gbogbo wa ká lè bá àjọ sórí rẹ̀ kọ́lọ́ ẹlẹ́dàá wa kọ́dà kún kó ṣe wa lọ́kàn náà tó sórí rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa kó túbọ̀ já ní àgbọ́yé tó péye nípa ìsìn wa kọ́ràn wa lọ lórí àti máa fi àwọn nǹkan tá à ń gbọ́yé sí wa kọ́lọ́ ẹlẹ́dàá wa kó jẹ́ kí dáadọ́ pọ̀ nínú ìgbésí ayé wa kó foríjìn wa ká tó kú kó ṣàánú wa nù sàárè wa kó foríjìn wa jọ gbé ìdàlùkìyàmù subhanakallahumma wa bihamdik

ṣùgbọ́n ẹsẹ̀ tó ń ṣe léèrè báwa ń tó ṣe. sura òní jẹ́ tafsiru sunna sharhu sunna wa àmọ́ tafsiru sunna torí gbogbo tafsiru náà kò sí ìdájọ́ tafsiru bid'a àbí òye wa kálukú ló pépé ẹ̀ ní tafsir as-sunna. àwọn kan ní pé àdúà tó ní ṣe pẹ̀lú kàǹkàn báyìí ara ń máa sọ di àdádálẹ̀ ní kẹ́ fòǹkà sí ń tọ́lọ̀ fòǹkà sí ànádò fòǹkàsì ẹ̀yin wá fòǹkàsì àdàdàlẹ̀ kọ̀bá àmọ́ wàá nu tafsiru sunna mà kó wàá nu tafsiru kìtàbù wa so one oh one yẹn ó bùkátà ẹ̀ so àdàdàlẹ̀ títẹ̀ bá fẹ́ lé àlùjánu wọ́n fẹ́ ṣe kínní ọgbọ́dọ̀ ká wàá nu wà àdàdàlẹ̀ ó ti tó kọ kankankan nínú Al-Qur'an láti fi dínà gbogbo aburú suratul fàdáhà bó bá jẹ́ òníkan lọ́ka ó tó kó o sì kálẹ̀ kan ó tó torí kọ́rọ̀ ọ̀nà lélẹ́yìn ayatul kursi tó bá kálẹ̀ kan tó kó sì jẹ́ òníkan lọ́ka ó ti tó eléyìí jẹ́ ló ti ṣe wọ́n ní ẹni tí àwọn òbí rẹ̀ ọ̀gbà kó lóbò jù kí ni kó fi gbàtóbi rẹ̀ tí wọ́n láwọn ọ̀gbà kó lóògùn jù kò sí kankan tí ó sì ju wípé kó tètè wá ọkọ lọ tó bá rọkọ kọkọ rẹ̀ náà máa dà látakò fẹsẹ̀ ọlọ kó jẹ́ pé yọ gbàrà yìí láti ṣẹ̀sìn ọlọ́run nípa bíbojú nítorí pé tó bá ní lálá dandan ọ bẹ̀rẹ̀ sí ní bo náà ní pẹ̀lú àwọn òbí rẹ̀ ó ṣe é ṣe kí wọ́n kọ dínà ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún ọ ó ṣe é ṣe kí wọ́n bọ̀ wá burú eléyìí tí èsè tí ẹ̀gbọ́n gbèrú ọ̀láyà òbí tó sì ní kọ́ ọmọ bójú nítorí dájú ni kí wọ́n ti ń gbàpọ̀ lu aṣọ gbàgẹ̀rẹ̀ dáadáa ètò túmọ̀ sí pé tó bá ti wọlé ọkọ tà ìwọlé ọkọ tó bẹ̀rẹ̀ sí ní bójú kò tún ní jẹ́ iṣu tẹ́ máa fà pẹ̀lú òbí rẹ̀ mọ́ sọ eléyìí náà túmọ̀ sí pé àwọn òbí yẹn látàrí pé àwọn ògbẹ́sìn yìí bọ́yá bí wọ́n ti ṣe gbọ́ yé wọ́n á fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fáìlì rẹ lọ́dọ̀ wọn tí òfin ní jẹ́ pé wọ́n tún á padà dán padà sẹ́sì àárọ̀ bí tó ń ti wọ ní àti skẹ́ẹ̀tì jáde tẹ́fọ́ bí mi náà ló kó gbogbo jìbáàbù ọmọ tí wọ́n ti gé gbogbo ẹ̀ lábẹ́fẹ́lẹ́ èyí tó kó gbogbo jìbáàbù ọmọ tó sáná sí ń sọ ẹja ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fi mú àwọn òbí yẹn lọ́nà tó fi jẹ́ pé tí wọ́n bá gba intanṣe fún wa wọn ò ní gbà lágbàkọ̀ yóò sì rọ àwa náà lọ́rùn láti ṣe ẹ̀sìn wa yòókù pàápàá jùlọ òbí tó ti gbà pé kó o lo jìlbáàbù tó bo gbogbo ara rẹ ojú ló kù tẹ̀ ń fà ìṣàlọ́ ọ̀padà rí ṣe bó bá rí ṣe lọ́dọ̀ tí wọ́n tó bá ti wọlé ọkọ rí ṣe ọ̀wá ní jẹ́ni táwọn òbí ọ̀wá dalé ọkọ rẹ̀ rú nítorí eléyìí tọ́ra àwọn obìnrin míì wà táwọn ti wà lọ́dọ̀ ọkọ tóbi sì ń tẹ̀lé ọkọ rẹ̀ rú báyìí torí pé ń bojú kọ̀ sọ fáwọn tí ó tún máa lọ gba ẹ̀ńdá lọ́dọ̀ bàbá rẹ̀ tọ́ wọ́n ní tó ṣeé ṣe kéèyàn rí ìgbádùn sáré kó sì tún wá padà wọná kó lè tètè nítorí pé ìgbádùn sáré ìtòrí yẹn àmì pé ọ̀wọ̀ àlìjáná ni tó bá di jọ́ gbẹ̀ndàlùkìyàmà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tá a bá dìde ń jọ́ gbẹ̀ndàlùkìyàmà mo ti rámì pé ń wà lìjánà kò túmọ̀ sí pé dààmú ò ní bọ̀ màtó ti pa àwọn ànábì ọlọ́run alayhimu salatu wassalam ìdààmú ọba àwọn náà jọ gbẹngàn kìyàm àwọn tó ní garanti àlìjánà ìdààmú ọba wọn ẹ̀rí pé ńgbà tá a máa ń sáká tá a lọ bá nàbí Adam aleyhi salam kọ́ bá a tọrọ pẹ̀ lọ́dọ̀ ọlọ́ wọn yẹ a sì lọ bá nàbí Nuh àwọn náà yẹ anabi ibrahim àwọn náà yẹ anabi musa anabi isa aleyhi musalatu wasalam gbogbo wọn yẹ kótó ti pa dọdọ anabi muhammad sallallahu alayhi wa sallam àwọn anabi yóò ní ìyẹ lásán àfi pẹ̀lú sísọ pé nafsi nafsi táwọn tó àwọn kọ́lá omi nínú adídì mi yóò fi mẹ́nu bá pọ́lọ̀ ní kí n má ṣe nǹkan báyìí mo ṣe mọ ṣe ẹsẹ̀ báyìí tí n ti mọ ibi awọ màá wọ̀ lónìí tó ti kọ́ ọmọ pé insha allah alìjánná lọ́lọ́run fà wọ́n sí kátó wá pa wá kúrúntù ọ̀wọ́ kó ti rámì pé yọ̀ da láti inú sàárè kò túmọ̀ sí pé sọ̀rọ̀ àlẹ́ fúnjọ́ náà tún bẹ́ẹ̀ dààmú náà torí pé ńgbà tí èèyàn bá ti nínú sàárè fi ayé ni o nínú náà jahannama ọlọ́run ti fi eléyìí pààrọ̀ rẹ̀ fún ọ nínú àlùjánnà tó túmọ̀ sí ti mà láti inú pé insha allah òun ò ní fìdí rẹ̀ anabi ni yóò sọ ńbẹ lẹ́ẹ̀kan náà pé allahumma aqim saa ọlọ́run ti gbèndé àgbè àmọ̀ sẹ̀lẹ̀ níbi tọ́rọ̀ ti rí pé àlùjánnà ló wọ́n lọ ìgbà tí ẹnì kejì tó ń fìdí rẹ̀ mi tí ọmọ sọ pé ọlọ́run àmọ̀ Ọlọ́run ṣàánú wa torí ẹni tó bá ti rí gbádùn sàárè kò ní í wọná lẹ́yìn rẹ̀ insha allah wọ́n ní kí ni àtọ́tọ́ láàrin aljahmiya alqadariya aljabariya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyàtọ̀ tó wà láàrin wọn òun náà ní pé tó kọ̀ bá ti jẹ́ nǹkan kan náà wọ́n yàtọ̀ síra wọn bì kan náà so gbogbo eléyìí bá ẹ máa mọ̀ tẹ́ bá lọ lékè o so ẹ máa ta ni jahmiya ẹ máa ta ni al-Mu'tazila ẹ̀sìn máa ta ni jabiriya ta ni kọ̀dàríya ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọjá pé ilé kí o tẹ́ bá lọ wọ́n kọ́ yín nígbà gbòdòdó tó lálàáfíà lọ́dọ̀ àwọn ẹni tí ìgbàgbọ́ ti ń bẹ lọ́dọ̀ wọn lálàáfíà wọ́n kàn máa sọ̀rọ̀ àwọn eléyìí bí ìgbà tí wọ́n sọ̀rọ̀ al-madhhabul maliki wa shafi'i wal hanafi wàlhámbàlì tóbi sí kankan láàrin wọn járe àwọn ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ni kọ̀rọ̀ pé tó bá lọ sí ilé kíó tó ń ti ń kọ́ wọn nígbàgbọ́ tó lálàáfíà ló sì mọ ìyàtọ̀ tó wà láàrin wọn lóòótọ́. wọ́n ní ṣé ọkọ ó lè wo ìhòòhò ìyàwó rẹ̀ nígbà tí ń bá lò ṣé ìyàwó náà lè wo ìhòòhò ọkọ nígbà tí wọ́n ń bára wọn lò dáadáa tí ó bá lẹ́tọ̀ọ́ wò dáa ni ó lẹ́tọ̀ọ́ kó wò tí o bá lẹ́tọ̀ọ́ kó wo ìhòòhò ìyàwó ẹ ìhòòhò ọkọ ẹ ìhòòhò ta ló wá yẹ kó wò. ìtumọ̀ pé fẹ́yàwó náà ni pé ọlọ́run fẹ́ mú ojú rẹ kó pátá korongodo kúrò nídìí ìwòkuwò ìṣekúṣe ìgbọ́kúgbọ̀ ìrìnkúrìn. gbogbo eléyìí lè ṣeéṣe tó bá yẹ kí wọ́n bá fi gáàpù sí pé má wò di ìyàwó rẹ̀ ìdí ta lọ́wọ́ àwò. ìbáraẹ̀lómi lọ dúró títí wọ́n wò di oúnjẹ ọ̀daràn

ọkùnrin náà máa da blanketi bora nígbà tí ọba wọ ṣòkòtò nulẹ̀ ìyàwó rẹ̀ nìkan ló sì wà ń bẹ̀ ajẹ́pẹ́ nǹkan bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọlọ́run sọ pé walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo làwọn ti máa ṣọ́ abẹ́ wọn àwọn ìsẹ̀ni títọ́ ọgbọ́n ní ìsìtọ́ kan yọ̀ dídà yóò ti kọjú sí yín yọ̀ mọ̀tọ̀ kí ló dé ah, kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìbá yìí náà ní ti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tọ́ àwọn máa gbé abẹ́ wọn wọ́n máa sọ àyàfi fáwọn ìyàwó wọn ah, èmi máa sọ di mi ò kọ́dà lọ́dọ̀ ìyàwó à ah, nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ǹga ní sọ fún ayé o ẹ nídìí kẹ sọ di yín lọ́dọ̀ ìyàwó yín o ìyàwó mi ti kọ́ sọ di rẹ̀ lọ́dọ̀ yín o àwọn mọ̀mọ́lẹ́kẹ̀ ẹ̀yìn máa rọ̀ fún àbí àwọn ẹrú tẹ ní kápálẹ̀ lórí kílẹ̀ ń sọ sí tọrọ lọ ń sẹrù lẹtọ fún ọ. fa innahum ghayru malumin àìsàn abẹ́ lọ́dọ̀ ìyàwó wọn àìsàn abẹ́ lọ́dọ̀ ẹrú wọn àìsàn abẹ́ lọ́dọ̀ ọkọ wọn àìsàn abẹ́ lọ́dọ̀ olówó wọn Ọlọ́run ní kò sọ wọn dẹni ebu ṣe eléyìí jẹ bó ti ṣe jẹ ń wọn. lè ran tí wọn bá pa tí wọn dákọ Ọlọ́run sí ìhàwó lápọ̀sí àbọ̀dọ̀ jẹ́ torókùnbẹ̀tì ẹran nù mùsùlùmí ti ẹran. kọle lẹ́ni tí ń tọ́jú ẹranko tọkọ mà nípa àtọ́jú ẹranko sólà wọn tọ́jú ẹlẹ́dẹ̀ àdájá bẹ́ẹ̀ ni tó bá pé ara ẹlẹ́dẹ̀ ń títì ìpè ẹlẹ́dẹ̀ yẹn ẹ̀yìn ti pè ó ń lọ tíkọ́tíkọ́ máa bẹ́rẹ́ dẹ́gùn tí ó fi dìde kò sí tó burú mbẹ kọ́lẹ̀ lọ́dọ̀ nítorí pé anabi ذات كبدة رب ذات كبد رطبة لا أجرى ẹgbẹ́jú ẹ̀sán ń bẹ nínú títọ́jú gbogbo abẹ̀dọ̀ tí ń mí gbogbo ẹranko tí ń mí tẹ bá sànù rẹ̀ tẹ tọ́jú rẹ̀ ẹgbẹ̀sán ẹ bá ẹlẹ́dẹ̀ yẹn lọ́nà o ẹ̀yin bá gbé báàgì ìtọ́jú ẹran ẹ gbé jáde ẹ gún ẹlẹ́dẹ̀ ńlá bẹ́rẹ́ àmárù ẹnu abẹ́rẹ́ ẹ̀ sọnù ni o fẹ́ má ti lọ fi gún ewúrẹ́ torí tẹ́jẹ̀ ẹlẹ́jẹ̀ bá dàpọ̀ má ti ewúrẹ́ wàhálà. tọ́ yàtọ̀ sí kẹ́nìkan wá gbẹ́lẹ́dẹ̀ wa ẹ bá ń tọ́jú ẹ̀ wọ́n ń tọ́jú ọkọ̀ ẹ gbọ́dọ̀ bá tọ́jú ẹ̀ torí pé lóyún kí lọ lẹ́dẹ̀ kí lọ lẹ́lẹ́dẹ̀ ṣé wọ́n fẹ́ kọ́ máa bá wọn sọ lé ni àbí kọ́ máa bá wọn sọ dé àbí wọ́n fẹ́ tọ́jú rẹ̀ dàgbà jẹ ẹni tó bá fẹ́ tọ́jú ẹlẹ́dẹ̀ láti jẹ ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ àtọ́jú ẹ nítorí pé lẹ́yìn àtàwọnùnù alẹ́ ìsìnmi wọ́n lọ́dọ̀ wa ọlọ́run sọ pé wọ́n tàwọnù alẹ́ bẹ́rẹ̀ wọ́n tàkọ̀wá wọ́n lẹ́ tàwọnù alẹ́ ìsìnmi wọ́n lọ́dọ̀ wa. ajá ń tẹ̀ ẹ bá wọn tọ́jú ẹ̀ tán gbé wá báyìí tó ajá tí wọ́n fi ń ṣọdẹ àbí wọ́n fi ń ṣọ́ àwọn ẹran tí wọ́n ń sìn àbí wọ́n fi ń ṣọ́ oko tí wọ́n ń dá àmọ́ tí wọ́n ní jack ọ̀rẹ́ àwọn jack àwọn ẹran jack ọlọ́mọdé ẹ gbọ́dọ̀ bá wọn tọ́jú ẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ ní ká ní ajá nítorí sábàbí kan tó yàtọ̀ sí ìta àti wíìmù ànábì sallallahu alaihi wasallam ní tẹ́ ẹ bá ní ajá tí ò jẹ́ náà àwọn sábàbí yìí irú ẹgbẹ̀lẹ́gbẹ̀ ládá tí wọ́n máa dínkù fún yín lójoojúmọ́ ó bu àyà. ẹ̀yin ọ̀gbọ́dọ̀ wá ràn wọ́n lọ́wọ́ fún nǹkan tí ẹ̀ṣẹ̀ wọn yẹn tí ó fi máa lékún sí lójoojúmọ́. àmájá yòówó lè jẹ́ ohun yòówó ọ̀bá àmọ́ fi ṣe ẹ kàn bá lọ́nà pé nǹkan ṣe lẹ wá tọ́jú rẹ̀ lọ́nà tí òfin ní gé jẹ kò sí wàhálà mẹ́ẹ̀ tún gba ládá lọ́dọ̀ ẹni tó jẹ́ ń zìnà nínú àwọn tó ti síwájú wa tó ń gbẹ́ngbẹ́ tó débi tí kàǹgá wà tó wọnú odò mu ọjàde kọ̀pẹ́ ló kan tí ń yọ ahán tí ń yọ ahán àmì ń gbẹ́ngbẹ́ sọ pé ń gbé ajá yìí tó gbé òun náà kó òun tó lọ bí yìí so ló wọnú kàǹgá lọ́lọ́ fi bàtà bomi wá fún un fẹsẹkẹrọ lọọhùn lẹhùn ọkọ fara lẹ Ọlọ́run dúpẹ́ fún ó tún foríjì Ọlọ́run dúpẹ́ fún ó foríjì nítorí pọkàn náà àwọn ẹranko tọlọ ń dá ẹmí ń bẹ lára rẹ̀ lọsànán kọmọba kú dànù látàrí òǹgbẹ Ọlọ́run dúpẹ́ fún Ọlọ́run foríjì yàtọ̀ sí kẹ́nìkan gbájá kan wá sáńjọ́ sùn ajá kan sáńjọ́ ń kíì àwọn àlọ́ gbé wá àwọn àǹbá tọ́jú kékin ọlọ́mọdé ọjọ́ bó ti dẹ́ bí apc ní ọba ara fún àfi sẹ́ńsìkì kó nà lọ wà kọ́ra. wọn lájọ àwo láti tá a bá kọ́lé tuntun kò sí àwọn màdúrà tí wọn ti torí kí wọn kọ́lé tuntun. tìyín kàn ní pé gbogbo lítẹ̀ ń bá ń gbé kò bá jẹ́ tuntun kò bá jẹ́ ìdáǹtí ń gbé tipẹ́ máa kí al nínú ẹ̀. gbogbo lítẹ̀ máa ti ń ké Suratul Baqara, Al Imran alábìíní ṣètọ́ ni ìbá wọn gbé so ẹ máa ké ẹ̀yin ọmọdé àwọn ọmọ yín kó máa kà àtẹ̀yìn àtàwọn ọmọ ẹ̀ máa ké ẹ̀ máa kà ẹlẹgbẹ́ kíṣẹ́ ti sí tí wọ́n máa rìpítì Suratul Baqara Ali Imran wọ́n bá yín lé gbogbo àlùjànnú yóò máa bá yóò máa bá yín lé kó lè yín sàmọ́ pé àdó àdílé àwọn ọmọ àti ìkè òde bẹ̀ so lẹ́yìn túmọ̀ sí pé ọ̀nà ń jẹ lásán yìí ọ̀nà fẹ́ gbowó lọ́wọ́ yín pé à ń bá yín sílé sí àtìlẹ́fẹ́ bídà láìlú abẹ́rẹ́ nǹkan mẹ́ àbí ká sókè kuraani irọ́ lásán tí wọ́n ní kàǹkan lásán máa yunmuyun pé láì kuraani náà tó o ti jẹ́ pé iná ìtajà lẹ́fẹ́ ìtajà burúkú tá a bá sọ̀rọ̀ ẹ̀ fún ọ pé bóun nílé wọn ṣètè gbé kò sẹ́ni tẹ́ gbé kò sẹ́ni tẹ́ gbé tó eléyìí jẹ́ bó ṣe jẹ́ rẹ̀ àbùkátà rẹ̀ àbùkátà rẹ̀ lẹ́yìn náà wọ́n ní ká bá fẹ́ sí mọ́tíláṣí fẹ́ sí mọ́tíláṣí torí kò sí ní títì tẹ́lẹ̀ náà tó wọn ní jọ́sẹ̀ bá kọ́ mọ́sálásí tẹ́ bá ti sílẹ̀kùn ìdáhùn lè ná síbi tọ̀kù ẹ ti fáwọn èèyàn náà dákun wọlé nù sọlá ti bẹ̀rẹ̀ nù torí ẹ nínú Islam wọn yé de aṣọ funfun kan aṣọ yẹlò kan aṣọ green kan mẹnu mọ́sálásí ẹ wà á mú sísọ́ọ̀sì ìpẹ́tọ̀ bisimilá wàhálà barakẹ́tìlá kékin wọn àti ìsìnkú àfẹ́ sí ọjà so mọ́sálásí wà á nà lè lè là eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní kí ni jẹ́ nákẹ́lì kí lè fẹ́ bì sí. tó nítorí di ẹlẹ́yìn kò tí ń tàfẹ́ bì sí. lọ́jọ́ bó ti ṣe jẹ́ ńgbà tí èsì kó lóògùn ni wọ́n tètè pààmù láti lọ kọ́ kí ó darí qala Allahu qala Rasul. wọ́n ní bàbá èèyàn ní èèyàn gbọ́dọ̀ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn western education ní kéèyàn kọ́ sẹ́yìn pé western education ó lè gbìyànjú àlìjáná ni wọ́n mọ kankan pa Islam ọ̀kàlà ọkọ science technology kìnnìkan pékin gbogbo ìjọba màláyé tí mímà nípa ẹ̀sìn bá gbẹ̀yìn bẹ́ẹ̀ ká sí ọ ayé rọ bó la ń gbé lọ gbogbo rọyùn ọ̀tẹ́ńjọ́tọ̀ bá ti kú ni iṣẹ́ mi abẹ́rẹ́ kí ó rà àti ìsìláàmù tá à ń fi ń sófò tá à ń fi ń rárẹ̀ o níjọ́ náà lọ́ọ́ mọ yìí tó o bá ní kò sí kankan tá a ní tá a bá ti lẹ́sìn ẹ lọ kọ́lẹ̀ àní kankan gbogbo àwọn ilé rọ mọ́tò rọ gbogbo agolo gbogbo nonsense mo fò lọ mo fò bọ̀ nonsense bá ti sẹ́sìn wá sínú sàárè nísìnyí báyìí ṣé màlẹ́kọ̀ọ́ máa fi ọ pé what are the state of matter. <laughs> Eh? tí wọ́n bí ọ léèrè ó ní pẹ̀lẹ́sìn rẹ ni gbogbo eléyìí wọ́n jẹun ni so ó jẹun ẹ̀rọ fẹ́ tó bá ti kú ó ti yọ ọ lọ ẹ̀ Yorùbá náà ní kò lóun ọ̀jọ́ mọ́ kí lọ́ọ́ yọ ọwọ́ ẹ̀ láwù so ní ìsìn ọ̀rọ̀ oúnjẹ káàsán ọmọ báyìí bóòlù ó ti rọ́nà lọ. so ẹ̀sìn wa ń bùkátà ká mójútó ó burúkọ ọkọ ẹ̀kọ́ ń pa sílẹ̀ ayé ẹ má fèsì sẹ́rí ẹ má fẹsẹ̀ ṣeré torí ẹ̀sìn tá a kà fún un ó nìkan ni ó kù anabi sallallahu alaihi wa sallam ó ní tó kù bá kú nǹkan mẹ́ta ni máa báyàn dé sàárè mọ̀lẹ́bí dúkìá níta gbélé ayé sí mọ̀lẹ́bí ọ̀padà ọ̀padà ríra rẹ níwọ̀n kan gbogbo dúkìá rẹ tó bá bọ̀ ọ lọ́yọ̀ padà torí dúkìá gbé sàárè iṣẹ́ tó gbélé ayé sí náà ọ̀wọ̀ sàárè kódà anábì tún sọ débi pé sallallahu alaihi wasallam tíyẹn bá ti dénú sàárè yẹn lẹ́yìn ìbéèrè màláìkà ẹni tó sàṣe yege yóò rí tẹnìkan wá bá ọ ojú rẹ mara yóò rẹwà ọmọ abéèrè pété ni ó tójú rẹ fà yàn mara báyìí lónìí à ó kú oríire èmi ní sẹ́tù pélé ayé ṣe èmi ní màá mọ ọgbọ́n ọ̀nà ẹni tó bá sì tó ẹ yóò rí ẹnìkan tó dùn rẹ burú tí ò déwò tó sókù tọkọ rẹ lọ́wọ́ kíta ni wọ́ ojú rẹ sókù ó dẹ́rù bà yẹn àmì ní tó gbélé ayé sè ìbànújẹ́ títí dijọ́ gbẹndàlùkìyà torí ẹ gbogbo ìdáàmú wa tẹ́ bàjẹ́ káàtì gbàgbé pé orí afárá la wà afárá wà fún àti sọdá látòdì kan sódì kejì bẹ́ẹ̀ nílé ayé yìí àti wàá gbàgbé kórè afárá la wà ibi tá a ti fẹ́ sọdá la wá kà fún àgbàdo ibi tá a lọ ta nǹkan sèyàn gbogbo à ń kọ́wé à ń wowó gbogbo ẹ̀ dáa o àmọ́ tẹ̀ bá ti gbàgbé ẹ̀sìn tẹ̀ bá ti gbàgbé ẹ̀sìn àkóso tó burú tó torí pé mùsùlùmí ọmọ bẹ́ẹ̀ lọ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar eléyìí jẹ́ ti gbogbo ẹni tó ní kí ó nìkan lọ́mọ wọn kè kò gbọ́dọ̀ kọ́wé ó sì jẹ́ ti ẹni tó ní ìwé nìkan lọ́kọ̀ kò gbọ́dọ̀ kọ́ kéwú oníkálukú ọ̀kan wọn mú wọn sọ̀kan lẹ̀ ah, kò kí ló burú pé àwọn ọmọ kéwú ká tún mọ̀ wí kò sí tó burú mẹ́ àfi wó oúnjẹ bọ̀ tá a mọ̀ so kí ló burú wípé wọn náà mọ̀ wí ọmọ kéwú kì í kó sì lè má mú àmọ́ ọmọ sẹ́mi kí gbogbo ẹ̀ náà wọlé wà ń bẹ̀ mọ́ mọ̀ wé mọ́ mọ́ tó mọ̀mọ́kẹ́ mọ̀mọ́wé orí wa bẹ̀. àmọ́ kẹwàá sọ pé no kàti kọ western education because kí ni ah, western jannah ò sí alìjánná ẹ̀yọ̀ kan tó o ti ṣe tọ́lọ̀ fẹ́ wàláì má tàn ara rẹ̀ dànù. ẹ̀yin náà wo léwe léwe dá o tó bá yẹ kí wọ́n mọ lórí ìbẹ̀rù ọlọ́run sukuu wo la lọ láyé tí wọ́n ti wá kọ́ wa pé ìtọ̀kùwà wọ́n máa bẹ̀rù ọlọ́run ẹ̀yìn ẹ̀yin náà dò lórí lọ́la tí sukuu bá sọ̀rọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ó pè sùkúù wá dìde mọ́tíláṣí ó ní wọ́n kọ́ wa láwọn oríṣiríṣi tactics ọ̀nà tá a gbé gba tó pé ah, a lè fi gègé yí nǹkan àbẹ́ ẹ̀kọ́ ni gbogbo orú àwọn agbárí tí ọba lẹ́sìn tọ́sí náà lẹ́sìn títà náà lẹ́sìn ọ̀rọ̀ kórìlédè wọn dáa dáa ń sàn yóò sì dáa débi kan torí gbogbo ẹni tí ń gbé wiri tí ń jalè náà nìsín bó wọ́n ti mọ́ lọ àwọn mọ́ lọ́ọ̀ ìgbésọ ibi tẹ kẹtìlẹ kọ fẹ mọ Ọlọ́run ní kọkàn ra wàlẹ mọmù gbẹgbẹ tọ bàbá ẹ gba two hundred thousand ẹ máa rántí wa nù adúlá tọmọ Ọlọ́run so ẹni tá sì fún two hundred thousand tí wọn sọ pé ó lè lẹjà ọwọ́ yẹn ọmọ àròkè ibi tó kù tẹtù fẹ náwó ẹbí ọlọpàá ọwọ́ yẹn ó tó bẹ yẹn pé tí o ti jà lédè àbẹ rí nǹkan mẹ wọn jẹ oṣù jẹ wọn ẹni jọba ẹni sọlù wà lẹ nàbí ìkẹrì kí láàmú àwí àwọn ẹni wí nǹkan kan o torí bólò yẹn ìwádìí fi hàn pé wọ́n máa wí láti pa àwọn èèyàn lẹ́nu àná ẹ̀ ń pariwo ẹ dákẹ́ ìtumọ̀ rẹ̀ ni. ẹgbẹ́ jáde fún lọ́wọ́ olúbi kẹrì kálukọ́ bá dákẹ́. so eléyìí wọ́n ní kò sí nínú lànà ànábì sallallahu alaihi wasallam kò sí nínú lànà àwọn tí bá ń tẹ̀lé tà ànábì torí ẹni tí bá ń tẹ̀lé súnà ẹ̀ ní kọ́kọ́ máa sọ pé sọ́lù alẹ́ nàbí kẹrì jama hmm. tẹ́lẹ̀ náà wàá sàtọ̀ láti bá ànábì torí pọ́lọ́n ti pa wá láti ẹ̀rẹ̀ sáà need instruction látọ̀dọ̀ tiẹ̀ tọ́yẹ pé ọ̀tọ̀ ni tí wọ́n ti fẹ́ lò túmọ̀ rẹ̀ fún òní pé ẹ dákẹ́ ẹ̀ ń pariwo so ẹnìkan ní sọ̀tọ̀ láti mẹ́wàá mẹ́wàá bá nàbí i don't we don't need it we don't need it tó kékeré ni kì í sara rẹ̀ kì í sara rẹ̀ kí ló dé tó fẹ́ máa fi nọ́mbà sí tọ́lọ̀ fi nọ́mbà sí lẹ́yìn náà kí la fẹ́ ti ṣe so eléyìí jẹ́ kò ti ṣe jẹ́ńbẹ̀m ọlọ́run ẹlẹ́dàá kó fa ní màmá lò kọ́ràn wa lọ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.